jẹ́ láòdẹ̀ jẹ́ because ilé will tí ì mọ̀ ń this six o'clock my baby sleeping mo ṣe lò ẹ̀ sọ pé mi tí ìwẹ̀ mo ṣe é ṣe báyìí it's my habit tí ìbá ṣe báyìí má ṣe báyìí tí ìbá ti ṣe bẹ́ẹ̀ that's my habit <laughs> it's my habit. ọ̀rọ̀ tí ẹ sọ yẹn kò ní ní má ṣe pé pé hmm, instead of kí n yín mú kí n ṣe báyìí má ṣe báyìí habit ti hmm. bá ṣe ẹ̀rọ pẹ́lú mi tó bá sọ̀rọ̀ tó bá sọ pé let's start preaching peace màá instead of doing like this you have to buy. ṣé ti I think ṣe báyìí so it's my habits. So mama always say. ẹ jẹ́ mú omi wá mo fẹ́ gbé bọ́tù. ó ṣàárọ̀ yìí ṣe ijó lélẹ̀ kò ń ṣọ̀rọ̀ bọ̀ kò ní ọ̀rọ̀ dé. yes ẹnìkan pèsè bẹ́ẹ̀ ni sẹ́sì wow wow wow wow hold on hold on king. Father, in Jesus' name, in the mighty name of Jesus, Heavenly Father, this morning we say thank you, we worship you, Lord, because you're God. Once again, Daddy, there's nobody like you. To me, Daddy, you are so powerful, you are so wonderful, you are so gr- hmm, gracious, Lord. I say thank you, Lord. Lord, I say thank you for everything you have done before, for what you are doing right now, and for what you are going to do again. I thank you, Lord, for my life, for my daughter's life. I thank you for all my well wishes. I thank you, Lord, for my loved ones. Thank you for all the families. Thank you, Lord, for the worship, well wishes on Facebook. I, Lord, I say thank you, Lord, for a wonderful day like this. Thank you for the grace and the opportunity you have granted unto us to talk and to be alive to witness today. Glory, honor, adoration be unto your name, O Lord, in Jesus' name. Holy Spirit, come into my life more. I receive the power to speak, to say the truth, to put down the hosts of the enemy. In the name of Jesus Christ, the hosts of heaven arise right now and let all the enemy be put to shame. Expose all the evil ones and disgrace them and bring them to public for shame. In the name of Jesus Christ, My daddy, I want to speak this morning. The word belongs to you. You created heaven and head through your word. And you say you honor your word more than your name, daddy, this morning. Come and honor your word. Lord, anoint my tongue in the name of Jesus. Let this word be going out, O oh Lord, with your power. Let it go out this morning with thunder. Let it go out right now with fire. In the name of Jesus, anoint my tongue. On you, adùn alone the sweetness, the power, the power of sweetness, and honey of God come into my tongue in the name of Jesus ọ̀rọ̀ tí ó máa jáde lọ kó ní ìtumọ̀ ọlọ́run tó dá ayé àti ọ̀run ẹ máa gbẹnu mi sọ̀rọ̀ ẹ mí sí mi ẹ gbé mi wọ̀ agbára ẹ̀mí mọ́ láti òkè wa olùwàjò wọnú mi lórúkọ Jésù èmi ò mọ̀ sọ ṣùgbọ́n ẹ̀yin ọlọ́run ní gangan ní ọ̀rọ̀ náà gbẹnu mi sọ gbẹnu mi lò mí fògo rẹ má lò mí ní àlùpàtì ọlọ́run gbàkóso gbogbo ogun ogun òkùnkùn tó ń dìde tó ń rú tó ń dáná ogun lábẹ́lẹ̀ lórúkọ Jésù ọ̀run pa iná náà lórúkọ jésù ọ̀run gbá wọn wọlé lórúkọ jésù ẹni tó bá ní òun ò ní jẹ́ kó ogun tó lè wọ́n máa sponsor ogun ni tí àwọn ènìyàn wọ́n máa gba ìsinmi àwọn ènìyàn lórúkọ jésù lónìí gangan ọlọ́run ẹ gba ìsinmi tiwọn kúrò mo gbàdúrà lónìí àlàáfíà kó jọba ní orúkọ jésù ọlọ́run lò mí sẹ́ẹ̀ má jẹ́ ṣùgbọ́n ó tẹ́fẹ́ kí n sọ gangan ní kẹ́ jẹ́ ń sọ nípa tàwọn méjèèjì tí mo dárúkọ yìí ohun tẹ́ kí n sọ nípa wọn ní kí n sọ má jẹ́ ń sọ tẹ́ kò fẹ́ olúwa gbàkóso ọ̀rọ̀ ẹnu mi di àṣẹ ọ̀rọ̀ ẹnu mi di iná ọ̀rọ̀ ẹnu mi di agbára yéèké pòṣọ táyà máa dà lèké pọ́pọ́ sunte yé bá èyí tí mo fẹ́ wí lónìí ẹni tó bá lò máa bá mi jà ogun náà di tirẹ̀ bàbá bá wọn wí olúwa bá wọn jà ẹlẹ́gun náà kì í ṣe tèmi tèyàn ọlọ́run àlàyé ni o gbèjà kẹ́rù ó boníjà olúwa gbèjà mi jà kẹ́rù bà mí gbèjà àwọn mọ́tò fún mi jà gbèjà mi jà gbèjà mi jà gbèjà mi jà gbèjà mi jà hmm, ẹni tó bá lò máa bá mi jà nítorí eléyìí ọ̀run bá wọn jà Lord disgrace them destroy them raise your standard against them ẹ̀mí in the name of Jesus yèké pọ́ sọ́tà yaba Lord raise your standard against them gbogbo ẹni tó bá lò máa bá mi jà lórí èyí tí mo fẹ́ wí lónìí ọlọ́run bá wọn jà Hmm. gbèjà tèmi jà kó ṣẹ́gun fún mi mo dúpẹ́ tó pé mo ti ẹ̀ ti gbọ́ etí mo máa wí lónìí kò ní jẹ́ àwìmọ̀ kò sì ní jẹ́ àsọmọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi yóò máa ní ìtumọ̀ létí gbogbo ọmọ aráyé káàkiri àgbáyé létí ọkùnrin àti obìnrin létí òyìnbó gangan eh in the name of Jesus the bible said to me my gift shall usher me to the front ní orúkọ jésù àwọn ẹ̀bùn tí ọlọ́run fi sínú ayé mi yóò máa jẹ yóò máa ṣiṣẹ́ fún mi yóò máa farahàn ní orúkọ jésù jésù olúwa wa Amen. Good morning, everybody. Once again, this is my second time. You know, I said I promised them that I'm coming back. And this is six o'clock. I know in Nigeria right now, maybe around 12 o'clock or so. What is the time? Okay, I think uh, maybe going to 12 o'clock. I think five hour different right now. Before, before during the winter, it is uh, six hour, but now I think the weather, the time have changed or one hour lesser. So going to also in the morning, we are still in the morning. I think people in Nigeria are still in the morning that is maybe something past eleven i think so good morning ẹnjẹ ti wà lọ́sàn-án náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ti ìlú saudi dubai asia and co ọ̀sán ẹ ti wà lọ́sàn good afternoon ẹnjẹ ti wà lálẹ́ ẹnjẹ wà lálẹ́ ẹ̀kalẹ́ ẹnjẹ wà láàárọ̀ ẹ̀karọ̀ gbogbo èèyàn ni mo kí ẹnjẹ wà lóru náà àmọ́ bọ́n ṣe kí wọn lóru gbogbo èèyàn ni mo kí o nísìnyí ẹ bá mi pe àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ yẹn wá bẹ́ẹ̀ ni ó tó thank you for supporting. okay past eleven yeah exactly ẹ má jọ ẹ bá mi ṣe ẹdẹ ọ̀dọ̀ wọn ẹ jẹ́ kó lọ kó tó ń dà ṣẹrí mo kọ́kọ́ fẹ́ ṣe é kí n ṣe ní orúkọ wọn because mo mọ̀ pé sabord group ni wọ́n wà kí n sọ wípé terrorist ni wọ́n but you know ẹlẹ́rìn kọ́kọ́ this is just èmi ò ṣe ọlọ́run ò ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ fún wọn ní ọ̀rọ̀ bí tó bá kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ wàá sọ bí wọ́n ní ẹlẹ́kìíní eh, ègè kìíní bá kẹ̀bẹ̀ ẹlẹ́kejì kẹ̀bẹ̀ tẹ́lẹ̀kẹta àjẹjẹ tán ni mi ò tí ì sọ̀rọ̀ sí bàbá ìjẹ̀ṣà rí yàtọ̀ sí ọjọ́ tó sọ̀rọ̀ níjọ́ yẹn tí mo sọ pé tó pè mí pé kìnnìkan kìnnìkan tó fi sísẹ̀m pè mí ní olóṣó èmi ò ń ṣe olóṣó look at me mi ò ń ṣe olóṣó àtọ̀làtọ̀ mo dẹ̀ fi systematically náà mo fi ṣe kí ni mo fi correct ẹ̀ systematically no I corrected him you know um, because respect is give and take you get me now Oh, lè tó pé torí pé o fẹ́ràn ẹnìkan kó wá máa fi ayé etí ẹlòmíì kó máa fi drag lẹ̀ simply because you want to favour some people and gbogbo nǹkan tàdé ń sọ iná selfishness àti olè ojú kòkòrò ló máa pa many people àìní ìtẹ́lọ́rùn àti pé ìlara òun náà ló ṣe majority of these people so ẹ bá mi share bàbá Ìjẹ̀ṣà omi ṣe kinní kan nǹkan kan lólórúkọ òun jẹ́ mi I don't know Liz Anjorin gbogbo èèyàn mọ̀ yẹn dájúdájú so I said it before that Liz Anjorin is one of those people that is selling Aláàfin of Ọ̀yọ́ into the on this Facebook to ó fi di ẹni àrífín is not the, she is not the only one but also eh, àwọn tibẹ̀ yẹn àṣírí wọn ti tú systematically eh, you understand me àṣírí wọn ti tú because báwo ni number one for the first time ẹ̀yin Yorùbá ẹ̀kan kọ́kọ́ wò ó ipe báwo ni èèyàn ṣe máa ṣe dáadáa fún Aláàfin of Ọ̀yọ́ wọ́n ṣe dáadáa fún Lisa Anjorin kí Lisa Anjorin tó dé ọ̀dọ̀ kábíyèsí Aláàfin of Ọ̀yọ́ àmọ́ bí ayé wọn ṣe àmì ayé wọn báwọn àmọ́ bí ayé ẹ̀ ṣe rí ṣó ti yé bẹ́ẹ̀ yẹn mi ò sọ pé ó lè má bàjẹ́ fún náà púpọ̀ bọ̀ tá a mọ bí ayé ẹ̀ ṣe rí a pé tù aláàfin ọ̀fọ̀yọ́ after that time ó lọ gbàdúrà lọ́dọ̀ aláàfin ọ̀fọ̀yọ́ aláàfin ọ̀fọ̀yọ́ wọ́n ṣe kí ni wọ́n help ẹ̀ pẹ̀lú many things about physically and spiritual way and financially they help her very very much you know now èmi ti jókòó èmi máa ń jókòó mo máa ń wo èèyàn tí n bá ń wo nǹkan gbà mí kì í ṣe gbọ́ nǹkan lèmi máa ni mo dẹ̀ máa ń sọ mo kàn máa ń ni máa ń I can see many things. So yẹ pé àwọn èèyàn máa talk about this. I will not talk about it because you are not my God. I am my Holy Spirit. When God says I should talk about something, I will always talk about that thing. Nítorí ọba ti sọ pé kí n sọ because ó fẹ́ kí ọmọ ọ̀rọ̀mọ níṣẹ́ fi àyà tí tó bá ti rán mi níṣẹ́ ó máa fọ àyà tí mi but iye tó bá ti ní kí n má ṣe tí n bá ṣe ó lè máa support me on that uh, level and that area. So you know I've said it before that you know bó ṣe bí bí eh, kí ni wọ́n ń porúkọ ẹ̀ Liz Anjorin pé mo kọ́kọ́ máa rí àwọn ọmọ ní tíátà tó kọ́kọ́ ń gbé kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ káàkiri tó ń dàgì bàbá yẹn nílẹ̀ lisa ń jẹ́ pé èèyàn kọ́kọ́ máa dàgì ọba nílẹ̀ tèmi rí o mi ò sọ ọba èkó ṣó mẹ́yẹn àwọn èkó wọ́n pin kó lè kárí ṣó mẹ́yẹn mo respect gbogbo wọn náà orí adé gbogbo ni mo respect but wọ́n pin kó lè kárí but tá bá fẹ́ sọ̀rọ̀ ń pa ìṣẹ̀bálẹ̀ ìṣẹ̀báyé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ìṣẹ̀báyé yẹn èmi ò support òrìṣà ò kì í ṣòrìṣà mò ń sọ torí tó máa ń sọ pé òrìṣà yorùbá yín yẹn kò rí lè ṣe kí ni many people gbọ́ yorùbá ṣó ti yẹ yín mẹ́yẹn many people gbọ́ yorùbá tó yẹ pé wọ́n interpret yorùbá sí another thing ṣó ti yẹ yín mẹ́yẹn so tí mo kọ́kọ́ rí èèyàn ṣá let me talk about Lizzy Anjorin tí mo kọ́kọ́ rí ènìyàn tó ń wọ́ èèyàn nílẹ̀ tó ń wọ́ ó ń pe kábíyèsí láti fi honour rẹ̀ to show to other people àwọn sẹ̀lẹ̀ di disgrace bí o ṣe jẹ́ mi ò mọ̀kàn sẹ̀lẹ̀ di devil sẹ̀lẹ̀ kìíní kan tó náà làwọn jẹ́ no to oppress to show to people that is what is in primary influential to some people to some level you know and mo dẹ̀ ti gbọ́ several times tó máa sọ pé ah after all tó bá ti fẹ́ yan godfather next time kó mú àwọn tó máa yan ní godfather òun yan godfather tó dáa okay fine ó yan wọn ní godfather nìyẹn ó wá ń tẹ̀lé nìkan ń pẹ́ nìkan ní ìyá ẹ̀ yéèké pòso tàyàrà ìyá yẹn ò tí ì contribute to your success kò fún ẹ lówó rí ìwọ ló máa tún pe ìyá yẹn pé òkè òun fẹ́ ránṣọ fún according to bí yẹn ṣe sọ pé lóun fẹ́ ránṣọ fóun ó máa pe àwọn yẹn wọn ò ní kankan tán fẹ́ ọ̀fà ẹ but mi ò sọ pé wọn ò ní kankan tán fẹ́ bóyá ó kàn speak fún jọ yẹn nígbà táwọn èèyàn fẹ́ blast ẹ̀ lórí facebook ó yóò kàn support ẹ̀ for little way ó wá mu ní kinní kan sí so that kó má bàa blog kó má bàa gbẹnu sí ọ̀rọ̀ ẹ̀ kó má bàa ṣe kinní ó bìlí pé kó má bàa àbáyé òun jẹ́ that's mo believe pé ó lè tú àṣírí wọn ó lè ṣe you understand me mi ò kí tí ẹ ń ṣe tó but ó wá mu níyà nìyẹn but ẹni tó mú nìyí lẹ́yìn ìgbà tí kábíyèsí ò wá ṣe kíni mọ́ tí ò lè gbé kábíyèsí jáde bí kábíyèsí ṣe bó ṣe máa ń ṣe tibiti tẹ́lẹ̀tẹ́lẹ̀ now ẹni wá bẹ̀rẹ̀ sí í bú kábíyèsí kí ló dé tó jẹ́ pé ìgbà tí list tí kábíyèsí àti list yẹn mi ò ní wọ́n jà o but ìgbà tí òun kò bẹ̀rẹ̀ sí í gbé mọ́ káàkiri bíi tẹ́lẹ̀ ìgbà yẹn ni ó wá bẹ̀rẹ̀ sí ní ẹsàbọ̀dù bẹ̀rẹ̀ sí í bú kábíyèsí lẹ́yìn ọlọ́run mo mọ̀ pé bàbá yẹn ó ṣe great nínú ayé ẹ̀ fúnra rẹ̀ náà according to testimony tóun náà testify tí gbogbo ayé gbọ́ tó yí gbogbo èèyàn dẹ̀ mọ̀ a gbọ́ pé gbogbo èèyàn ó ṣe kí ni ó sọ wípé bàbá ṣe bẹ̀m̀bẹ̀ nínú ayé òun pé ọlọ́run lo bàbá fún un a lot you know you understand for to the level that ó lóun gan ó lóun máa ń pe kábíyèsí àwọn olórí kábíyèsí wọn tiẹ̀ tún kéré sí òun lọ́jọ́ orí òun máa pè wọ́n ní màmá òun because ìyàwó bàbá ènìyàn ó ṣe kí ni ó ti di ìyá ènìyàn èmi fẹ́ bá sọ̀rọ̀ lẹ́ni èmi ò ní sọ̀rọ̀ ó yẹ kí n gbé terrorist sí kí n gbé fèsì but èmi ò kí n ba ti èèyàn jẹ́ mo dẹ̀ ti ń mo sì ń ro ti story ayé ẹ̀ mo sì ń ro gbogbo ibi tó lóun ti jẹ yàrí but sórí gbogbo nǹkan téèyàn bá ṣe yẹn I hate nonsense I hate people that spoil people mo máa hate kéèyàn máa pretend you know what let your yes should be yes tó bá ń bá èèyàn jàjẹ́ kó pé kó ń bá òun jà tó bá ti yọnu sí tó ti sọ pé òkè o ti yọnu o ti tán nìyẹn bọ̀ kì í ṣe pé kó máa jẹ mí kó máa fẹ́ mi kó máa gé mi jẹ kó máa fẹ́ mi lẹ́bẹ̀ kó máa fẹ́ mi gé mi jẹ kó máa gé mi mo hate gbogbo èèyàn bẹ́yẹn irú nǹkan bẹ́yẹn ara ìwà terrorist ni ṣùgbọ́n lè ní o mi ò gbé terrorist bẹ́ẹ̀ mi ò torí pé fóun àti Omiṣadé àbí omi mi ò mọ omi tẹ omi omi tó ya lé wọn omi tó ya lé tágbàrá ya ṣọ́ọ̀bù ẹ̀ mi ò mọ bàbá jẹ̀ṣà yóò ti yé bẹ́ẹ̀ yẹn now èyàn tó pè ní Lizzy Anjorin mo kọ́kọ́ mo tó mo kọ́kọ́ fẹ́ sọ tiẹ̀ yẹn so tó tó mo máa play ilé bàbá Ìjẹ̀ṣà olórí tó sori pala tó sori olórí bí orí ẹja bí orí ẹsà bọ́ọ̀dù orí ẹ̀jọ̀ orí ẹsà bọ́ọ̀dù ṣèpè ẹjọ̀ orí ṣèpè ẹsà bọ́ọ̀dù bọ̀wọ̀ tí ó ní ìyẹn jẹ́ Ìbàdàn ilé ìjẹ́ Ifẹ̀ ọmọ àlè ọmọ àlè má jẹ ọmọ àlè Ifẹ̀ ni ẹ́ hmm, fún ọ̀rọ̀ tí mo gbọ́ tó ń sọ mò ń bọ̀ mi tíde ṣo ti gbá o ọmọ àlè Ifẹ̀ ni ẹ́ for you to allow somebody to be wọ́n máa máa bú wọ́n máa kò sí bí mo ṣe bàbá mi ẹ̀bí olúkàrẹ́ ìwọ̀n wẹ̀ ọ̀jọ́ ta àkádé dádì mọ́mọ́ àjágúnà ni náà ó tọ́ mọ́ mi náà àjágúnà mí bá ṣe pọ̀ tó yẹn wọn ò lè bú wọn lójú mi kí n máa ṣe despite pé mo tiẹ̀ sọ̀rọ̀ fún wọn wọn ò heart ìdíwẹ́ mi mo ṣe nìkan heart wọn ò heart lé lórí wọn ò ṣe kankan wọn ò lè máa ṣe fún wọn bẹ́yẹn kí n máa wò wọ́n níran because ẹni tó bá ń ṣe búburú náà dé àgbègbè ẹ ó ní ìbùkún ni fún ẹni náà tí ò jókòó sí àga àwọn ẹlẹ́ṣẹ̀ ẹni tó bá ti wọ́ pẹ̀lú terrorism terrorism ẹni tó bá ti jábá olè jà ṣiṣẹ́ olè ní ẹni tó bá ti ń ṣe kíni tó bá ń bá ìkà ṣe rìn papọ̀ tó dẹ̀ mọ̀ pé ìkà lòun náà ṣó ti yẹ yín bẹ́yẹn two cannot work together according to the book of Amos three three ó wà ó common go popular ó ní according according to the book of Amos three three yẹn ó ní can two work together except their in agreement because ẹjọ́ wà ẹjọ́ jẹ́ partner in crime ẹjọ́ jẹ́ ènìyàn búburú ẹjọ́ jẹ́ ìkà papọ̀ orí yín ti jọ burú pọ̀ ni ẹ gbádùn ara yín ò là kò yá kò dẹ̀ le ara yín ò ṣe kí ìwọ líìsì ara ẹ ò yá ara ẹ ò le ó yẹ kí n ṣiṣẹ́ ẹ dípìlì dípìlì ni mo mọ̀ ẹ́ gan ni mo mọ bó ṣe rí owó kì í ṣe nǹkan tó ń tà yẹn o kàn kì í fa camouflage ó yẹ kí n ṣe fún ẹ bó ti mo kàn tún wò pé o ní ara ẹ o ti ibi tó ti bẹ̀rẹ̀ ayé rí kò gbọ́dọ̀ mi eléyìí dẹ̀ máa jẹ́ last warning tẹ bá tún jáde tẹ ṣe bí olórí burúkú tẹ wá ń pọ́ sábọ̀dù lé tẹ máa ní kó máa bọ́ àwọn ọba yorùbá tẹ máa ní kó bọ́ àwọn tó jù yín lọ ayé yín máa bàjẹ́ sí títì èmi promise yín gbogbo yín terrorist nìyín and the war hate terrorist máa ṣe fún yín lẹgbẹ́ ẹ̀ nílé jáde kó ní nàìjíríà mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ayé yín dẹ̀ máa kunra ayé yín máa parun bẹ́ẹ̀ ni mo sọ fún yín because ẹ̀ ń terrorize ni terrorist is not allowed anywhere in the world kí n tó kọ́kọ́ sọ̀rọ̀ fún yín sórí Queen Elizabeth ní ìlú South Africa mẹ́rin jẹ́ ìṣẹ̀sọ má jẹ́ ìṣẹ̀sọ ti Queen Elizabeth màmá yẹn ó ní àléébù títí wọn but because it's a royal wọ́n wá láti òun ni wọ́n wà ní ipò àṣẹ tí màmá bá lọ sí ṣọ́ọ̀bù á máa mú sweet á la àwọn èèyàn máa ń tẹ̀lé wọn wá ṣe kí ni wọ́n á san owó yẹn wọ́n ni wọ́n ṣe kí ni wọ́n bò because wọ́n wà ní ipò ọlá wọ́n wà ní ipò àṣẹ wọ́n ní wọn ò gbúdọ̀ ṣe kí ni ibi tí wọ́n bá fi ń pè ní orí wọn ò kí fi ń tẹ̀lẹ̀ ẹ̀yin wá ń gbé àwọn lọ́balọ́ba ẹ̀ ń pretend ẹ̀ ń fojú wọn wọlé ẹ̀ ò ní dàgbà ìdísàjọ́ ẹ má jẹ́ ń ṣépè fún ẹ bàbá ìjẹ̀ṣà má jẹ́ ṣépè fún ẹ o bàbá ìjẹ̀ṣà kó ṣọ́ ara ẹ o bàbá ìjẹ̀ṣà mo ń sọ fún ẹ o mo sọ fún ẹ ń sìn torí gbogbo wà tẹ́ ẹ̀ ń yẹn ẹ ń ṣe ojú ayé ni ẹ ń ṣèkà ni fún ilẹ̀ yorùbá tẹ́ ẹ kò rò pé bóyá ṣe lẹ̀ ń ṣe dáadáa pé ṣe lẹ̀ lọ́fọ̀ àwọn èèyàn ẹ wọ́n kó jẹ ẹ̀yin ò ṣe kọrin fún ọbásanjọ́ ìgbà mélòó ni ọbásanjọ́ ti jẹ ó jẹ ìgbà tó wà ní sójà ìgbà tó tún wà mẹ́rin àtìgbà táyé nàìjíríà ti ayé nàìjíríà ò bàjẹ́ ìgbà tí nàìjíríà ti bàjẹ́ láti ìgbà wọn yẹn kó tó dé ìgbà yìí ni ó ti bàjẹ́ let me tell you ṣé tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ló lódodo fẹ́ ṣe kò sí nǹkan tó lódodo fẹ́ ṣe the place have been ó ti wà messed up you are just complaining these people they are even they wọ́n ti wà confused they don't know what to do but nígbà ọ̀rọ̀ wọn mo fẹ́ sọ sí i don't want to preach to anybody nobody has given me money the money i'm spending the little one i'm having is from Canada here tó bá lójú mi tó bá sì dán ọlọ́run ló ṣe é kì í ṣèyàn nobody give me money o but èmi wọ́n gbé mi dìde fún ìṣubú àwọn ìka àti dìde àwọn olódodo ni òun gbọ́dọ̀ mi bẹ́yẹn ìwọ Lizzy mo sì ń bá sọ̀rọ̀ now bàbá tó ti ṣe dáadáa fún ẹyẹ o tí wọ́n bá ti wá ń sọ̀rọ̀ tó ń bú wọn ìwọ máa pe ẹni tó ń bú wọn yẹn ní màámi ó dẹ̀ lóò mọ nǹkan kan ó rẹ pé wèrè bíi tàwọn èèyàn ó rẹ pé bí wèrè bíi tiẹ̀ ní gbogbo àwọn èèyàn ni táwọn èèyàn bá wù ẹ́ tó bá ń pretend tó bá ń camouflage mention the person that she dupe somebody i know she dupe i know she collect money i know she traffic i know she carry konke i know she do business bad business èmi bọ́lá sọ i know Lisa Anjorin she is doing the bad business òun lòun àti ẹsábọọdù ṣe ní tí mo sọ fún yín yẹn tí wọn ṣe ń transfer owó sí àkáǹtì ẹsábọọdù ní pé ó ń gbowó ń gbà káṣe ẹ ló wò ó you can see two cannot work together save their agreement ó lóun ń taṣọ ìwọ nìkan ló ń taṣọ lẹ́kọ̀ọ́ ni tó ra àwọn mọ́tò wọn ẹjọ́ ṣé òun nìkan ló ń ta ṣé òun wa máìnì ni tó ń ṣe competition where do you get the money olóhùn àwọn èèyàn rí ẹ báyìí mo ṣe ń struggle tó ń travel káàkiri tó each time to you travel you go with people you buy ticket for them ọjà wo ló fẹ́ lọ rà tó fi ní gbogbo owó tó máa fi ní gbogbo owó èmi sì àwọn èèyàn tí wọ́n ń kó travel yẹn ni èmi kó tí wọ́n wọ́n dùbù mi tó yẹ pé mo ké because owó mi ni òun mi ni but wọ́n ń kó àwọn èèyàn travel ó dẹ̀ máa kó owó fún wọn kó owó fún wọn kó owó fún wọn tó o máa bá àwọn PDP kó lọ sókè àtàwọn kan tó o máa bá kó owó jáde you understand me o tún máa gbé drug fún àwọn people yẹn ẹ ṣe many things ló ń fi àwọn èèyàn àwọn tó ń gbé fún àwọn ọmọ tó wà lọ́ndà ẹ̀gan tó o máa ní òun ṣe tọmọ yẹn ń gbàdúrà fún ẹ they don't know what you are using them for they thought you are doing good for them you know understand me ohun tí tọwọ́ ba tẹ̀ wọ́n tán bẹ́ẹ̀ rí si. Wa le o òun mọ nǹkan kan wàá lé òun o ma wo o kò kàn gbé wọn o mọ anything tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ you were a trafficker you were a woman trafficker you were a cocaine pusher gbogbo ìwà burúkú tí o wù òun ní Esabod ẹ̀yin lẹ́dẹ̀ ń sọ ọ̀rọ̀ fún Esabod bí wọ́n ṣe gbé kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ wá sórí bíbà bí ò ṣe èmi mọ̀ pé o jẹ owó kábíyèsí dáadáa mi mọ̀ pé o wọnú ilé kó wọlé sí kábíyèsí dáadáa èmi wà ní àwọn tó ṣí kábíyèsí because ọmọ kábíyèsí gangan gangan gangan èmi ò kàn jẹ́ nìkan i don't so much kin òun àti ọkọ ìkan nínú àwọn kábíyèsí they call me pẹ̀lú ọmọ ẹ̀ nípa pẹ̀lú ọkọ ọkọ ẹ̀ ńgbà yẹn they called me you understand me ipe à tí list bá dẹ̀ jẹ́ pé bóyá ó fẹ́ ṣe o and after àgbà yẹn they notice that exactly what you want to do you get me o lè mọ̀ pé many people come for me o because i expose and àmọ́ já iṣẹ́ yín àlẹ́ mi wọ́n gbé mi dìde fún ìṣubú àwọn ìkànnì àti ìdílé àwọn ẹlòmíràn because you say no to evil you don't mind mama kan máa ṣe bí pé ẹni ní ọpọlọ you call yourself celebrity celebrity good example ló yẹ kó ń jẹ́ kò ń ṣe kó máa dupe kì í ṣe kó máa ba yéèyàn jẹ́ kì í ṣe kó máa pretend to be good person ṣó ń gbọ́rọ̀ mi ṣó fẹ́ jẹ orí ẹ ti burú Lizzy Anjorin ṣó fẹ́ pé mi ti kọ terrorist sí ẹ báyìí sórí tó bá ti wù ẹ́ àwọn tó bá ti súnmọ́ ẹ kó ní kó máa ta sí mi kó máa ṣe bákan mo kò máa ayé kó máa bàjẹ́ sí títì ni o èmi ò dẹ̀ ní kúrọ́ mọ́ ní tó o bá ṣe ni èmi dẹ̀ máa sọ fún àwọn EFCC máa máa ṣe fún ẹ continuously Ni international level lórí bíbà máa máa kọ́ sí torí nǹkan tẹ̀ ń ṣe nìyẹn wọ́n gbogbo ìwà say not to evil evil is not allowed anywhere in the world terrorist is not allowed anywhere in the world ká máa ṣe gbogbo nǹkan tí ò da tó máa pa ìlú lára ẹ máa wá ní ìlú ò da ìwọ tó o bá gbé kóńké tó ń gbé tó ń lọ tó ń bọ̀ tó ń gbé gbogbo àwọn ohun olóró láti lè kètè ní da ṣé YouTube to you are contributing uh, good thing to success i mean to the success of nigeria ni kí ló ń ṣe yẹn you are by ó nigeria jẹ́ you are you are a taboo you are a what you are you, you you are just like a fire you are just like a bomb ṣó ti understand tó jẹ́ pé o fẹ́ blow ayé àwọn èèyàn dànù tó dẹ̀ ti ń blow tipẹ́tipẹ́ tó ti ń blow ayé àwọn èèyàn dànù enough is enough of that your terrorism enough of enough is that uh, of that your rubbish you are doing kó jẹ́ kí orí ẹ̀ kó pé this is going to be last warning for you kò ń ṣe kú kì í ṣe àrùn o mo sọ fún ẹnìyẹn tó bá lo gbódá lóhùn tó bá lo èmi ò ń ṣàkéwì o èmi ò dẹ̀ kí ń ṣe àwọn kan tó máa ṣe pé ẹ wọ́n máa lọ yá ṣé o ti rí èmi wò ó tó bá sọ pé o ti ṣe drama o ti pẹ́ tó ti ṣe drama máa sọ fún ẹ pé ìgboro ló bá àwọn kan ṣé o ti gbọ́ ọgbọ́rọ̀ mi báyẹn máa wá sọ pé ìgboro títì ló bá àwọn kan ọgbọ́rọ̀ mi báyẹn kó jẹ́ kó lè kó fa ipò gbogbo two group tó kó jọ number one ṣòwò pé o ní terrorist crime for real Nigeria, so ṣòwò pé o ní àwọn tíìmù kan tó yẹ pé ṣé yẹ́lò ni wọ́n máa ń wọ̀ gbà yẹn kí lorúkọ tíìmù ẹ̀ náà àwọn ọmọ onítìátà sọ fún mi ṣòǹgọ́rọ̀ mi bẹ́yẹn o ní tíìmù àwọn obìnrin rẹ̀ ní majority of them To máa ń kó o máa lọ ń bá ọkùnrin o máa lọ terrorize ọkùnrin tó máa ń ṣe bíi pé ìwọ náà jẹ́ kiri kan o ní ìwọ náà jẹ́ mafia mafia ni ẹ̀ náà bó ṣe tírí lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy olórí buruku ni ẹ̀mẹ́ ìyá bàbá àbàyẹ mi olórí burúkú omi ṣe ṣadé ó jáde lánàá ó wá sọ pé ẹ sábọ̀dù is a good person ẹ kiri kọ̀ọ̀kì nìkan ó bú gbogbo wọn ó wá fi system ó wá fi kọ́rẹ́ rẹ́kọ̀dù ó fi ń bú àwọn èèyàn kí play because you don't want them to bring out your voice pé ẹ̀yin lẹ́wà nídìí oru tí oru fi ń dún lẹ́wà lábẹ́ oru tó fi ń You don't want people, you don't want us about to play your voice. That's why you are pretending. You want to drag our king, you want to drag our people on the floor for you to cover up your shame, to cover up your nonsense, to cover up your attitude. That bad thing. you I'm telling you now. Ṣé pé mi ò kọ but tí n bá jáde, ṣé mo pé mo ṣì title ẹ̀, mo dẹ̀ lè gbé YouTube, mo fẹ́ kó jáde, kẹ́ ẹ ṣe bí olórí burúkú, kẹ́ ẹ ṣe ẹ̀yìn bí àyà, kẹ́ ẹ ṣe àyà bí ẹ̀yìn, kí ìyàwó ajẹyẹ jàtijàti yín, kẹ́ yóò jọ wá mo sọ fún yín, kò níta fún yín kò ní yẹ yín mo sọ fún yín yẹn liz orí ọ̀rọ̀ ẹ̀ mo wà ó sọ ó máa wà lórí ẹ sábọ̀dọ̀ a máa bú aláàfin ọ̀fọ̀yọ́ ẹ fi bóyá ẹ sọ pé ẹ̀gbọ́n àbábúrò ọ̀ní èlò ní ara àkọ́bí aláàfin ọ̀yọ́ ní èkejì ọmọ bàbá ọmọ ìyá ni ìkànnì àwọn méjèèjì ọba ni wọ́n ní ilẹ̀ yorùbá kò dẹ̀ sẹ́ni tó lè fi ọwọ́ wúrọ̀ àwọn méjèèjì sẹ́yìn àwọn méjèèjì tó represent bẹ́ẹ̀ ni kò kó sọ́ba yorùbá kankan tó lè fi ọwọ́ rọ wọn sẹ́yìn àwọn ń bọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín tọ́kílẹ̀sì ọ̀fẹ́ yẹn ọmọ àlè ọmọ jàtijàti ọmọ ègùn bẹ́ẹ̀ ni ìwọ òkìṣẹ́ ọmọ nàìjíríà náà ṣẹ́gun wà nílùú ni wọ́n ní ègùn kan àti yorùbá mẹ́ta ṣẹ́gun wà nílùú ni ìwọ torí pé kírìmù ṣe mí lóore àbórí ẹ̀ burú ni lisa yọrin sórí ṣí èrè ní ni àwọn ọba ilẹ̀ yorùbá gan ò lè máa fi kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ kan máa fi wọ́lẹ̀ wọn ò lè máa fi kí lorúkọ wọn onírìṣà kan máa fi wọ́lẹ̀ ẹ̀yin lásánlàsàn ẹ̀yin olè ẹ̀yin ọmọ ọ̀ràn ọmọ tí ẹnìkan ò bí ẹ̀yin ọmọ tí ọmọ ìrankíran ó náà ṣe máa sọ pé kọ́ máa fọmọ ẹrú jọba because wọn wọn mọ value ẹ systematically you are the one tó o bá ṣe nobody èmi bọ́lá ẹnìkan á máa bú ìyá mi á máa bú bàbá mi a máa tún bú ẹni tó ṣe mí láǹfààní àwọn tí ò tiẹ̀ tí ì ṣe mí lóore tó yẹ pé mo kàn mọ̀ rí don't smile here okay? àwọn tó àwọn kan máa bú àwọn tí mi ò tiẹ̀ tí ì mọ̀ rí àwọn tí mo tiẹ̀ mọ̀ rí lásán mi ò lè máa sọ fún wọn pé kí wọ́n máa táìpù rẹ̀ kí tí wọ́n máa Ni nìyẹn má mi o má mi o ẹni yẹn ń bú aláàfin ọ̀fọ̀ yọ lẹ́yìn tó ṣe é dáadáa ní ọba tí ò kì í ṣẹgbẹ́ dádì ẹ̀ tẹ́mi nísìnyí o di olówó nínú fámìlì ẹ kò ní dáa fún ẹ ìwọ tó wá ìtòsọ wọn ni má ṣe pé o ní madman o ní ìwọ o máa ya mad mo ti block ẹ o ní ẹnìkan mad ìwọ yìí ó máa mad nínú ilé yín láàrin àwọn ọmọ ìyá àbí ti bàbá ẹ ní orílẹ̀-èdè tó wà ó mad ó sinmi wọjà wọn ni má ṣe pé má ṣe pé fún yín wọ́n sinagogo kò ní dáa fún ẹ o mad o mad woman lórúkọ jésù ìwọ yìí ó máa mad gbogbo tó jáde látàrí ó máa ya wèrè gbogbo yẹn ẹ ya wèrè. aláàfin ọ̀fọ̀yọ́ nígbà tó bá ti ń pe tí ẹsábọ́ọ̀dù ń bú aláàfin ọ̀fọ̀yọ́ simply because mo já iṣẹ́ ó jalè jalè nísìnyí báyìí kò sọ lórí ire kọ̀ọ̀kan nínú ilé yìí tẹ́lẹ̀ you said it but thank God for your life from madness to kinní kan oníyá ẹ̀ tó ṣe kinní because o dájú ṣó o fi ìyá ẹ̀ ṣòwò ni torí o sọ to ọkọ tó kọ́kọ́ bímọ fún lákọ̀ọ́kọ́ ló kú ìyá ẹ̀ náà tún kú ọmọ ẹ̀ náà tó dẹ̀ bí o lè gbé jáde you are ritualist you are terrorist you are evil ìrìn àjò ìwọ àti Esabod jọra wọn bàbá mi ló kú ọlọ́wọ́ dẹ̀ níjẹ́ ń bímọ kú ní kékeré mi dẹ̀ tí mọ̀ Baba mi but ìwọ your story get as e be màmá ẹ̀ torí pé o sọ pé o yà wèrè bóyá o dọ́gbọ́n pa torí pé o ń dójú tiẹ̀ àbó o fi ṣòwò àbí kí ló ṣe i don't want to go deeply to that mo fẹ́ mo fẹ́ analyze ẹni tí bá fẹ́ bu ẹni yẹn àbí tí bá fẹ́ deeply mo máa ó máa ní problem torí èmi ti sọ fọlọ́run kó tú ẹ láṣìírí bẹ́ẹ̀ ni because ìwọ ń try láti tú kábíyèsí ẹ̀mẹ́ try láti gbé ẹni tọ́lọ́run gbéga torí pé ẹ̀yin bìlì pé ẹ̀ lẹ́ṣẹ̀ mo ti sọ fọlọ́run kó tú yín ní àṣírí bẹ́ẹ̀ ni mo ti sọ fún dáàdì mi that's the prayer point I have for you today ọlọ́run tó da ayé àti ọ̀run kó bá mi tú ẹ láṣìírí bó ṣe tú ẹ sábọ̀dù láṣìírí kó tú ẹ láṣìírí omi omi ṣadé bàbá àjẹsà aka bàbá àjẹsà mo ti sọ tó o bá ronúkúwàdà kó o ṣe túbá kó o bẹ̀bẹ̀ fún ká kó o bẹ ọ̀ní kó o bẹ̀bẹ̀ nílẹ̀ yorùbá gan wọ́n ọlọ́run á tú ẹ láṣìírí kò ní bú ẹ mọ́ write it down lọ wẹ̀ nínú àgbo bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wàá mọ̀ pé o lè bọ́ lọ́hùn jà owó ẹ̀ kéré gan because ẹ kì í ṣe olóòótọ́ you are evil you are evil you are doing it because you are because of jealousy a lot of àwọn comedian tó ń trend lórí Facebook dey go to Africa base and you see them growing and they are one one one flex wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n fresh wọ́n dẹ̀ tún ṣe kí ni wọ́n grow you are jealous you are mean but remember you use your time o oh, dẹ̀ tí kò ní títì when you are growing time èèyàn bá ń build ẹ̀ tó bá ti wá yà wá máa build èèyàn wọ́n náà máa ṣe kí ni wàá di bàbá tó bá fẹ́ káwọn èèyàn máa build ẹ̀ continuously forever and ever then you are not a star you have no gift you are imposter. why do you so much hate ọba Ọọ̀ni of Ife mo ń bọ̀ lórí ẹ̀mí o mo máa play ọ̀rọ̀ tó sọ ni ọ̀rọ̀ ẹni máa fi analyze ẹ̀ but at least you are deceiving everybody o n pretend ipe o mọ anything about wọn ṣe ń bú kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ kí ló dé tó jẹ́ ẹni tó ń bú kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ ni wọ́n mú ní màmá olóòbù kábíyèsí ó ní ẹ ṣèbá àwọn kan náà ń kọ́ ṣèbí wọ́n bu ìwọ náà tún sọ ó tún sọ nínú ṣáàtì ẹ̀kan pé ṣèbí others people náà ah, pé wọ́n ń bú kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ so tó ń bá ń bú kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ ṣẹ́yìn wá jẹ́ lẹ́nu ẹ̀ èmi mọ̀ pé ní tíátà ni ẹ òun heart ni Lizzy Anjorin you are you are evil ungrateful element ni ẹ ó wá mọ nǹkan tí Yorùbá sọ pé ó máa ń ṣe aláìmoore màá sọ ní ti Yorùbá ó ní àfi ibi ṣó lóore ìyá ló máa ń jẹ láàsì ṣó mọ̀ pé àpàdà sí burúkú sì lè bá ẹ tó ò bá ronúkúwàdà ṣó mọ̀ pé ò lè jẹyà ṣó mọ̀ pé àṣírí ẹ̀ bá túbọ̀ ibo ṣe wà yẹn ṣó mọ̀ pé FCC máa gbé ẹsẹ̀ lé gbogbo nǹkan tó ní because bó ṣe ní owó ṣó mọ̀ ṣá ṣó mọ̀ pé ṣó tó mọ̀ pé tó bá ó mọ̀ pé òun dẹmọ fáwọn èèyàn ni mò ń ṣiṣẹ́ ọmọ tí wà níbi ilẹ̀ kan òun gbọ́dọ̀ mi ṣó mọ̀ pé àpàdà sí burúkú sì lè bá ẹ ṣó mọ̀ pé ò lè jẹ kóró láàsì ṣé o mọ̀ pé orí ẹ̀ ṣì lè burú ṣé o mọ̀ pé o ṣì lè padà sí uncompleted building ṣé o mọ̀ pé o ṣì lè sínwín kú ṣé o mọ̀ pé ilẹ̀ ò tí ì ṣú fún ẹ láti ya wèrè ṣé o mọ̀ pé nǹkan kíkan ìyẹn aburú ṣì lè dé báyìí tó o bá ronú padà kúrò nínú gbogbo ìwà burúkú tó ń wù yẹn tó ń pretend who are you deceiving? ta ló ń tàn jẹ wọ́n ń fojú aláàfin Ọ̀yọ́ gbolẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé wọ́n wá ń heart game tó ń gbé iṣẹ́ kan fún ẹ wàá wá rántí ọjọ́ tí o jẹ epo àti ata aláàfin ọ̀fọ̀yọ́ wàá rántí ọjọ́ tó wọ àgbàlá kábíyèsí tó jẹ́ wípé orí ọ̀fẹ́ tó ní tó máa pè wọ́n jáde tó ń wọ́ wọn kiri bí ọmọ kékeré tó máa kán tó ṣe wọ́n tó máa wọ́ wọn mo mọ̀ pé láti ọjọ́ yẹn mo mọ̀ pé o ta sí mi gan mo mọ̀ pé o ṣiṣẹ́ o ṣe agbára o sa gbogbo nǹkan tó ní but mo máa wù ẹ́ báwa máa tó proud nǹkan tí o ẹni tí ó dàbí ìdín ọmọ ìdín ọmọ kan yàgbẹ́ sílẹ̀ ṣó pé o ti sọ pé ẹni tó bá tẹ̀ oní Lizzy Anjorin oní ìgbẹ́ni tó bá tẹ̀ wà ti ro oní tó bá tẹ̀ wà ti ro ìdí ni ẹ tòótọ́ ìgbẹ́ ni ẹ ìdí tí wá wà nínú ìgbẹ́ ẹ bọ́tì wọn wọ́n fẹ́ ti ro báwo wọn ò wọ bùtù tẹ́ ẹ ni tí wọ́n bá fi bùtù tẹ́ ẹ wàá dẹ̀ máa rìn lọ lórí ìrìn yẹn náà ló sì wà ni wọ́n fi búùtù tẹ́ búùtù tó ń fi tẹ́ yẹn kò ní kan ara èèyàn rárá o ò ẹ̀ o fi búùtù tẹ́ wàá máa rìn lọ bó tẹ̀ ṣe rìn lọ tó máa clean wọn fún wọn ṣe kí ni oní ìgbẹ́ nìyẹn ó ti pẹ́rẹ́ ń gbẹ́ ìwà ogbó gbúdọ̀ kan àbùkù bẹ́ẹ̀ ni gbà ti lè sọ pé ìgbẹ́ lis ìgbẹ́ nìyẹn wọn kì í jẹ̀gbẹ́ wọn kì í mùgbẹ́ wọn kì í gbẹ̀gbẹ́ sílé bẹ́ẹ̀ ni ó lè wo ààfin bẹ́ẹ̀ ni òun ló ṣe sorí burúkú ìgbẹ́ nìyẹn àti ẹni tó wà lórí Facebook tó lọ tò sẹ́yìn ẹ̀yẹn tó jẹ́ terrorist ìgbẹ́ lòun náà ìgbẹ́ plus ìgbẹ́ scott omagot ẹ ń gbọ́ orí ẹ burú Liz òun pretend torí pé bàbá Ìjẹ̀ṣà sọ nínú kinní yẹn òun àti bàbá òun àti ẹ Liz àti ń pinnu láti wá ṣe surprise birthday fún fún tani fún ẹni tó bọ́ láàfin ọ̀fọ̀yọ́ tó sọ wọn sọ fún wọn a máa tẹ̀yìn ló kópa a máa ṣe kinní kan aláàfin ọ̀fọ̀yọ́ ìgbádà kò bàbá ṣá kí ló dé náà tẹ fífi àwọn ọba Yorùbá tẹ fífi wọn wọlé ta ló gúnyán fún yín tó ní tọbẹ̀ òṣòro Liz Anjorin ṣé torí terrorist team tó kójọ lẹ́kọ̀ọ́ ti àwọn ọmọ tó kó sínú court tí wọ́n múlẹ̀ tẹ́jọ́ múlẹ̀ níwọ náà máa lọ ṣankan náà tó máa ṣe ṣankan tán pẹ́tọ́pẹ́ tó pọ́n mélòó lè gungun ẹ̀ tó máa sípẹ́ ní kò lè wọ èkó ó máa lọ bá mélòó lè ra ẹ gangan tó lárùn òun yọ òun lẹ́nu torí mo rí ẹ tó ṣe ṣáàtì kan tó lóun ṣe kọ́mẹ́dì kan náà jọ́ kan ó máa jókòó mo máa ń sọ ó wá níyẹn àwọn tó ti darúgbó yẹn àwọn arúgbó kan máa gbóyè fún wọn ṣé àwọn arúgbó yẹn kan lọ nà wọ́n pa tán bá wà lórí oyè olórí burúkú kì í ṣẹjọ́ ẹni tó jàmàlà tí ò sanwó ẹni tó fẹ̀gúsí sí lára rí báwí bẹ́ẹ̀ ni kì í ṣe jẹun tó jẹ́ mọ̀nà tí òṣèwọ́ tó fẹ̀gùn ṣe lára rí ọmọ Togo ọmọ Ghana ògì kókó àwọn Badagry ògì má jẹ́ ń sọ tóòrì fún ẹ bọ̀ ìyẹn kọ́ là ń sọ tí n bá fẹ́ bú ẹnu bọ̀ mo kàn fẹ́ báyìí sọ̀rọ̀ èèyàn ń bú Aláàfin ọ̀fọ̀ yọ simply because iṣẹ́ ẹja kí ló tó ta bàbá oníbàbá síta ọmọ àlè ẹ̀yin lẹ́ máa polè kó wájà lẹ́ máa polóko kó wá mu ta ló gúnyán fún ẹ tó ní tọbẹ̀ òṣòro torí pé okó tìmù tẹ́rọ́rìsì jọ tó ń ṣe kọ́ọ̀tì tẹ́tijọ́ múlẹ̀ gbogbo ìmúlẹ̀ yín gbogbo agbára tó lọ ẹ̀jẹ̀ Jésù bá gbọ ẹ̀jẹ̀ pátápátá ta ló ń dẹmọ fún ta ni yálàjá ẹ tó ń gbé tó ń pe ẹ sábọ̀dù ní mọ́mì tẹ́sàbọ̀dù dẹ̀ ń bú kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ tí gbogbo yín dẹ̀ máa pè wọlé tẹ́ máa tún máa tún pè máa kíra yín kí ló ṣẹlẹ̀ gangan ẹsàbọ̀dù dẹ̀ ń bú gbogbo everybody ẹsàbọ̀dù bú everybody ó ń jojo everybody kò blog kì í ṣe blog ni wọ́n ń pè yẹn àwọn tó blog ní nàìjíríà ó ní nǹkan tó ń bá rí nínú newspaper ṣé wọ́n bá àwọn yẹn po wèrè ṣé àwọn yẹn sọ pé kábíyèsí orí yín burú tó máa máa pe kábíyèsí a máa ní kinní kan máa bú yàrá ìyá gbogbo wọn máa bú bàbá ńlá bàbá wọn ìwọ Lizzy Anjorin wá jáde ìwọ olóòfù kábíyèsí gan ó lè sọ̀nà you can add because ojú ka ẹ mọ́ ó ti mọ̀ ó ti clear to people ipe ń gbọ́ òun ṣe ìwọ lòun ṣe òun ṣe many things about olóò ní ààfin èmi mọ̀ pé ilé tẹ́ bá ti wò ó dilé ẹkún ilé tí wò bá ti wò ó dilé ọ̀ràn àpótí tí wò bá ti jòkó ó di ti òrìṣà òrìṣà burúkú èṣù tó máa ń ba nǹkan jẹ́ tó máa panilẹ́kún gbogbo ayé ẹ kàn ṣe bí blinking blinking ni you are very very mean you are very very sad you a sadist you a terrorist a legion of demon is living in you you are a bad girl. apanilẹ́kúnjayé fraudster cocaine pusher legion of demon terrorist You telling me I cuss on social media? ọmọọṣẹ́ wọn nìyẹn when you see any derogatory comment here that's their their ọmọọṣẹ́ wọn nìyẹn that's their their their their, their members of the, the, the terrorist team for real when people say they are looking for mumambe mo ní wọn máa ní wọn ń many of them disguise to be because wọn ti hàtì dáadáa to be like Hausa but they are actually Yoruba that don ba Yorùbá jẹ́ tó ń pa Yorùbá lẹ́kún tó ń hard like good person tó máa láwọn nice àwọn ṣe gbá but actually they are evil they are terrorists mm. if anybody can go after the king bẹ́ẹ̀ni ọba Elizabeth màmá àgbàlagbà he has a lot of gbogbo gbogbo nǹkan ó ní flop títí ẹ̀ ó ní a lot of flops but nobody wọ́n lè blog ẹ̀ kọ́kọ́ sọ pé ó ṣe báyìí wọn ò gbúdọ̀ gbé sẹ́nu kọ́ máa sọ lórí tẹlifíṣàn kọ́ kọ́ máa bu kọ́ máa bu kọ́ máa bu kọ́ máa bu kọ́ máa bu wọ́n ní ọba ba lórí ohun gbogbo kì í ṣẹjọ́ ẹ̀ àní kì í ṣẹjọ́ ẹni tó jàmàlà tí òṣòwò ẹni tó fẹ́ gùn sí lálárí báwí ìgbà tó yẹ pé kábíyèsí ó ti lọ jùdí níwájú kábíyèsí ọ̀nìrìṣà kò fẹ́ ó lọ jùdí níwájú aláàfin ọ̀fọ̀yọ́ ta ló fẹ́ fẹ́ wèrè torí wọn náà pèrè ní ó tó wọn pé ó pèrè ní kíni wọn pèrè ní ìgbẹ́ ìgbẹ́ ni ẹ̀ mẹ́ ìgbẹ́ ni ẹ̀ ìgbẹ́ òun ni ẹ̀ kò sẹ́ni tó ń gbẹ̀gbẹ́ tó ń gbé sínú palace wọ́n ń gbẹ̀gbẹ́ sílẹ̀ ìwọ ni ìwọ wọ́n máa ń flush ẹ̀dànù ni torí oko blingbling oko oríṣiríṣi jọ àní EFCC máa ṣiṣẹ́ pẹ̀lú ẹnu ẹ òṣì boropo ní brain o oh, ní brain your brain is watery ọpọlọ ẹ ti yòrò ọpọlọ ẹ ó ti domi o oh, ní brain o kàn believe pé o kàn smart ni you are you are exposing yourself to the whole world okay the riches after the riches. nǹkan ń gbọ́ àwọn òkè hmm, mo gbọ́ mo lo ti rí owó náà where do you get the money from òun ta ìwọ nìkan ẹni tó gbé kọ̀ǹténà mo ti sọ́rí ẹni tó gbé kọ̀ǹténà aṣọ blinky blinky wọlé láti ìlú tán ti ń ṣe gangan ìlú ló get you are doing those things to camouflage to cover up so that gbogbo activities of of evil you are doing will not be exposed ẹ wá lọ ń bẹ ẹ sábọd now let me play mo fẹ́ ó rí pé mo ò tí ì sọ̀rọ̀ ẹ púpọ̀ ó rí pé mi ò bú ẹ. ó yá mi ṣadé ó bú àwọn kábíyèsí ó bú àwọn ó yá let me use this one kó lè loud. I want to use this one. I want to connect it with speaker. I want to share it. I want to play it from this. I want to connect with the speaker. You can hear me very well. orin oh, bàbá Ìjẹ̀ṣà rèé. simply because ìyẹn ti gbé gbogbo àṣírí wọn wà lọ́wọ́ ẹ̀ ìyẹn dẹ̀ ti threatening wọn ó ti fi system threatening list pé lọ́jọ́ tó ṣe ṣáàtì lọ́jọ́ sọ́ni yẹn ló ṣe tẹ list message list pé wo ṣó mọ̀ pé gbogbo ọ̀rọ̀ ẹ̀ pọ̀ ń bí tó bá sọ pé o lè come for everybody ṣáàyẹn dẹ̀ ti sọ pé òun pé eh, òun kọ́ òun lè come fún everybody kò sẹ́ni tóun ò lè come fún o. ẹ máa gbórin tó fẹ́ kọ́ sí i ẹ máa gbórí tó fẹ́ kọ. ajẹnifẹ́ni ni o bàbá Ìjẹ̀ṣà ó sọ níbẹ̀ yẹn pé òun lè jọba Ilé Ifẹ̀ ìyẹn mi pé kó àwọn fi kábíyèsí ọ̀nà ìṣàṣubú kóun lè jọba torí wọ́n ní ìkan nínú wọn wọ́n ló fẹ́ jọba nílùú kan ẹ gbọ́ orin tó kọ́ mẹ́ ẹ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ gbogbo ṣáàtì yẹn ti for about forty something minutes i'm going to analyse it. ó láwọn ọlọ́tẹ̀ ìwọ gọ́gọ́ lọ́lọ́tẹ̀ ọlọ́tẹ̀ ni ẹ́. ẹ máa gbọ́ orin tó kọ gbogbo àwọn èèyàn ló dárúkọ kò dẹ̀ dárúkọ àwọn kan ó dárúkọ Ọọ̀ni of ó dárúkọ Aláàfin Ọ̀yọ́ pé wọ́n ń ṣọlọ́run ṣé àwọn nìkan ló wà ní Nàìjíríà ni because àwọn ni target wọn. Thank you. láti máa ṣiṣẹ́ Eliza Anjorin ó ń pretend ni they should go and find out gbogbo àkáǹtì ẹ̀. God on the throne Almighty God on the throne ní ọba ti ayé yìí Aláàfin of Ọ̀yọ́ àti onírìṣà onítróònù àti àwọn ọba Odùduwà lẹ́yìn aláàfin ọ̀run bẹ́ẹ̀ ni all this nonsense wọ́n go after their king going after people people prominent people wọ́n dẹ̀ ní bloggers ni wọ́n àwọn ọgbà tẹ́mi sọ̀rọ̀ àwọn kan ní mo sọ̀rọ̀ màláìka ni mo sọ̀rọ̀ gbogbo ó ṣe blog yẹ. some people are not needed in, this, in that country Nigeria máa gbọ́ o olórí burúkú ni bàbá àjẹsà o. wọ́n gbúdọ̀ efcc gbúdọ̀ investigate Lizzy Anjorin because bàbá àjẹsà òun àti bàbá àjẹsà wọ́n jọ engineer àwọn ni they are against some people PDP are paying them I'm not a politician either APC or not PDP but they are terrorists ni wọ́n they are legion bó ṣe wà yẹn. You too, you are a Yahoo person. Bàbá sáyé, ẹ jẹ́ kó mọ̀ mo fẹ́ analyze ẹ̀ ni mo mọ̀ ó bó ṣe ń dárúkọ. ọ̀dẹ̀ ẹ̀wọ̀ oúnjẹ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ àbájẹsẹ̀ ọ̀dẹ̀ ìdìrín èèyàn èèyàn bú yàrá yẹ ẹbẹ yóò bú bàbá ńlẹ ó ní bring it on ó wá fi sísẹ̀mù bẹ́ẹ̀ ni ó wá drag àwọn ọba ńlẹ olórí burúkú ẹ̀yà. Oh, ò mo. Oh, o wicked. not talking to me me it's not me i'm not Abike how can he say that i say na Wasiu to her is the talk she talk I mean everybody is talking about Abike. She's talking about Abike Yeah, Abike ran aya kìnnìkan wa bá òun kì know me so don't say that ok don't tell me nǹkan tó sọ lánàá ṣùgbọ́n. gbogbo ilé gbogbo ọmọ kóòtù òjíire mo kí yín ní gbogbo tẹ́ ti ń gbọ́ mi ìbà lọ́wọ́ ọlọ́run àánú ọba tó bọ bí orí aláàfin àjọbọ afufutu funfun bàbá mi ìkọ̀kọ̀ bàbá mi bàbá arúgọ́gọ́ iná aburúru ọ̀rọ̀ òjìlógo ṣògo ẹ̀bìtì yakata tí pẹ́kú tiyetiye. Tiye ológun ládé ńlẹ́ o ànànà bíi ọ̀rẹ́ ayẹ̀kúnnú èṣù ají májẹ̀bi ṣe ìbáyín wọn ọlọ́run tó ìbà gbogbo ayé o ìbà ọkùnrin ìbà obìnrin ìbà yín tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ìbà yín tàjọ wà lórí fọ́nrán gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ẹ kú ọlá ní oṣù yìí ọlọ́run yóò gbọ́ àdúrà wa délẹ̀ ọlá àti tóbi ọlọ́run ọlá àpọ́lọ́run ní jọ́ ọlọ́run òun náà ní ti ń jẹ́ bẹ́ẹ̀ rí òun náà ní ọ̀mọ̀ jẹ́ bẹ́ẹ̀ ogun tá a fẹ́ ọlọ́run ó ṣe fún wa ẹ̀lẹ́ ẹ̀kú ètò àtúndé o lẹ́ẹ̀kan sí pé ẹ̀yin tẹ̀sẹ̀ ń wọlé ọlárẹ̀wájú ọmọ mi Yínká wọn ni mò ń jẹ́ bàbá Ìjẹ̀ṣà ni wọ́n pè mí aláwàdà tí ò jọra wọn ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wá akínyìn o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bú wa akínyìn o a mọ̀ pé kílùú ó lè dáa náà ni gbogbo nǹkan lè rọ̀pọ̀ sọ kí nàìjíríà ó lè dáa ṣùgbọ́n ọ̀rọ̀ wà lẹ́ni ta tó fẹ́ bára wa sọ torí wọn ò lè wá kú kò lè joyè ilé bá bẹ́ẹ̀ hmm. ẹ á sọ bá a sọ á kú bá a sọ ọ̀rọ̀ náà ok bàbá ìjẹ̀ṣà èké àdúgbò ni èké ni. àwáyémọ́ àyàwáyémọ́ kú kan ò sí. Si is pain hmm. àwọn tájọ sànà ní gan kò sátẹ̀n bá tún ríra wa lọ́la torí pé ẹ̀dìyẹ ọlọ́run ni wa tó bá kàn ti fẹ́ mú wa báyìí yóò kàn yẹ wa pín pín ẹ̀lẹ́ ẹ bá sọ fún gbogbo ará ilé ẹ sọ fún gbogbo ará oko ẹ pé mọ̀jì sí ará àlódè ẹ pẹ́ tí ń sin nǹkan lọ́wọ́ kó tiẹ̀ pàátì ọ̀sán àwẹ̀ láwà ẹ àmọ̀pá ìwé tí mo bò wá díẹ̀ díẹ̀ ẹ jẹ́ ká fi lé ìwá ká fi wá ìwé time ọ̀nà bí ọgbọ̀n ọ̀rọ̀ òní ò pọ̀ rárá ibi tá a parí ẹ̀ sí níjẹjọ náà láti bẹ̀rẹ̀ kí gbogbo yín o ah ẹ wo màmí aláṣàbí wọn burú ṣe gbọ́. gbogbo tó tẹ̀sán sí mi kò sí èyí tó dùn mí ń bẹ́ ọ ẹ̀wọ̀n tó dùn gbomi lójú mi òun lọ̀rọ̀ ògò tí mo rà ní five hundred pounds màámi tún lọ sọ̀rọ̀ ògò yìí wọ́n dẹ̀ yẹ pẹ̀rẹ̀ ògò yìí ǹjẹ́ mọ̀ pé láàárọ̀ yìí àwọn wẹ́dà wa kanlẹ̀kùn lé mi tí five hundred pounds màámi aláṣàbí ẹ̀dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀dẹ̀ yẹ pẹ́rẹ́ gomi. shut up shut up shut up nǹkan kò fẹ́ kó ó ń gbé mọ́ra ni o kò fẹ́ kó tú àṣírí òun òun at least ẹ máa gbọ́ o. olóòótọ́ ọ̀rọ̀ kì í lẹ́ni lóòótọ́ ẹja bẹ̀rẹ̀ látòrí ibi tá a fọ̀rọ̀ sí ìjẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ pè mí ẹnìkan ti pè mí ó bú mi for seven minutes ló fi bú mi ó send message sí mi nígbà mo wá dá mi tí ó padà. he is very scared about the yes oh this one is looking for jaja downfall look at his face he's an enemy so Nigeria to Yoruba land báyé lu kára lélẹ̀ yìí báyé ló ń gbọ́. volume please. báwọn wí a ṣe wá dákẹ́ láti ìgbà mo ti kéré mo ti ń gbọ́ pé ìlú ó dá ó dá ó dá èmi náà ti bímọ Ayọ̀mídé náà ò ní fẹ́ràn bàkúbà ńlẹ̀ àwọn ìbejì ò ní fẹ́ràn bàkúbà ńlẹ̀ ṣùgbọ́n ibi tá à lọ kọ́ nìyí ẹ̀jẹ̀ àṣẹ báyìí ìyá wa Àbíkẹ́ Jagaban ẹ bí ọ̀rọ̀ kan yìí o àbí. you know what ó fẹ́ shift torí pé yẹn ti sọ pé bring it on ó fẹ́ shift ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ àbíkẹ́ kí ni àbíkẹ́ ṣe fún ẹ of recent àbíkẹ́ for the past month now yàtọ̀ sí ètò ṣe last time ó ti dákẹ́ kò bá ẹ sábọ̀dù gbogbo bó ṣe kọ́tọ̀ ṣe ń bu kì í ṣe bí òwe jẹ àbíkẹ́ o but just listen because ẹ sábọ̀dù sọ pé kó bring it on ó dẹ̀ ti ẹ sábọ̀dù dẹ̀ sọ pé ó sọ pé àbíkẹ́ ó ẹ máa gbọ́ ó lóun rí àbíkẹ́ every time pé àbíkẹ́ ń gbé súnmọ́ òun àbíkẹ́ eh, ó ní Esabod and àbí eh, and they spoke on phone yesterday I'm fucking what I'm fucking what mo ti block ẹ dànù. àgàbà àbíkẹ́ tí ó kọ́ nínú nínú ṣáàtì ẹ̀yẹn torí pé àbíkẹ́ sọ torí pé sábọ̀dù sọ pé ó gbé ọ̀rọ̀ àbíkẹ́ wá fóun ẹ wọ́n pàdé ní hòtẹ́ẹ̀lì àmì wọ́n pàdé ní club wọ́n pàdé nílé ọtí ó sọ pé ó ń gbé súnmọ́ òun ó fẹ́ kó ń bá òun sùn ṣẹ́mi pé ẹ sábọ̀dù sọ ní ọjọ́ sunday last sunday nínú ṣáàtì yẹn so ó ti mọ̀ pé ó dẹ̀ sọ pé òun kàn play small small nínú àwọn kinní ẹ̀ ni gbogbo nǹkan òun ló ń bá òun sọ ti ọ̀rọ̀ ilé Ifẹ̀ òun ló ń gbé fóun bí ọba ṣe sọ pé ọba ń wa mining lórí ilẹ̀ kan tó jẹ́ pé nìyẹn tira lẹ̀ yẹn kó tó di pé wọ́n rà wọ́n ní ọba ba lórí ohun gbogbo ọba nǹkan tó kàn lè ṣe ni pé wọ́n máa fún wọn tó bá jẹ́ tòótọ́ wọ́n fún ẹniyẹn ní owó ilẹ̀ ṣòtìyẹ òun ló sọ many many things mo dẹ̀ nínú ọ̀rọ̀ tó dẹ̀ ti sọ bí ipò fẹ́ ti ọ̀jájá ṣubú bí ipò fẹ́ mú ọ̀jájá kò nípò kí olóhùn náà lè ṣe òun lè jọba àwọn ọmọ nǹkan tí àfihàn pé òun mọ̀ nǹkan tó ṣe ẹ ṣáà jẹ́ kó máa ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ ẹ lọ àbíkẹ́ ló fẹ́ sọ́nsìn. ìyẹn mi pé ìkàn ó lè drag ọba kábíyèsí nílẹ̀ sódà káṣí tiẹ̀ má bàa tú láti cover up because ó bìlí pé bóyá ọba ò ní bá òun sọ̀rọ̀ tó bá tún yá máa sọ pé a máa a fi system sọ fọba tó bá tún sọ ní à a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn kí obìnrin yẹn wèrè ni a tún bú ọba a tún bú ẹ́sà bọ́ọ̀dù yẹn lẹ́yìn you understand me a máa ba a máa ṣekú ṣẹyẹ a máa ṣòkè ṣodò tó kò fẹ́ ba ó ń ba kábíyèsí jẹ́ for real and is actually after kábíyèsí for real and anybody tó bá dẹ̀ ti support Esabod tó bá support Esabod tó wà nínú Esabod team they are terrorists for real. ó yá. nǹkan tẹ́yìn náà sọ ni mo mo sọ ń jẹjọ mo ló yọ kẹrù ó ó yẹ kó lówó ẹ̀ wà ìtumọ̀ ẹ̀ ni pé bí gbogbo wa ṣe ń forí gbárí faragbára yìí tán lọ náà nìyẹn tán lọ nìyẹn ó tán lọ nìyẹn ṣùgbọ́n ẹ wá nú àti àbíkẹ́ ẹ attach orúkọ jagaban orúkọ yín. somebody now said i'm coming mo fẹ́ máa dá àwọn kọ̀ọ̀kan lóhùn tí bá ti rí ṣáàtì wọn tó bá ń lọ ní ti message wọn ó ní let the sleepy dog i mean lie ó ní just give us educative kinní kan because they don't want you to say the good thing they don't want you to expose them they don't want you to dis mean they can disgrace people you understand me imagine long time mo kúrò ní orí Facebook tí mo lọ sórí YouTube o ní gbogbo àyẹn àwọn ti lé Auto Bola o àwọn ti lé kúrò o àwọn ti lé Auto Bola lọ kò lè sọ̀rọ̀ mọ́ o kò lè ṣe mi ò sọ anything tí má kàn máa sọ̀rọ̀ mẹ́ẹ̀ má kàn lè sọ pé ọlọ́run ò ní jẹ́ kí èṣù ṣe ìbábà nínú ilé every time ló máa gbé mi mẹ́nu nítorí pé mo kúrò lórí Facebook mo wò pé jẹ́ kí n tiẹ̀ tún step aside for some time mo lọ sórí YouTube you understand bóyá ó máa gbé mi sílẹ̀ bóyá ó máa gbéyàn sílẹ̀ you understand ó dẹ̀ bú mi mi ò sọ tí wọ́n máa ń bú mi báyìí màá tún máa rẹ́ni á tún wá sórí youtube á ní kó tún wá búlì mi kó tún máa go after me tó máa máa bú mi tó bá ti ń ṣe ṣáàtì bá mi ò dárúkọ wọn o wọn bẹ̀rẹ̀ sí bú mi olè kíní kan oríṣiríṣi wọn máa kọ́ sábẹ́ ṣáàtì mi ẹ lọ wo derogatory comment under my shirt tó pé mi ò sọ̀rọ̀ ẹ̀ rárá you understand me because he doesn't want to see you tó bá ń bìlí pé òun ti búlì ẹ tó bá ti gbé ẹ lọ síbí mi ò bú o this is what she do with her group this is what she used to do to people with her group you get me now and those one yeah, níbi wọn fi fake account oríṣiríṣi nǹkan ni wọn máa ṣe mo kúrò lórí facebook mo lọ sórí youtube tẹ bá wò ó ń gbà yẹn about a month a, a month and a half ni mo lò lórí youtube yẹn mi ò ṣe anything lórí lórí facebook àtọ yàtọ̀ sígbà ẹ̀kọ̀kan kí n kàn sọ pé mo wà lórí youtube o ẹ wá bá mi bẹ̀ ó tún sọ pé o máa flag youtube mi yẹn o máa flag jude ẹjọ ìtòrò ọlọ́run ṣé kìí ṣe terrorist kí lájọ dùn kí lájọ gbé and mo dẹ̀ wá bí gan ó ní ẹ̀wọ̀n òde òun máa mẹ́sọ̀ pé wọ́n sanwó fún ẹ lórí youtube ẹjọ́ tí bá tẹ̀ wá pariwo pé wọ́n jí mi lówó wọ́n ṣe ìkà fún mi nàìjíríà bẹ́ẹ̀ tí bá tún wà lọ sórí youtube tí bá tẹ̀ fẹ́ mẹ́kọ̀ owó kí ló máa fà kó máa sọ pé òun ò ní jẹ́ òun ò ní gbà kí la jọ dùn kí la jọ gbé kí ni mo gbà lọ́wọ́ ẹ kí ni mo gbà this is what she been doing to people and àwọn eléyìí olórí burúkú àṣebàjẹ́ yìí àbàyéjẹ́ yìí ọ̀bàyéjẹ́ yìí nítorí kọ́bọ̀kọ́bọ̀ tí ẹ sábọ̀dún fún tó lòun ra laptop tó lò fún òun ló ń bá ṣí wẹ́bsáìtì ẹ̀ òun bá ṣe lé òun bá ṣe lé ló wá ń dàgọ̀ ọba nílẹ̀ èmi ò sọ pé ọba ṣe àbí kò ṣe àbí kankan tó ṣe irọ́ dẹ̀ ni wọ́n pa wọ́n kàn fi ń dowú ni wọ́n ní ẹ wọ́n ti yọba Sànúsì kan lóyè eléyìí kì í ṣọba Sànúsì bẹ́ẹ̀ ni ọba ọba onírìṣà kì í ṣe Sànúsì bẹ́ẹ̀ ni ọba onírìṣà kì í ṣe Sànúsì ẹ ó ní wọ́n yọ Sànúsì náà àwọn máa mẹ́sọ̀ pé wọ́n yọ tani wọ́ yálàyà ìwọ gbogbo yín tẹ̀sán pé ẹ Sànúsì wọ́n yọ ọba onírìṣà kì í ṣe Sànúsì <laughs> ẹni ìtàn ni wọ́n pè é adéyẹyè ìyẹn mi pé adéyẹ oyè yẹn wọ́n ní kan ṣàánú sí oyin mi ò mọ̀ túmọ̀ ẹ ó lè ṣàánú kó ló ṣàánú fún màmí kan ṣu kì í ṣe eléyìí ò yorùbá lélẹ̀ kì í ṣe haúsá. ní jagaba yẹn tẹ́lẹ̀ o bọ̀tà mọ̀ pé bàbá wa bọ́lá ahmed tinubu àwọn ni wọ́n ń jẹ́ jagaba pé orúkọ yẹn wù yín mm-hmm. orúkọ yẹn ó wúwo lójú yín mm-hmm. ẹ nífẹ̀ẹ́ sórúkọ yẹn ẹjọ́ kí ni àbíkẹ́ ṣe fún nísìnyí kí ni àbíkẹ́ ti sọ àbíkẹ́ ò dápọ̀ bàbá ìjẹ̀ṣà àbá àbíkẹ́ ti jáde fún ni mi ò tí ì rí tó bá dẹ̀ ti jáde fún ẹ jẹ́ kí n rí kẹ́ ẹ bá mi ṣí ẹ̀ sọ́dọ̀ mi ẹ jẹ́ a máa gbọ́ lọ. wọ́n ní ẹnìkan pè é pé tó o bá tó bẹ́ẹ̀ tó bá jọ ọmọ ọkọ tó o jọkùnrin tó kì í ṣe àlè Ifẹ̀ èé o àwọn kan wà mo dúpẹ́ pọ̀ ọmọ ọkọ ni ọmọ àlè ni wọ́n ẹ̀yin fẹ́ jọba wọn ò gbúdọ̀ fọmọ àlè jọba nílẹ̀ yorùbá tí wọ́n bá fọmọ àlè jọba bó ṣe máa ta gbogbo èèyàn lẹ́rú lélẹ́ eléyìí ó máa kó àwọn èèyàn lọ ta ni ó máa lọ kó wọn tà fún dublin. Hmm. bàbá gan rí ó pọ̀ sí ìrẹ́rí ṣùgbọ́n ẹ fẹ́ràn orúkọ wọn hmm. orúkọ yẹn ń jáwó hmm. orúkọ tí ọlọ́run ti fi tó ti fi ògo sí ni ẹ wá mú orúkọ yẹn nínú kẹsẹ̀tì ẹ̀yí tẹ bá wò láti bìgínì ó níbi tó sọ pé bọ́lá tinubu kò ń ṣe ọlọ́run wọn ò ṣe ọlọ́run tó tọ́ bẹ́ẹ̀ ni ó ní ọ̀nìrìṣà kì í ṣe ọlọ́run kò dárúkọ pẹ́ sábọ̀dọ̀ kì í ṣe ọlọ́run o ó ní gbogbo wọn ọba aláàfin ọ̀fọ̀yọ́ kì í ṣe ọlọ́run ó dárúkọ gbogbo àwọn APC kò dárúkọ pé ọbásanjọ́ tán ti bàlújẹ́ tipẹ́ kò sọ pé wọn ṣe ọlọ́run ọbásanjọ́ káàkiri ìlú ló ní wọn ò kàn ṣe mí nìyí mi ò dẹ̀ ń go after bibu àwọn tó bá ti dàgbà àbí tó ṣe torí àwọn ìtẹ́ bá kàn pàdó kan bó bí ajá gan kò sí kankan tó máa ṣe bí wọ́n bá ti mọ̀ pé wọ́n ṣẹ̀ ìjọba àwọn United Nations àtàwọn ìjọba kan kí ni wọ́n porúkọ wọn ni wọ́n máa dì pẹ̀lú kì í ṣe ìwọ agbára ẹ̀ kò ká wọn láti dì pẹ̀lú wọn kò ká wọn kò kàn pariwo Yorùbá lẹ́ ń sọ báyìí jágbajàgba ọ̀rọ̀ yín òrìn kò débì kankan àwọn èèyàn kan wà ní Amẹ́ríkà tó bá ń ṣe ṣáàtì lọ́wọ́ one million people á dẹ̀ máa wò wọ́n one million máa kọ one million á máa wò wọ́n wọ́n dẹ̀ wà lórí live video one million èèyàn ló mélòó ló ń wò nísìnyí báyìí wọ́n pé one thousand wọ́n ń wò so ìgbà tó bá pọ̀ wọ́n á pé two thousand one thousand five ìwọ tó bá lọ lọ ra viewer wàá rí bí èèyàn kì í ṣe fún àwọn yẹn ò dẹ̀ ra viewer because they are important people want to get the information in turn pass tó máa ṣe àgbáyé ní àǹfààní you understand me but ẹ̀yin ẹ̀ ní mínì ayé yín wà meaningless àní gbogbo nǹkan tẹ́ ẹ̀ kò ń plan náà ni pé kẹ́ ẹ ṣe terrorist kẹ́ ẹ bà ayé èèyàn jẹ́ kẹ́ ẹ pull èèyàn down that is too bad in this one kò ṣe nǹkan kan fún k1 àti pé kò bu k1 because kò ní fẹ́ bu k1 torí pé kò ní fẹ́ àbí pé tóun bá ti dárúkọ k1 bóyá mo ò ní dárúkọ òun you understand me but the first one tó ṣe ń gbà yẹn ẹ nígbà kan òun bá k1 jà nínú nínú studio òun àti k1 tún jà ń bì kan ìgbádàkùn bàbá ṣàtún k1 ò kí ń ṣẹgbẹ́ tó bá ní gift tó bá ní nǹkan kan wọn gbogbo àwọn tẹ̀ǹta sí tẹ̀kàn rẹ pé bóyá ẹ̀kọ́ lè máa shine bó àwọn èèyàn gan máa wọ yín àti pé ó fẹ́ try láti sọ fún Esabod yẹn pé táwọn èèyàn bá ń jáde fún because wọ́n ti mọ̀ pé ọ̀rẹ́ òòṣà pé òun méjì òun àti líìsì yẹn o àwọn ò sí bẹ́ẹ̀ kó má bàa líìkì secret àwọn jáde but the the problem àwọn mẹ́ta tá a ti mọ̀ ń sìn ṣó ti yẹ mi pé mo sọ̀kan lánàá nípa àwọn tó ń gbógun ti àyìndé bọ̀ kì í ṣe ti àyìndé mo fẹ́ sọ nìkan sìn ṣe rí àwọn tó ń gbógun tó ń fún ẹ́ sábọ̀dù ní àwọn gbogbo ìwà tó máa ní kó lọ búlì kó lọ attack wọ̀nyẹn number one baba um, ehm, Gani Adams two gbẹ̀ngà eh, eléyìí ìjì Baba Ìjẹ̀ṣà Lisa Anjorin ṣó ti yẹ yín mẹ́yẹn wọ́n ìkù àwọn kan pẹ́pẹ́pẹ́ sí wa but àwọn strong people tó ń fún ní Eh, àwọn many tí tó ń fún ní àwọn ọ̀rọ̀ àwọn onílé yìí o many many of the tẹ̀lé lẹ́sẹ̀ rí àwọn ọmọ wẹ́wẹ́ wẹ́wẹ́wẹ́ tó jẹ́ ọmọ bàbá àjẹsà ni wọ́n máa ṣe compose orin fún ni wọ́n máa àwọn ló máa blog fún àwọn ló máa kọrin fún wọ́n máa ṣe bí pé wọ́n pọ́nlé àwọn tó jẹ́ group ti tẹ̀ you understand me this is what they are doing tó tó sponsor ẹ̀ gan So ti yẹ bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ hate kéèyàn máa jẹ̀yàn kó tó máa fẹ́yàn tírú àwọn gani ìkan sọ pé ìkan náà awíkoko náà ìyẹn ò ti ẹ̀ṣẹ̀ mí bọ̀ ó sọ pé aláàfin ọ̀fọ̀ yọ ẹ fi Wàsíù Àyìndé jẹ máyégún máyégún ọ̀yọ́ nìkan ló jọ kọ́rọ́ gbá lẹ́nu ẹ nítorí pé aláàfin sọ̀rọ̀ aláàfin ṣe nǹkan ìwọ ó sọ pé ìyá ta ni bàbá àti ẹ nílẹ̀ Yorùbá tó wá sọ pé aláàfin sọ̀rọ̀ ẹ máa yí padà ẹ máa sọ pé ẹ kò tọ́ sí nǹkan kan ó burú ẹni bá tún bá gbé kọ́kọ́ gbé orúkọ yẹn wọn kàn sọ pé àwọn Aláàfin ti sọ̀rọ̀ o ta ni ìyá yín ta ni bàbá yín ẹ sọ pé kẹ nígbà kẹ sọ pé ọmọ ọlọ́dẹ nígbà kẹ sọ pé ọmọ kìnnì kan kẹ sọ pé ọmọ eléégún kẹ sọ pé ọmọ tó ń dífá kẹ sọ pé ọmọ tó ń gbálẹ̀ ní ààfin kẹ sọ pé àwọn tó ṣe kìnnì kan ayé yín ò dá ni. Àbíkẹ́ Adé jack kí lẹ wá ń forúkọ yẹn ṣe bí táwọn lọ lẹ́yìn kí lẹ ń forúkọ Jagaban ṣe Hmm. tó bá jẹ́ pé Jagaban náà bá ń fi orúkọ yìí tó fi ń bá láàfin tó fi ń bú Buhari tó fi ń bú gbá tó fi ń báwo kí lẹ́rọ̀ orúkọ yẹn ó ti dà kí ló tẹ̀yìn olórúkọ anínú àti àbíkẹ́. shut up shut up omi omi gbé wọn lọ omi yalé àbí kí ló porúkọ ẹ omi yalé ní tẹ̀mọ́ porúkọ ẹ ọ́gìlì bẹ́yìn omi yalé àgbàrá yakọ́ta ìyá ẹ tó ń bú ọba wá gbọ́ ọba mélòó àbíkẹ́ ti bú Esabod àbíkẹ́ búyàn àbíkẹ́ bú èmi ó bú àwọn èèyàn àwọn èèyàn kan ọba mélòó ni ẹsà ni àbíkẹ́ ti bú mi ì tí ì gbọ́ pé ó bú Jagaban mi ì tí ì gbọ́ pé ó bú Bọ́lá Tinubu kódà MC lásán kò tí ì bú tó bá dẹ̀ ti bú wọn jẹ́ kí n gbọ́ ọba mélòó ni àbíkẹ́ ti bú. ẹni tó ń búyàn tó ń bú ọba tó ń bú ẹni tó dàgbà jùlọ kò ń ṣe pé àwọn ọba tó bú yẹn wọn ò ń ṣe àwọn kọ́ ló ń ṣèlú they are not the one tó jẹ́ pé wọ́n ń ṣe òṣèlú kò ẹ̀mí wọ́n lè ṣòṣèlú because ọba is a is a throne is also you are there you wọ́n bá sọ pé kọ́ máa participate Zero ni òdìwọ́n lè tì wọ́n gbúdọ̀ máa fi síbi kan tó bá ní kí wọ́n wá wọ́n ìgbà tí gbogbo wọn ló lọ sáàfin kábíyèsí ọ̀nì gbogbo wọn náà gbàdúrà fún ẹni tó bá kàn jẹ́ favourite ẹni tó bá help ẹ tó bá gbé àga góòdì fẹ́lẹ̀ yìí o lè gbàgà oníke fẹ́lẹ̀ yìí that is it gbogbogbogbo all of them they both go to the ààfin the palace to do what to see their consent for the kini prayer Woman máa ná ní the blessing that is it both of them pé wọn ọba òbúrò ṣe politics no what, what do you mean Kini ni ọba wá wà fún you want to turn there to a redundant officer kò sí gbogbo àwọn prime minister tó ń yàn ní UK tí ọba Queen Elizabeth ò ní mọ̀ nípa ẹ̀ of course either the left or right everybody get into the palace there is nothing to máa ṣe wọn kì í ṣòṣà ní odò kí làbẹ̀làbẹ̀ má mọ̀ báwo ni wọ́n ṣe máa ṣe nǹkan níbẹ̀ kan máa ṣe pé ẹ̀ eh, politician gbọ́dọ̀ wá sọ́dọ̀ yín because you want to disconnect them why why you because they became king they cannot have their own life they don't have their own reason they cannot do things they cannot eat ẹ máa gbé wọn síta ẹ máa bẹ̀rẹ̀ sí í drag ní àti mílíọ̀nù sí àwọn ọba tó bá jẹ́ wọn ò ní bẹ̀rẹ̀ sí í drag nílẹ̀ ẹ wọ́n máa tọ́ ilé àwọn PDP ni wọ́n sponsor ilé they are terrorists I'm not a politician to God who made me nobody has given me penny this is it owó tí mo ná little little tí mo ní God gave me Canada ló bless me pẹ̀lú ẹ̀ tí n bá ṣiṣẹ́ Canada ni wọ́n ti san salary fún mi nothing gbogbo nǹkan tí mo sì gbé síbẹ̀ why you so mean Baba àjẹsà you a criminal tó o bá tún gbé bá tún gbọ́ fíìl ẹnu ẹ̀ tí o ṣe ẹ sábọ̀ tó ń bọ̀ àwọn ọba tó ń bú gbogbo èèyàn ló máa gbọ́ tó máa gọ̀ fún tó o bá tún gbọ́ fíìl ẹnu ẹ ìyá máa jẹ ọpọlọ ẹ bẹ́ẹ̀ ni màá máa gbé ṣàtì terrorist ni you a terrorist they should o tó sọ pé o fẹ́ lọ sí ó ló fẹ́ lọ sí ìlú tibẹ̀ yẹn ẹ ó ló fẹ́ lọ síbẹ̀ ó fẹ́ lọ sí turkey ó fẹ́ lọ wẹgbẹ́ mafia ó fẹ́ lọ wẹgbẹ́ terrorist láti blow nàìjíríà kó lè wá ogun kẹ́ lè wá àwọn èèyàn kúra yín láti plan fún àwọn àwọn èèyàn tó àwọn èèyàn tó wà nàìjíríà ìwé kìlà ṣọ́ra ẹ o bàbá ìjẹ̀ṣà mo sì kìlọ̀ fún ẹ báyìí ṣọ́ ara ẹ gidi gan ṣọ́ ara ẹ kó jẹ́ kọ́lọ́run ẹ ṣe ń jẹ but systematically ó ti bú ó ti bú kábíyèsí ó ti bú kí lorúkọ ẹ̀ o systematically ó ti bú bàbá mi uh, that is bàbá mi Jagaban Babu bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ti bú o máa o ti bu ní bìgínní o systematically ẹ eh, kìí ṣe aláwọn nìkankan kò dẹ̀ dárúkọ àwọn gbogbo àwọn tó dárúkọ tó list yẹn àwọn tí wọ́n ní APC náà bìlì pé bóyá ó jẹ́ APC member tó jẹ́ pé bóyá ó jẹ́ kìnìkan kìnìkan kìnìkan ṣó ti yẹ yín bẹ́yẹn gbogbo àwọn tí wọ́n go against yẹn go and check it Share rí list bó ṣe wà yẹn is working for PDP ó dẹ̀ ó ń a lot of atrocity in Lizzy ṣe EFCC should take note of Lizzy Anjorin they should go go gbogbo ilé Run tó lóun good yẹn wọ́n because a lot of our money. ní tíátà ló wà nàìjíríà tó jẹ́ pé wọ́n ń taṣọ tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ bí ti tiẹ̀ ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn wọn ò ní nǹkan tó níyẹn wọ́n máa ní lọ́ọ̀kì ni ẹ lọ invest ẹ lọ investigate ẹ̀ kò dẹ̀ ṣiṣẹ́ débẹ̀ ọdún don't ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ọdún wo ló bẹ̀rẹ̀ ọjọ́ wo ni ẹ kí laṣọ tiẹ̀ nílé aláró ọdún wo ló bẹ̀rẹ̀ ọdún wo ló bẹ̀rẹ̀ wọ́n need láti invest ó need ó need kan tún ìdí Lizzy Anjorin Lizzy Anjorin if you don't do that now you know all these people dey win torí pé téèyàn bá wà tó fẹ́ ba yí ẹ jẹ́ tó o bá tún díẹ̀ tó ló ní comfort ni ẹ tún ìdí ẹ̀ EFCC it need to be investigated bẹ́ẹ̀ ni Lizzy Anjorin ntí mo ẹ màá máa ṣe fún ẹ ní iyùn iyùn wọn máa gbúdọ̀ wọ́n gbúdọ̀ wọ́n gbúdọ̀ wádìí ẹ wọ́n gbúdọ̀ wádìí ẹ hmm. hmm. wọ́n ní ká má ṣe gba ìkà láàyè láti wà láwùjọ. wọ́n á borúkọ yẹn jẹ́ orúkọ wọn náà nìyẹn a gbọ́ Yorùbá jura wa lọ a mọ̀rọ̀ jura wa lọ ṣé níjọ́ ta pàdé tẹ̀ gbàgbé ní lishan hmm. ẹ sọ̀rọ̀ ya ẹ sábọ̀dù yìí náà ẹni àmàmá mi ni she's my mother wọn kàn stubborn ẹ eh, yá wa tó bá ti ń bínú ọ̀hún wẹ̀yìn àwọn náà lájọ. Uh, but at that time ìwọ ò ṣe sọ fún ìyẹn sábọ̀dù yẹn pé èwo kò kò sẹ́tù ọ̀rọ̀ fún ọ ìwọ tí wọ́n á gbé ọ̀rọ̀ wá sọ́dọ̀ ẹ sábọ̀dù ipe àbíkẹ́ nà sí ẹ ó fẹ́ kó o bá òun sùn ìwọ ló bá sùn ẹ sábọ̀dù play ó sọ lórí social media ní ọjọ́ sunday but ní sìn kí ló wá ṣe ti àbíkẹ́ tó wá sọ pé àṣẹ àbíkẹ́ because ọ̀rọ̀ tí ẹ sábọ̀dù ti nà síta yẹn tó ti mọ̀ pé bóyá nínú àtìrí fàtì nínú ẹ̀ àtìrí fàtì nínú ẹ̀ tí ó máa ti mọ̀ orú èèyàn tó jẹ́ you are trying to camouflage you are trying to cover up no no no no you cannot cover up no no no cover up in this place Omawa. you are going to be exposed Benny. you are going to be exposed and you have to stop that your activities tó o bá fẹ́ jẹ mo sọ fún èmi kọ́ máa fìyà jẹ èmi kọ́ o but àwọn ọlọ́run tó dá ayé àti ọ̀run wọ́n máa ń pe àwọn kan torí ẹ̀yin máa ń pariwo alálẹ̀ alálẹ̀ ọlọ́run ló dá ilẹ̀ onítolúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ bẹ́ẹ̀ni ọlọ́run ni alálẹ̀ ọlọ́run ni olókè ọlọ́run ni aráyé ọlọ́run ni ọ̀run ọlọ́run ni ogbogbo ọlọ́run ló gbogbo nínú gbogbo ẹ bá máa pariwo alálẹ̀ tẹ́ pariwo yẹn ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ yèké poso tayaba ọlálẹ̀ yẹn tẹ wá ń darúkọ tẹ ẹ mọ̀ tó jẹ́ pé ẹ kàn ń sọ̀rọ̀ e ẹ máa sọ pé pèdèpèdè níyín ọmọ aláṣà níyín ẹ e mọ̀ túmọ̀ nǹkan tẹ̀ ń sọ. ìkọ́ yorùbá lẹ̀ kàn ń sọ you don't have the meaning you say something you don't have the meaning alálẹ̀ olúwa ló ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run lálálẹ̀. ó já sí pé ẹ ìyẹn mi pé gbogbo tábìkẹ́ náà sọ kò sí òtí ọ̀rọ̀ mbẹ́ Esabod nìkan ní gbogbo ní Esabod òkè òtí ọ̀rọ̀ wà nínú ẹ̀ òtí ọ̀rọ̀ wo náà nínú ọ̀rọ̀ tí Esabod sọ because ó ń cover up ó ń cover up òun fẹ́ kí Esabod wọ́n expose òun Esabod sọ pé bring it on ó ti mọ̀ pé òun ò tó bẹ́ẹ̀ torí pàṣírí ẹ̀ kì í ṣe pé kò lè sọ̀rọ̀ o ìṣe ìṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ni bàbá àjẹsà ó bẹ́ẹ̀ ni kó sọ̀rọ̀ ó wà lára àwọn tó sọ̀rọ̀ fún ikú tí etí ẹ̀ fi di tí ikú òfin gbọ́rọ̀ mọ́ ó ń sọ̀rọ̀ gan bó ṣe wà yẹn but ó ti ní àṣírí ó ti ọmọ kan tó ṣẹlẹ̀ bíbélì sọ fún wa ó ní tó bá ti ṣubú sọ́wọ́ ọ̀tá ẹ̀ ó ní kó ṣe kíni kó yá ṣe kíni wá wá tẹríba ìyẹn nìkan tó ń ṣe é sìn o ó mọ̀ pé gbogbo tí ẹ sábàdù bá gbé gbogbo ẹ̀ jáde tó bá líìkì gbogbo secret yẹn àwọn yorùbá gan máa wò pé ẹ kábíyèsí o ọ̀jájá gan máa wò pé ẹ so this is the plan this boy have for me àmọ́ ibi tí ogun ti ń jà wọ́n ogun rèé o ogun gidi ara ogun tó ń ja yorùbá yorùbá ni eléyìí bàbá ìjẹ̀ṣà hmm. kí ló tó olóhùn jẹ́ ìjẹ̀ṣà náà bàbá bàbá kí nínú ọba máa pè ẹ́ bàbá kí lorúkọ ẹ̀ náà ẹ̀ ṣe ìfẹ́ àbí bàbá kí ni mo dá bàbá mo dá kékeré ni. Hmm. ó jẹ́ pé mọ́lá gidi ni mo sì rí ibi ghana yẹn ẹ ẹ wò pé tẹ́yìn gan ń ṣẹ́ ẹni tó sọ pé ó rí àwọn ọba burú lánàá yìí Ẹsábọ̀dù sì ṣépè fún gbogbo ọba níjẹta ó ṣiṣẹ́ pé fún gbogbo èèyàn àtọmọ kékeré àtàgbàlagbà kò ń ṣe pé ó ń búlọ̀gì kan á tún ṣe pé a ní kò orí kò ń ṣe orí àwọn ọba tiwa a lórí òun burú a lórí ìyá òun burú a lórí bàbá òun burú a lórí àwọn ọmọ òun burú a lórí ilé kan burú a lórí wálé burú a lórí tina burú a lórí ewé tó jókòó tó bí a ní gbogbo wọn orí bùnmi burú a lórí gbogbo wọn burú o a lórí òun ti burú pọ̀ o ayé òun ti ta o ayé òun ti ṣòfò o ẹ ó máa dárúkọ báyìí tó máa sọ òun ló sọ sí òun ò sọ pé ẹ sábọọdù ṣe pé o ó dẹ̀ tún sọ níbí báyìí ẹ má lọ sí tó bá ti ń ṣe pé o gbogbo ó dẹ̀ ti ń bẹ̀ mí ẹ má ṣe pé mọ́ ní tí ẹ sábọọdù bẹ̀rù jù because ó mọ̀ it will surely come to pass ó dẹ̀ mọ tútò òtìpa ní gbogbo èpè tí mo ṣẹ́ ní ọ̀rọ̀ òru yẹn má ṣe pé ara wọn ni o má ṣe pé má ṣe pé tó bá dẹ̀ ti bọ́ sọ́wọ́ àwọn kọ́ọ̀tì tó bá ti náà bá ti gbá ẹ rí dáadáa ní tó máa sọ pé má ṣe pé ń bí o àwọn kọ́ọ̀tì ni ọ̀kọ́ọ̀tì ni bàbá jẹ̀ṣà terrorist náà ara ti ṣe terrorist. tí bá kí ifá ìpè fún yín ẹ̀mí fẹ́ ní sọ́pẹ̀ mọ́ láíláí. ifá ìpè ó yà kí. tí bá lanu hmm. tí bá kí ifá ìpè. o mọ̀ ju gbogbo yẹn gbogbo ifá òṣì ló ń kì èpè ifá òṣì wo. èpè lójoojúmọ́ èèyàn mẹ́ta ní jogún èpè. onírọ́. ẹni tó ṣẹ̀ nítorí pé ó mọ̀ pé àbíkẹ́ máa jáde á wá sọ pé tóun bá ṣe bẹ́ẹ̀ fún bàbá ìjẹ̀ṣà o kí nǹkan báyìí báyìí ṣe ń wo àbí tóun bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ o ó yá ìwọ bàbá ìjẹ̀ṣà òfò kìnnì kan kìnnì kan kìnnì kan kò fẹ́ kó jẹ́ kìnnì kó wá ṣe pè ní o bí kò wọ́n ti ṣe burúkú fún ẹ wọ́n máa bẹ̀rù èpè wọ́n ní àṣẹ mm, burúkú ẹ̀ mà kú ara fún kò dẹ̀ tí jáde àṣẹ burúkú ni ẹ bàbá ìjẹ̀ṣà mm, bàbá ìjẹ̀ṣà ojú ẹ̀ kòndòkòndò ojú ẹ̀ ojú ẹ̀ ojú ẹ̀ bí ojú gbé pósí ojú ẹ̀ bí ojú gbé pósí ojú ẹ̀ bí àwọn undertaker ojú undertaker ló ní. ó yá máa sọ̀rọ̀ lọ. àtàwọn tó fi ti gbọ́ kàìfẹ́ kí ìlú wa ó tòrò. ìlú ìwọ ló jẹ́ ó tòrò ẹ sábọ̀dù. kílè ìbá bu yín ẹ bu bítọ̀ ń bá sọgbà ẹ sọ̀rọ̀ ẹ bu. orí ẹ burú bàbá jẹ̀ṣà ọmọ àlè ni ẹ ìwọ ò ṣe sọ fẹ́ sábọ̀dì pé àgbàlagbà ni àgbà máa ń gbà ni ọjọ́ tó ti ń bọ̀ jájá láti ọdún mẹ́ta àbí ọdún tí ọ̀dà ti dórí oyè báyìí tí ẹ ti bẹ̀rẹ̀ sí í rojọ́ ọ̀jájá fún lọ́jọ́ yẹn pátápátá báyìí lẹ ti bẹ̀rẹ̀ sí í ṣe kíni ni ó ti ń bọ̀ ọ̀jájá ọjọ́ wo lọ̀jájá tún ló dá lóhùn ọ̀jájá instead of that ọ̀jájá máa tún sọ pé ẹ má bínú ẹ má ṣe kankan ìwọ ò ṣe sọ fún àgbà dàgìnì dárọ àdàgbà má dànù ọ̀rẹ́ tó ti kú ẹ̀sà wíṣẹ̀ ẹ̀sà gòrílà ẹ̀sà tẹ́rọ́rìsì olórí burúkú onípólàsì olórí gbàgùngbàgùn olójú gbàgùngbàgùn olójú kọ̀ǹdọ̀ bí ojú ọ̀pọ̀ lọ́yọ̀ ìwọ ò ṣe go after people mọ́ olórí burúkú nìyẹn jọjọ wà tẹ́rọ́rìsì nìyẹn wo mi ò tí kọ tẹ́rọ́rìsì sórí ẹ̀ báyìí o sọ pé ní sọ kò tí yẹ̀bọ̀ ní bá ti lè kọ́ toilet awareness máa wà lórí ẹ̀ ó máa ṣe kí ni ó máa ní mínì ṣó ti yé bẹ́yẹn mo sì ń sọ fún yín o kẹjọ kórè kójọ kórè ẹ̀ kó pé. wọ́n sọ yìí náà lórúkọ mọ̀ mí orúkọ rere ni wọ́n dẹ̀ sọ yín àbí kẹ́tẹ́ wá ń jẹ́ orúkọ ìyá tèmi ni. story. ọlọ́run kò jọ mm. ó bá mi tẹ̀lẹ̀ fún un má mi ti kú. Mm. story mm. eh, ẹ bó ṣe ṣe bí kò ń ṣe fíìmù ẹ bó ṣe ṣe ọlọ́run bá ní musa ìran bá wọn. táyìn náà bá wà nínú ilé àti àbíkẹ́ tí wọ́n ń na àbíkẹ́ kan lọ ń ta tó ń ṣe olè àbíkẹ́ olè ẹ̀ fò jáde ni ẹ̀ dání ẹ̀ ó ń fi sísẹ̀mù sọ fún àbíkẹ́ olè ni o tó bá na àbíkẹ́ kan lọ́ta wọ́n sọ pé olè ó yá ẹ́sàbọ̀t olè olè wọ́n sanwó ike sàkáǹtì ẹ̀ olè ẹ́sàbọ̀t olè kókè pusa olè ẹ́sàbọ̀t the terrorist bẹ́ẹ̀ ni. Hmm. tẹ̀yìn àbíkẹ́ kan tó jí ọ̀ká ni a lè fi wèrè mú wèrè. o ṣe sọ fún ìyá ẹ. mo fi sọ wípé. owó ṣe sọ fún ìyá ẹ tó go after nísìnyí báyìí ìsín ni wọn lè fi wèrè wo wèrè ìyá ẹ tó ti ń bú ọba láti bí ọdún mẹ́rin tó mú ọ̀nẹ́ tó mú gbogbo wọn tó mú olórí burúkú ni ẹ Omíṣadé omi omíyalé Omíṣadé báwo omíyalé àgbàrá ya gọ́ta. ìyẹ polówó ẹ wà ẹ̀yin gangan fún ara yín gàgà bá ń tẹ́ ń jẹ́ ẹ̀ ń tàbùkù bá shut up. tá a bá pe orí awó orí ò mọ fẹ́ tu tá a bá bá wo orí ò mọ fẹ́ tu náà mm, ọ̀pọ̀lọpọ̀ nǹkan lè lè forúkọ yìí ṣe tí ó jáwó tẹ́ bá ṣe Jagaban Foundation ngo tẹ́ni káwọn èèyàn máa kó nǹkan wá ó jẹ́ bisikíìtì tẹ́tẹ́ náírà lè ń pín àwọn èèyàn ó support yín kì í ṣe gbogbo wa náà la sùn ká kọrí síbi kan náà. ẹ gbọ́ ẹ mọ̀ kan tó wá sọ́nsìn ìyẹn mi pé àbíkẹ́ wọ́n ran wá síta ni òun sọ̀rọ̀ bí òwe mélòó ni ìwọ ti pín ó ní àbíkẹ́ yẹn tó bá tiẹ̀ jẹ́ bisikíìtì ló jáde ló wá fi orúkọ yẹn pín ẹ̀wọ̀n àwọn bọ́jà ó máa dàbùkù tẹ́ nítorí pé ó ń sọ pé ẹ́sàbọ̀dù pín olórí burúkú ṣé ẹ́sàbọ̀dù ló lówó tó fi pín ni ẹ́sàbọ̀dù tó tọrọ owó tó ní contact paper tí gbogbo wọn dáwó síbẹ̀ tó jẹ́ pé òun yẹn ló wá sọ pé kinní kan olórí burúkú olórí burúkú ni ẹ́. ojú àtọ́lọ́ rẹ wà hmm. ràn yín lọ́wọ́ tá bá ní ká wo bí ejò ṣe gùn tó ká dáná á dáná sunlé ìyàwó ẹ sábọ̀dù ń sọ̀rọ̀ ẹ̀ ń dá wọn lóhùn bẹ́ẹ̀ nìkan bá sẹ̀yìn ẹnìkan wá díẹ̀ lọ ẹ̀ kìíní kan ẹ̀ fẹ́ bú ara búrúkú lẹ̀ fẹ́ gbà ń bẹ̀. ok ok ẹ sábọ̀dù tí ó ń lọ tó ń lọ káàkiri tó ń terrorize àwọn èèyàn káàkiri ẹjọ́ tó terrorize ọba ó ṣe terrorism títí títí èmi mo kọ́kọ́ sọ kiri pé ẹ sábọ̀dù nígbà tó kọ́kọ́ sọ pé ó ó kọ́ ti rò pé ojú ọmọ ọmọ kékeré kan ló fún wọn wọ́n ní àwọn boys wọn all over do to to be kindly with you tó jẹ́ pé àwọn yẹn wọn ò níṣẹ́ kan tí wọ́n ṣe tó yẹ lè ṣe máa rí pé wọ́n máa tẹ type wọ́n máa tẹ love love wọ́n máa tẹ like always because wọ́n wà lórí kọ̀ǹpútà wọ́n wà lórí kọ̀ǹpútà iṣẹ́ ike ni wọ́n ṣe wọ́n ṣe ń gbé owó ni wọ́n ń gbé sákàǹtì ẹ̀sà bọ́ọ̀dù tó ti yé bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń transfer owó sákàǹtì ẹ̀bá sábọ̀dù làwọn sábọ̀dù ń bá wọn gbà jáde ló máa lóun ṣe business èyí tó wà Nàìjíríà yẹn náà ó ṣe the same thing nísì bọ̀tẹ́ máa wo ìyẹn ìwé oṣó ti yẹ yín ṣe rí pé iṣẹ́ tó bá jáde ẹ máa rí wọn samba generator ni gbogbo àwọn pípù yẹn wọ́n ń wá iṣẹ́ tó ń ṣe ní iṣẹ́ fraud fraud ni wọ́n kòkè puṣà ni wọ́n gbogbo iṣẹ́ burúkú ni wọ́n ṣe tẹ́ bá ti ń wá gbogbo àwọn atrocity tó wà láyé yìí ní ọ̀dà ẹ̀ sábọ̀ terrorist gbogbo àwọn bọ̀ọ̀sẹ̀ ọ̀dà wọn ni bẹ́ẹ̀ ni kì í ṣe rọ́ kì í ṣe wọn ò bá jẹ́ go and see tó bá ti jáde bẹ́ẹ̀ ẹ máa tẹ̀ ẹ máa tẹ̀ ẹ máa rí pé ńgbà mi tẹ̀ bá tẹ̀ love àti like mi ọwọ́ àròyìn báyìí wọ́n tẹ̀ máa rí yẹn wọ́n máa róòlù ẹ̀ tó máa fi parí ni because they are always on computer and they are partner in crime lójú gbangba tí mò ń sọ fún ilé ní gbàgbọ́ àti àbíkẹ́ ẹ̀yin náà ní ìṣòro kan àbí méjì tẹ́ ẹ̀ nọ́ọ̀sì àṣọ lẹ sì bá ìgbésí ayé yín dé. kí ló wá fà á. màmá wa aláṣà àbí fẹ́ pé sixty. no you know what torí pé ó sọ fún ẹgbẹ́ ẹni yẹn kéńjọ yẹn ó tún wá tún sọ fún àbíkẹ́ ṣàbíkẹ́ rojọ́ fún ẹ pé oníṣòro kan tó ń gbé pé kí ló ṣẹlẹ̀ gangan bàbá ìjẹ̀ṣà orí ẹ̀ ti gbálẹ̀ orí bàbá ìjẹ̀ṣà ó ti ní mental problem omi omi yalé àgbàrá yẹ kọ́tà o ò gbádùn o ti ń sinwín bẹ́ẹ̀ ni ara ẹ̀ ò yá o ò rárẹ̀ ò lé mọ́ bẹ́ẹ̀ ni o ò ń ṣèyàn bẹ́ẹ̀ ni. ọjọ́ orí tí yín bẹ́ẹ̀ bí fọ́ọ̀tì lè máa wà àpẹẹrẹ jẹgbẹ́ àgbà nìyá aláṣàbí ó yẹ kẹ́ máa bú wọn orí ẹ burú omíyalé àgbàrá yagọ́ta ak bàbá àjẹsà orí ẹ ti gbálẹ̀ ìwọ tí ó sọ pé àgbàlagbà ní ẹsàbọ̀ àgbà òṣìwọ́ ni ẹsàbọ̀ ni just fifty four nígbà tó lọ nàìjíríà tẹ́ bá lọ wo ṣáàtì ó sọ ó ní fifty three lòun òun máa fifty four ó ṣe fifty four ní tell me now aláàfin of Ọ̀yọ́ is over eighty ẹ jẹ́ sí mi gbogbo àwọn tó ti pè Akeolu of Lagos tó ń bú tó ní ex-convict ó ní òun fẹ́ ṣiṣẹ́ ẹ̀yẹ́nsẹ́ Akeolu ẹ̀kíní kan lè ní Akeolu is this and that gbogbo àwọn ọba tó ti bú yẹn àwọn èèyàn tó ti bú àwọn àgbàlagbà Àyìndé Wàsíù gangan tó ń bú kò ń ṣẹgbẹ́ lọ́jọ́ orí Àlímọ́tù Ṣàdí àmàmì tó jẹ́ pé ó ń ṣépè fún tó ní kò ní dáa fún yàrá ìyá òun lọ́nà ọ̀run kò ní dáa fún bàbá bàbá òun kò ní dáa gbogbo ara alẹ́ abọ́dẹ ni wọn kì í ṣẹgbẹ́ ìwọ olórí burúkú ìwà bàbá àjìṣà wọn sọ pé àbíkẹ́ kọ́ máa bú ẹ̀sà bọ́ọ̀dù à ń treat nílẹ̀ yorùbá nìyẹn ṣé ẹ rò pé mo níjọba ṣe dáa ni rárá àwọn gan fúnra wọn mọ̀ páwọn ò ṣe dáa ah, ìlú òyìnbó tá à ń sáwá tá a wá ń sinmi ṣé nítorí pé àwọn nǹkan tó dáa wà ńbẹ̀ ni àwọn nǹkan amáyédẹrùn iná omi ọ̀nà la ṣe ń gba la ṣe ń wọ bàálù tí ì bá ṣe covid nineteen yìí èmi àti Lizzy Anjorin àti ra pé a fẹ́ lọ ṣe birthday fún ìyá aláṣàbí pé a fẹ́ jáde sí lójijì onírò eh. ẹ máa gbọ́ àwọn ti ra tíkẹ́ẹ̀tì ó máa ṣó tíkẹ́ẹ̀tì tẹ ra yẹn tẹ fẹ́ lọ fi yọ sí nílùú Turkey ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ok ẹni tó ń bú kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ o lẹ́yìn tó bú kábíyèsí ó ti bú kábíyèsí ṣe bó ṣẹ̀ṣẹ̀ ń bú wọn o ní Lizzy Anjorin òun àti bàbá Ìjẹ̀ṣà ni wọ́n ra tíkẹ́ẹ̀tì ni wọ́n fẹ́ lọ bá Esabod ní ìlú Turkey láti ekini láti compensate pé well done job ni láti celebrate pé ó bá wọn tẹ̀ sáwọn èèyàn lójú ó bá wọn bá àwọn èèyàn wálẹ̀ àní court àní terrorist ni wọ́n bẹ́ẹ̀ ni ṣó ti yẹ ibẹ̀ ṣẹ́rípò fẹnu ẹ̀ sọ pé àwọn ti ra tíkẹ́ẹ̀tì àwọn fẹ́ lọ bá ìyá àwọn aláṣàbí ó ń pe àṣàbí ní forty ẹgbẹ́ ọmọ forty fifty something kí ló fi jù mí lọ ẹgbẹ́ ọlọ́run má jẹ́ mi òmi àti òun ṣẹgbẹ́ toró kú lòun alàyè lèmi òkú àtàlàyè ò lè jọ jẹ́gbẹ́ òkú lẹ́sà bọ́ọ̀dù bẹ́ẹ̀ ni ẹ̀sà bọ́ọ̀dù òkú ni mm, ẹni tó ń wá kó àwọn ọmọ ọlọ́mọ òkú ni ẹni tó ń ba ayé àwọn èèyàn jẹ́ òkú ni ẹni tó ń ba ayé èèyàn jẹ́ òkú ni tó ń kúrọ́ mọ́yàn tó dẹ̀ máa takú sórí ẹ̀ òkú ni àwọn nǹkan tó ń ṣe fẹ́mi Nàìjíríà lèmi sọ ní tí mi ò dẹ̀ sọ mi ò ní tí èèyàn ò ṣe fún mi mi ò ní sọ. So èyí tí wọ́n ní kí n sọ gan mo jáde mo padà sọ pé ẹni báyìí báyìí sọ pé kí n sọ báyìí ẹni tó báyìí báyìí ẹni tó sọ̀rọ̀ báyìí báyìí fún mi ṣó ẹni tó bá ti ń ba ayé èèyàn jẹ́ tó dúró lórí ẹ̀ báyìí pé ìwọ fúnra rẹ̀ o sọ lórí ṣáàtì kejì yẹn pé tó bá mú ọ̀rọ̀ èèyàn báyìí wà ní wà fẹ́ mu bí ẹni máa pa pé ìwà yóò yàtọ̀ sí boko haram ìwọ fúnra rẹ̀ ló sọ fún àìsàbọ̀dù abọ́dẹrìn níjọ́ sí torí pé ó ní kò kọ́ ó ní bring it on ìwọ wá ṣe kí ni sí o wá step down fún o wá fẹ́ mú àbíkẹ́ o fẹ́ mú àwọn ẹlòmíì o ní o wá fẹ́ mú ọba àjọjá náà o fẹ́ jáde pé o lè bọ́ba àjọjá sọ̀rọ̀ ok ìyẹn ti lọ sókè mo máa rí ìyẹn èyí tí ó lọ yẹn ẹ bá mi tó bá ti ẹnibọ̀ tó bá ti sọ derogatory comment ń bíbà ẹ bá mi kàn mark ẹ so tí n bá ti ṣe tán náà tí n bá ti mark yẹn màá tẹ ẹni ẹ ti blocking ó yá continue. kí ló sì máa gbọ́ mi bí mo ṣe ń sọ yìí ti plan pé a lọ celebrate ìyá wa. ẹ jẹ́ torí Ọlọ́run tí Lizzy Anjorin tí ò bá wà happy pẹ̀lú àmì tó bá wà tí ò bá wà happy pẹ̀lú bí ọ̀já bí ẹ̀ẹ́sà gorilla ẹ̀ẹ́sà monkey ẹ̀ẹ́sà terrorist ẹ̀ẹ́sà polas ẹ̀ẹ́sà ọmọ àlè ẹ̀ẹ́sà olórí burúkú ẹ̀ẹ́sà olòṣì ẹ̀ẹ́sà òkú ẹ̀ẹ́sà gbépọ́sí ẹ̀ẹ́sà mọ́ṣúárì tí ò bá wà tí ò bá wà happy ní bó ṣe ń bú kábíyèsí ṣó mọ ara tíkẹ́ẹ̀tì òun àti bàbá ìjẹ̀ṣà ìgbé kan lọ kan lọ celebrate wọn ṣe ti pé they are terrorists the Lizzy Anjorin Lizzy Anjorin wàá fẹ́ kú I tell you. lòun ṣèyàn búburú ó kàn ní mo ní mo ti mọ̀ wọ́n bí fifteen years gbogbo nǹkan tó sọ ẹ kíní kan mú. Mm. but you ìwọ you, you this bastard ọmọ ọmọ àlefẹ you say something nígbà tó ṣe ṣáàtì àkọ́kọ́ yẹn o ní pé ẹsàbọ̀dù olówó tó lè fún ẹ kò dẹ̀ fún ẹ lówó rí ẹsàbọ̀dù wà lóun ra laptop fún ẹ ó lóun dẹ̀ fún ẹ lówó máa gbé dọ́kẹ̀tì jáde lóríṣiríṣi o tún lọ fẹ́ lọ gbélé òun ní Dubai ní Turkey ó ní ṣe o fẹ́ lọ ta lé mọ́ òun lórí ni you forgot ó wá jáde nsìn ó wá ní ṣé o lè sọ o lè wá defend o ṣe bí o lè wá di bọ́ǹkì bóyá o kúrò ọmọ yẹn bóyá o tọ́ ni o wá jáde instead kó lọ fi shame kó lọ fuck up kó lọ kú síbì kan o wá tún jáde o wá tún gbé ọ̀rọ̀ míì sẹ́nu o wá fẹ́ máa dàgẹ̀ lómìn nílẹ̀ o fẹ́ máa ṣe bí olórí burúkú o fẹ́ máa ṣe bí pé wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló mọ̀ ń sọ ọ̀rọ̀ wo ni gan kí ló ń sọ gan ta ló gún ọ̀fẹ́ tó ń tọbẹ òṣòro tó ń tó ṣe bí olórí burúkú tó ń bú kábíyèsí tó ní kọ́ńtì ẹnìkan ṣubú ìwọ fẹ́ jọba wọn kà ọba kò pé ni ìwọ ọmọ àlè ṣọwọ́n ọmọ àlè ni ẹ́ òbọ̀ òun náà fúnra rẹ̀ sọ pé wọ́n máa ń ta pé wọ́n máa ń ta kí ló ló wọ́n máa ń ṣe oyè bóyá ó ní eléégún làwọn páwọn náà lè jọba eléégún tún máa jọba ẹ máa gbà wá o eégún máa ń gbégún ni hmm, egunkegun máa gbégún kẹrù ọmọ rẹ lẹrú kí wọn fọ ọmọ rẹ ní fọwọfà kí yóòyè yín má ṣe bí ọba àdìgẹ́ ẹ̀bẹ̀ òfẹ́ tó jù yín lọ orí ẹ̀ burú dànù. ẹ mọ̀ pé iṣẹ́ nítorí tàbí iṣẹ́ àgbẹ̀ ni tọ́tà bá ti bẹ̀rẹ̀ làwọn gbogbo nǹkan náà lè sọ sí wa bí làwọn akẹ́yìn okay ọmọ pé fi sísẹ̀mù sọ pé nísìnyí báyìí iṣẹ́ táwọn ń ṣe bí iṣẹ́ alágbe ni iṣẹ́ alágbe àbí ìyẹn mi pé kò sí nǹkan tán lè sọ sí wọn lára ìyẹn mi pé òwò ní dáísábọ̀ lòun ló kù pé kó má dá lóhùn sódà kó má dá lóhùn mọ́ káṣírí àwọn má bàa tú àníṣe ó ní kó má dá dáísábọ̀ lòun mọ́ ni káṣírí òun má bàa tú ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ní múmẹ̀ntàn bá sì ń bu tán bá sì tán bá tí wọn bá ń bọ ẹsàbọọdù ẹsàbọọdù náà máa bínú ó máa gbé gbogbo rìkọ́dì wọn jáde ẹsàbọọdù ìwọ gan máa jẹ tẹ́rọ́rìsì ẹ lọ títí títí tó máa fi ka nǹkan tó ń ṣe fún ẹ ni tó ń sọ fún ẹ bẹ́ẹ̀ ni torí pé tó bá ti rí ọba fín bẹ́ẹ̀ ni àwọn máa wo bẹ́ẹ̀ ni o lè fi àwọn èèyàn wọlé ní ìlú òyìnbó bẹ́ẹ̀ ni kò sí ẹni tó máa lè bèrè ọwọ́ Queen Elizabeth ipò ò lọ kọ́lé síbì kan ò lọ gba ibì kan ẹ lọ gbọ́ gbogbo nǹkan tí àwọn ọmọ wọn lásán bá ṣe nobody query them they don't do nonsense o but ọba wa ó máa ṣe wà ló ń catwalk ṣe bí bó ṣe wáyé wọn ṣé nígbà tí wọ́n dẹ̀ ti ṣe tán kó wá di dormant ni àbí kó má lè ṣe nǹkan tó wù wọ́n mọ́ wà ní wọ́n ń catwalk wọ́n rìn báyìí ọba ṣe báyìí ọba ṣe báyìí ẹ ó dẹ̀ tún sọ mí pé ọba ò kì display wet tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ in tí wọ́n ní ní ayé àtijọ́ yẹn wọ́n ṣe ní ní lítù tí wọ́n ní according to their knowledge nígbà yẹn wọ́n display náà pé kí ọba mo rí àwọn kan ti aláké tí wọ́n fi display ó kó gbogbo ọba ìyàwó wọn báyìí wọ́n kojú àtọwọ́ mọ́ wọn in tí wọ́n nígbà yẹn náà wọ́n dẹ̀ wọ agbádá tó délẹ̀ in tí wọ́n nígbà yẹn náà wọ́n ṣe kí ni wọ́n fi display don't deceive us and don't ẹ má mọ́ńtọ̀ àwọn tẹ́ ẹ fẹ́ máa fi yọnu tẹ́ ẹ rẹ̀ pé ẹ bá ti ń sọ̀rọ̀ wọ́n lè máa pàtẹ́wọ́ fún pé yéè stocking ẹ kàn máa tẹ́ ni àbùkù lẹ́ máa kàn bẹ́ẹ̀ ni. bó ṣe ń dùn ìyá aláṣàbí ló ṣe ń sọ̀rọ̀. ìyá aláṣàbí. ṣé aláṣàbí náà ò ní sọ̀rọ̀ tiwọn ni ṣé mi ò ní tèmi arẹ́lòmíì tó wà nílùú òyìnbó tẹ́ wà yìí tó jẹ́ pé òṣìṣẹ́ ìjọba àṣìṣe ara ẹ̀ ló ń ṣe kò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá wọ́n fún un lówó bàbá kan fún un lówó ó ń ṣiṣẹ́ ọlọ́run sì ń gbà fún un. kí ni nǹkan tí à ń sọ yẹn ó ń sọ pé àbí kí òṣìṣẹ́ ó ń gbowó bàbá ẹlòmíì iṣẹ́ ara ẹ̀ ló ń gbà ọlọ́run dẹ̀ ń gbà fún oníkiri kí ni ẹjọ́ ọ̀rọ̀ tó ń sọ kò tálì ọ̀rọ̀ yóò kò ń sọ yàmàyàmà bí ẹni tó ti ní mental problem ṣé mọ́tò ti gba ẹ̀rí ni tẹ́jẹ̀ sapa ẹ̀ lọ́pọlọ kí ló ṣe é ganan ó yá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ bí ọkùnrin ó ń ṣakọni akọni àwọn tó máa ń lára àwọn nǹkan tí wọ́n máa fi mọ ẹni tó lè jọba nílùú àwọn akọni mi ò mọ nǹkan tẹ́lẹ̀ sọ. ìyẹn ti lọ sókè yes mo máa padà wá máa delete ẹ̀ máa wo i will open my another let me open my another phone so i can delete them from there so gbogbo àwọn tó ń jẹ lọ yẹn i don't need them here wọ́n máa ní kí wọ́n máa tákù kán lè distract mi you are not needed here ot you are not needed uh, bẹ́ẹ̀ ni you are not needed mú bọ̀ mo fẹ́ lọ síbi abẹ́ wọn láti on the, on the other side i will be able to ṣe kí ni. Mm. ó ní ìfìlísí wọ́n bá bí ìyá lísì dáadáa kó come for me block bẹ́ẹ̀ ni tán bá bí ìyá Lizzy dáadáa kó come for me tán bá bí ìyá ẹ̀ dáadáa kó come for me ó ní if Lizzy come for me Lizzy will come for me ayé Lizzy fẹ́ bàjẹ́ ni bàtà ayé Lizzy ò fẹ́ tà ó yá máa sọ̀rọ̀ lọ Lizzy the conke pusher come for me Lizzy the terrorist come for me àwọn ọmọọṣẹ́ yìí ti ń jáde wá wọ́n ní wọ́n máa come for me ó yá come for me i'm waiting for you. ẹ̀yin tí ẹ ń bínú pé kí wọ́n má sọ̀rọ̀ sí yín tẹ̀yin ń sọ̀rọ̀ sí yàn. àwọn tó ń bínú pé kó má sọ̀rọ̀ sí yín tẹ̀yin sọ̀rọ̀ sí yàn ta ló ń bínú kì í ṣe ẹ sábọ̀dù ló ń sọ pé kó má sọ̀rọ̀ sóhun ni tó dẹ̀ ń bú gbogbo ọba tó dẹ̀ ń sọ̀rọ̀ ìwọ olórí burúkú yìí ẹ máa sọ̀rọ̀ lọ dídìrín. tá a bá fagídí mú ọ̀rọ̀ ó pè ẹ́ ó ní ìwọ ológun àná gbogbo ẹ ti kú ògì ògo ẹ ti dormant ó fẹ́ kó rìlí gbogbo àwọn nǹkan tó ti sọ nípa yorùbá tó ní kó máa bá ẹ bá wọn jà kó máa bá ẹ borúkọ wọn jẹ́ kó máa dáàgì wọn nílẹ̀ simply because bóyá orí gbogbo àwọn àwọn young artists tó ń lọ sí palace tí kábíyèsí máa fi wọn joyè tó máa fún wọn lórúkọ tó máa fún wọn lówó that is what kí n tó tó wọ orí ẹ lọ nìyẹn n tó jẹ́ kórìí ẹ máa gbóná kórìí ẹ máa táṣì nìyẹn ẹ ti sínwín dànù ibi tí mò ń lọ gangan nìyẹn kò ṣe bá ń gbádùn nàìjíríà yìí. tó bá gbádùn ẹ kó lọ kú dànù. ẹnìkan sọ̀rọ̀ níjọ́ kan ó ní ẹ̀ má dáhùn ó ní irú olórí tí ọlọ́run fẹ́ ló yàn fún wa ní nàìjíríà ọ̀rọ̀ yẹn ò yé mi dàárọ̀ yìí. ẹ ẹ ṣáàtà ló ń bá wí o. torí kí ló kí ló náwọn ìjọba wa pé kí náà wà nílùú. ẹ ẹ mi ẹ mi ṣátà ló ń bá kí lórúkọ ṣé Ibrahim ṣátà àbí nǹkan kan bẹ́ẹ̀ ló ń dọ́gbọ́n ta sí yẹn o ó ní pé wọ́n sọ pé nǹkan tó sọ tẹ́lẹ̀ yẹn ṣe sọ kò yé òun òkè ṣé iná ò sí nílùú yẹn ṣé ńgbà tí Buhari débẹ̀ níná ò ti sí ṣé nígbà yẹn Jonathan ṣe náà wà ní nígbà tí Buhari wà ń bẹ̀ wà ń ṣó iná wà ní Abacha ńgbà tó wà ń ṣó iná wà ní òkè o ní ìgbà tí gbogbo wọn tó ti lọ yẹn Abubakar náà ńgbà tó wà ń bẹ̀ yẹn ṣó iná wà ní tẹ́mi ní ìgbà láti ìgbà tí Ọbásanjọ́ kọ́kọ́ ti débẹ̀ ẹjọ́ ẹ torí Ọlọ́run ṣé iná ti wà rí ni simply because kí ló iná òde sí nílùú mo béèrè lọ́wọ́ ẹ̀ bàbá ìjẹ̀ṣà kí ni ti kábíyèsí ọ̀jájá mẹ́. tábà kọ́kọ́ níná tank electricity tó bá wà gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí ń dà àwọn yòòtẹ̀ nímọ̀ pẹ́ nìkan kówó jẹ wọn ò ní sọ kankan fún ìjọba jagaba ń tà ń sọ̀rọ̀ ẹ̀ yìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣé wọ́n lè jẹ fùfú three thousand tán ni fún breakfast wọ́n kó owó kan wọ́n ṣe gbá wọ́n sàwọ́ àìmọye ẹni tí ó ti tara wọn dìde ok good àwọn ò lè sọ ní tẹ́yìn sọ yìí pàtẹ́wọ́ fún rẹ ẹni tó bà ló mọ̀ àlọ́mọ yorùbá ni wá ká jáwọ́ nínú ọ̀tẹ̀ àti dúkù. ìwọ gan ọlọ́tẹ̀ ni ẹ́. ká mọ̀ máa fi ìbínú àràbà kéegi arèrè. ọlọ́tẹ̀ ni ẹ́. ẹ jẹ́ mi lọ bìkan lónìí ẹ̀yin ìyá wa ni fẹ́ bá sọ̀rọ̀ gbogbo ẹ̀gúsí tẹ iṣẹ́ yìí lẹ́jọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin obìnrin pátápátá ní bẹ́ẹ̀ ìyá wa pátápátá àtọmọdé àtàwọn ẹ̀mí ṣàṣìṣe wà ọ̀pọ̀lọpọ̀ ń táwọn ọkùnrin ń ṣe tó kù díẹ̀ káàtó ah. ta lobìnrin náà tó ti bàlágà tó lóyún sínú tí ò purọ́ rí. ok ó máa ń purọ́ ìyẹn mi pé òun purọ́ nìyẹn ipe ìyá òun ló pọ irọ́ sóun lára ẹ pé irọ́ yẹn màmá òun ni òun fi jọ màmá òun para màmá òun ló ti kó tàbí kí n sọ fún ẹ láti kẹ́mi ojú orí ẹ tó mo fọlọ́run búra eight thousand five ni mo fi twenty minutes time then around it. eight five yẹn owó owó àjọ yarí síkà ni. kí lẹ jọ. ọlọ́run gbọ́ kódà. madam you sick ọ̀rọ̀ tẹ̀lé sọ náà nìyẹn. ṣe mọ̀ màámi ẹ̀yin ti pè yarí síkà pè mí tó bá di four thirty bàbá yìí máa wà nílé fẹ́ gbowó lọ́kàn lọ́wọ́ ẹ̀ kó tá a fìrà sọ wọ́n sọ̀rọ̀ lọ́wọ́. agbo yàrá ìsìká wọlé hello yàrá ìsìká ah máa jẹ́ àṣọyé wọ́n gbé síkà hello ah kí ló dé ìyá Bísí ṣé àní kówó mi wá ni ṣé bẹ́ẹ̀ ni kọ́kọ́ yín fi dé ni àmọ́ ah, kó eight five fún yín mo ti fẹ́ lówó yẹn o ọkọ̀ àní ah ó yẹ yẹ ọ̀nà kò fún un ọmọ tẹ tó wà nù yín oyún tẹ ní ó ń gbọ́ irọ́ yẹn o tó bá dàgbà tó fẹsẹ̀ lélẹ̀ tó fẹsẹ̀ sí. this will come for me wọ́n ló máa die ayé ò ní da let me block you. àìmọye irọ́ bẹ́ẹ̀ o a fẹ́ lọ pati bisi yóò ní da terrorist gbogbo you are terrorist you are terrorist. if i see any any more derogatory comment here i change the topic to terrorist again ẹ wá àwọn ọmọ yẹn ṣe wà nínú tó terrorist ni gbogbo yín. oṣù mẹ́sàn-án tí ò bá lé tí ò bá dín gbogbo ọ̀rọ̀ yín ni ó mọ̀ gbọ́ nígbà tẹ́ bá jẹ ni ó mọ̀ jẹ nígbà tẹ́ bá bínú ọmọ tó wà nínú yóò bá yín bínú nígbà tẹ́ bá dunú yóò bá yín dunú nígbà tẹ́ bá ṣàbòsí yóò bá yín ṣàbòsí nígbà tẹ́ bá sọ̀rọ̀ àlùfànṣá yóò bá yín. bóyá wà nípò kan bóyá chairman tó wá mú àwọn ìwà kan lò ọmọ tó wà lóyún yín fóṣù mẹ́sàn-án yìí ẹ tún wá gbé kiri gbé kiri gbé kiri gbé kiri gbé kiri ẹ wà á bí wa gbogbo ìdọ̀tí ara yín náà ni ó bá wa jáde hmm. kẹ́ tó wẹ̀ wá bóyá wà nípò kan bóyá chairman tó bá jẹ́ èmi lẹ́yìn mo sì ń sọ fún yín lẹ́nu pé yálásàbí tẹ rí mo tí mo rí ni mò ń sọ tábàyẹ̀wò gbogbo ẹ̀wọ̀n ìwà tó ń ṣe tó ń sọ̀rọ̀ yìí ìyẹn dáadáa ni. abáwo ló ṣe máa pẹ́ tó ṣe yàmàyàmà tí wọ́n fúnra rẹ̀ náà sọ tó ṣe yàmàyàmà tó sọ yàmàyàmà báwo ló ṣe máa pè léèyàn dáadáa o léèyàn ṣe yàmàyàmà ṣé èèyàn tó ṣe yàmàyàmà ilé ṣe dáadáa ni ó ṣe yàmàyàmà ṣé yàmàyàmà jẹ́ wà nínú dáadáa ni look at you you said it with your mouth wípé ó ń ṣe yàmàyàmà wà léèyàn dáadáa èèyàn dáadáa wo ló fẹ́ ṣe yàmàyàmà ìgbà tí mo ṣe fídíò fún wọn pé lẹ́sẹ̀ bẹ́ẹ̀ dé tàbí kí wọn ọjọ́ kejì fẹ́ẹ́ lè wọ́n jí pè mí àdúrà tán ní aládùúrà mò ń sunkún àwọn náà sì ń sùn tá a mọ̀ pé bóyá coronavirus máa wà wà ń lo òyìnbó ń gbà yẹn ẹ̀yin tẹ́ wá ń tẹ̀lé wa tẹ́ jólólùfẹ́ wa. ó tún sọ ọ́ sìn torí pé ó ti sọ pé ọjọ́ tí ẹ pè mí ẹ̀ṣẹ̀ mi pẹ́ ń sunkún ó tún wá ń gbà tí ẹ sọ pé ẹ ìwọ náà sunkún ó tún wá sọ pé ọjọ́ tó ń gbàdúrà fún ẹ ó sunkún òun náà sunkún ẹ̀mí ó tún wá ń tẹ̀ láti kò fẹ́ kó sọ àṣírí yẹn ni o in fact Esabod máa kà kó tó di bó sọ ó máa kà tí Esabod ò bá sọ̀rọ̀ sẹ́ kò ní ní ìsinmi ó máa sọ gbogbo ẹni àwọn tó ẹ tó bá ti fẹ́ gba ìsinmi ẹ̀ náà tó fẹ́ gba freedom ó máa sọ ni àwọn tó ń sọ̀rọ̀ fún gbogbo ti list yẹn ó máa sọ síta tí ò bá sọ síta kò ní gbádùn gbogbo àṣírí wọn ló máa tú bẹ́ẹ̀ ni tí ṣubú lẹ fẹ́ ni àtọ̀rọ̀. ẹnìkan sọ pé list will come for. ká ká sọ fún ilé ẹ àwọn ẹ̀gbọ́n kan tẹ́ni lápájá sọ ẹ̀gbọ́n kìíní kí la fẹ́ gbà ń bẹ̀ àwọn tá a máa bẹ lọ́hùn fún pọ̀ kóyìnbó náà jáwọ́ lọ́rọ̀ wa káwọn òyìnbó tú èékánná lẹ́yìn ọrùn wa oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀. mo bẹ̀ yín ni ìkútẹ́ bí mi ò dùn mí wọ́n ti ń bẹ̀ mí ti pẹ́ ẹ̀ up to ọmọdún mẹ́sàn-án tá a ti bẹ́ títì ẹ̀ mọ́ tójú ti rí orúkọ tá a ti wá láti thirty five years tí ò bàjẹ́ ìtara nìyá fi sọ̀rọ̀ ni gbogbo àwọn èèyàn oríṣiríṣi náà pè mí ẹlòmíì ẹ mọ̀ wọ́ọ̀rì èmi ò lè ṣe bí ẹ̀yin torí tí nǹkan bá bàjẹ́ ọ̀nà wo lágbà tún ṣe olè mi ń lé you are a liar tó bá jẹ́ ọ̀nà àti gbàǹbà nǹkan jẹ́ àbí àti túnṣe ló ń ṣe o ò ní gbọ́rọ̀ tó bá ti rí àbíkẹ́ níbì kan ẹ sábà tó sọ pé gbogbo àwọn ọmọ ewé tó bá ti rí àbáwọn kan mi ò support ẹni ewé ọ̀bí kéèyàn ní group kó máa fi ṣe yamayà káàkiri i don't support that but ìwọ wàá wá record ẹ wàá máa send ẹ sí wàá máa lọ káàkiri because ó ń fún lówó you are just a fool bàbá ìjẹ̀ṣà omi ṣadé àbí omi yalé àgbàrá yakọ́ta you are a fool ó lóun máa ṣe ó wá torí pé kó má bàa sọ gbogbo ó lóun kàn fi wọ́n nu ẹni o tóun bá gbé gbogbo rìkọ́dì gbogbo jáde pé ayé ẹ̀ máa bàjẹ́ o bó ṣe ní kó máa ṣiṣẹ́ ọ̀jájá ó ti sọ àfọ̀bì ó fẹ́ kó sọ dípìlì kọjájá fúnra wọn kó fojú ara wọn gbọ́ ipe ọ̀tá yorùbá ni ẹ́ pé you are the enemy of progress pé you are a terrorist you are one of the herdsmen ó ní ló ṣe jáde ló ṣe ń ṣe yá màmá pé kinní kan àbí kẹ́ kinní kan pé ìwọ ń wá peace ni peace wo ló ń wá tó fi ń rìkọ́ọ̀dù àwọn èèyàn kan tó máa lọ send ẹ̀sẹ̀ sábọ̀dù ó yá go after this person go after ọba ní tí ẹ sọ́ta mú yẹn kó go after ọba you are the one ẹ sábọ̀dù dẹ̀ ti play chat yẹn pé ìwọ list náà tó ní ẹ mo kàn ń respect tó pé tí o bá ti help mi rí ni o mo kàn ṣe ni o kò sẹ́ni tí mi ò lè ta sí o tí ma tẹ̀sọ́jú yàmàyàmá kò sẹ́ni tí mi ò lè bá sọ̀rọ̀ tí mi ò lè fẹ́ mi ṣe wàyí Esabod kan tí ó ti mọ òwe yẹn lórí ṣáàtì pọ́sà pọ́ndà ó ti wò pé òkè ṣé mi ó ṣe rọra tẹ rìkọ́dì ẹ̀ ni pé ohun ẹ̀ wà bí o kò má ṣe bí olórí burúkú kò má má ṣe bí ẹ pé ọgbọ́n àbí kò má sọ pé ọpọlọ ẹ̀ pọ̀ ju ọjọ́ orí ẹ lọ hmm, pé olówó ju ọjọ́ orí ẹ lọ pé ṣé o mọ olẹ́gba ẹ̀ òun ní gbogbo wọn ṣe ṣe pé òun àti Lizzy ńkọ́ wọ́n ti ra eh, tíkẹ́ẹ̀tì wọ́n ti ṣe ẹ lè ra ẹ bá ra tíkẹ́ẹ̀tì that's your own ṣàlàlà bọ̀ọ̀tì kílẹ̀ máa ra tíkẹ́ẹ̀tì fún ipò ń bú kábíyèsí eléyìí wọ́n wá láti Ifẹ̀ ẹ máa gbọ́ o eléyìí olórí burúkú yìí ó wá láti Ifẹ̀ ó lóun ọmọ ọmọ eléégún nífẹ̀ ẹ̀hẹ́n ìwọ ńkọ́ òun ṣe ọmọ olómọ ègùn nìyẹn oní uncompleted building ni màmá ẹ̀ kú sí onímọ̀mí ẹ̀ ní mental problem oníyẹ ẹ̀ sínwín rí oní gbogbo nǹkan ṣe é rí mo ní bọ́lọ́ ti rí owó ẹ̀ ìwọ wá wọlé lọ bá kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ ó wá wòó pé kò sí ẹyin ló máa ń dàkúkọ a lè fojú pa ẹrẹ́ bó bá tiẹ̀ jọ ọmọ ègùn ọmọ èèyàn náà sì ni ẹ́ wọn ò wá wù ẹ́ pé ọmọ ẹrú ni ẹ́ wọ́n ní kó jókòó wọ́n gbé ẹ e, wọ́n láti sọ ẹ kọ́lọ́hún lò wọ́n láti sọ ẹ di àwọn èèyàn náà láti ṣe nǹkan dáadáa fún ẹ ó wá ṣe tán ìwọ wá sọ pé ẹni tó ń bú wọn yẹn ìwọ wá ló fẹ́ lọ sẹlibrétì ìwọ súnmọ́ aláàfin ọ̀fọ̀yọ́ eléyìí súnmọ́ ọ̀ní ọ̀fífẹ́ ó súnmọ́ ìfẹ́ just just look at two of this terrorist team husband and wife. báwọn yìí ni wọ́n connect mọ́ra wọn dà bóyá business bóyá nǹkan kan ni o bóyá ọ̀rọ̀ òṣèlú ni o ọ̀pọ̀lọpọ̀ wọn gan bí wọ́n ṣe bá nìyẹn. ohun ẹ̀ ń gbọ̀n. a ní rínú àwọn ọba tó yẹ pé wọn ò gbowó wọn ò gbowó lọ́wọ́ ìjọba mm-hmm. ṣe ara wọn ni wọ́n ń ṣe. Mm-hmm. látọjọ́ tí mo ti ń ṣiṣẹ́ eré orí ìtàgé yìí òun náà ni mò ń jẹ kọ́bọ̀kọ́bọ̀ sísí sísí tá à rí yẹn náà kì í rówó púpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa náà lè ràn wá lọ́wọ́. gbogbo iye tí wọ́n ń gbà ìyá ẹ́sà yẹn náà ìyá ẹ́sà ó sọ Tòkunbọ̀ abóṣìrìn abóṣìṣeré abóṣìmulẹ̀ bí ẹ̀gbẹ́ the terrorists of this nation of this time eh, the leader of terrorists of this time the mafia olórí buruku, the cocaine pusher the bastard ọmọ àlè Ìbàdàn ó sọ wípé gbogbo sálárì tí jíde kò sọ kọ́ńgbà ló sọ tó sọ ti bàbá latin ó sọ ti gbá ó sọ tàwo gbogbo ẹ̀ pátá ló ṣàlàyé fún wọn pé owó wọn ò gbowó púpọ̀ ó pé eighty thousand ẹnìkan tó máa lóun gba hundred yìnyínkàn kiri kan ìbálára ló ń gbára ga gbogbo ẹ̀ pátá ló ló sọ fún wọn ó ní ẹ̀ gbowó púpọ̀ ẹ̀ ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe olóṣì ní ẹ jàre ó máa ta àwọn èèyàn lọ́pọ̀ kó ba lè jẹun àbùkù tẹ máa ń kàn sí sí àlùbáríkà wọ̀ àlùbáríkà wọ̀ àlùbáríkà mo sì fògo fọlọ́run tálùbáríkà bá wọ iṣẹ́ yùnà bẹ́ẹ̀ òní máa pa kúlẹ́kúlẹ́ báyìí kan lọ́ba ẹ̀ mú ẹnìkan wálẹ̀ nínú àwọn tó fẹ́ mú wálẹ̀ kó mú yàn wálẹ̀ ni wọ́n ti fẹ́ jẹ́ orúkọ tí ọlọ́run fún mi téèyàn fún mi. who is telling you tuwale baba ìjẹsà. ó ní mo ti sọ fún yín ó jẹ́ kí n fún yín ní ìkọ̀kọ̀ kékeré kan mo ń kí gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi ò ẹ má bínú ọ̀rọ̀ tá a bá wà ọ̀rọ̀ tó ṣe pàtàkì mo sọ̀rọ̀ nípa bàbá wa Elégùṣì àná ohun tí wọ́n ṣe nínú ayé mi ẹ̀ mẹ́jọ bàbá Elégùṣì àná ohun tí wọ́n ṣe màá sọ wọ́n fún mi lọ́wọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn le gan ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá gidi ni wọ́n sọ gbogbo ẹ̀ wọ́n nà ń bẹ̀ fún kẹ́bí kọ́gbọ́n. àbíkẹ́ adéjagaba bí kókó bá ń fẹ́ nílẹ̀ fẹ́ a kì í jórí ìmọ̀dò a dẹ̀ tún jórí ìmọ̀dò àwùjọ pọ́npọ́n la ò gbọ́dọ̀ lọ àbáwádá àwùjọ kóńdó ṣe ní kálọ̀ mọ̀ ara ẹni àwòkọ́ṣe wo lẹ́yìn fẹ́ jẹ́ mo wo àwọn èmi ò ń wo gbogbo chat mi gbogbo tẹ́ǹsì mo ṣẹ̀ṣẹ̀ wá ń rí ni tó wọlé kí wọlé mi irọ́ ló pa Esabod sọ last week mo máa gbé yàtì yẹn jáde máa kàn ṣó ibi tí ó ti sọ pé last week tó sọ pé gbogbo ìgbà tí wọ́n ń jà yẹn tíjà yẹn tó le kókókókókó e, eléyìí máa lọ káàkiri á lọ gba gbogbo recording á máa send ẹ̀sẹ̀ sábọ́ọ̀dù gbogbo bí ó ṣe gbé ìdí tó máa sọ pé ó fẹ́ bẹ́ẹ̀ nìkan sùn lọ́nà gbogbo nǹkan tó ṣe lélẹ́yìí ó tún play ibì kan tó jẹ́ pé ó wà láàrin ibì kan tó ní kó máa sọ̀rọ̀ ó ń kún àṣàbílé ó dẹ̀ ó mi ó ń pẹ́ sábọ̀dù lé ó dẹ̀ ń yẹ̀yẹ́ ẹlòmíràn ó dẹ̀ máa sẹ́ǹd ẹ̀ sí àdẹ̀jẹ́ kí ẹ sábọ̀dù náà máa gbọ́ ló máa tẹ rìkọ́lì ló máa fi sápò ẹ lọ wo ṣàtọ́jọ́ Sunday yẹn ẹ sábọ̀dù sọ sábọ̀dù sọ. ẹ tó bá ti ní stúdíò lẹ twenty four seven ó máa wà ní stúdíò máa ṣiṣẹ́ sẹ́ǹd ẹ̀ káàkiri rédíò gbogbo ìlànà náà ń ṣe òní mo ṣe pé àwọn yẹn fún yín pé àwa náà ń bá ìjọba sọ̀rọ̀ kò ṣe fagídí ṣe ok kí wàá ní ṣé àbíkẹ́ tó ń bá sọ̀rọ̀ sí pé àwa náà ń bájọba sọ̀rọ̀ ṣé àbíkẹ́ tiẹ̀ ti sọ̀rọ̀ ìjọba rí ni àbíkẹ́ ò tiẹ̀ ń sọ̀rọ̀ ìjọba <laughs> kò tiẹ̀ sọ̀rọ̀ ìjọba rí kí ló wá kọjú ìjọ̀rọ̀ yẹn sí òun bá ẹ sábọ̀ nísẹ̀dọ̀ kó lọ sọ tòótọ́ ẹni tó lọ ó wá pe àbíkẹ́ ó wá ní ó ń bájọba sọ̀rọ̀ àbíkẹ́ ò sọ̀rọ̀ ìjọba rí kò sọ̀rọ̀ ọba rí kí ló kàn ń sọ ọ̀rọ̀ ẹ o you surprise me eh? you, you talk yamayama you talk like person tí ò lọ́pọlọ mi tiẹ̀ mo respect ọ̀gbẹ́ni yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o because ó máa ń ṣe kọ́mẹ́dì ó láwọn kọ́mẹ́dì kọ̀ọ̀kan tó ṣe tí mo láìkẹ̀ bírú èyí tó ṣe nínú Sódómù Sódómù àti Gòmárà nínú èyí tó ṣe nínú fọ̀hún àti Fátómilọ́lá tán ní kọ́ńkọ́ all those things you know but gbogbo nǹkan tí mo wá sí tí mo rí in fact in fact kò sí nǹkan tẹ́ ẹ máa fi ṣe alábòsí àti ìkà tó máa kò lè fìkà sílẹ̀ ìkáwọ́ wọn máa ń bíyàn mọ́ ni abínibí ni òtòótọ́ ó yàtọ̀ sí ability tó bá ti bí ìkà mọ́yàn ó ní mọ́ ìyá òun pọ̀ ìdọ̀tí sóun lára mi ò ní búyà àgbàlagbà bọ̀dì ó ní ìyá òun pọ̀ ìdọ̀tí sóun lára ìgbé gbogbo ìdọ̀tí yẹn ṣé tó má dẹ̀ ti bíyàn pẹ̀lú ìdọ̀tí ṣé wàá mí ìpè kó máa rìn nínú ìdọ̀tí yẹn ni ṣèbí wọ́n ní wọ́n yọ ibi tibi tirẹ̀ ni wọ́n náà dálé ayé wọ́n náà yọ ibi wọ́n yẹ wọ́n dẹ̀ lọ sọ́nù wọ́n ṣe kí ni wọ́n wá fi rí ẹ̀ sílẹ̀ ṣé ìwọ wá ní gbogbo ìdọ̀tí yẹn kọ́ òun ló jẹ́ kó o lò ṣe bẹ́yẹn ló jẹ́ kó o rìn nínú ìdọ̀tí ló jẹ́ kó o hùwà ìdọ̀tí ló jẹ́ kó o máa ṣe yamayama just look at ọ̀rọ̀ yẹn kò mẹ́gbọ́n wálé ọ̀rọ̀ yẹn kò ní sense nígbà tí ṣátà eh, máa sọ̀rọ̀ ó ní pé ó kò tí nínú bíbélì ó ní tí ọba kan bá ṣe dáadáa ó lè mí ọlọ́run ló jẹ́ kó ṣe dáadáa ó ní tẹ̀ bá fẹ́ kí ìlú máa mú kí ọba rere jẹ ó ní pé irú èèyàn tẹ́ bá jẹ́ ni máa yan ọba fún yín ni máa yan olórí fún yín bẹ́ẹ̀ ni ọlọ́run sọ bẹ́ẹ̀ ó kò tiẹ̀ pẹ̀lú bíbélì but ìwọ jáde ó dẹ̀ máa sọ pé ìwọ ń ṣe kíní kan ó ti lose àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ò sí nínú ẹ̀ mọ́ because you don't study because o ti fi evidence sí o ti lose focus o ti jealous o ò ní talent mọ́ téèyàn bá ti envy talent ẹ̀ máa máa sá lọ ni a máa sọ try trash because wọ́n máa focus lórí àwọn èèyàn àwọn tó fẹ́ gbé wálẹ̀ ló fẹ́ máa wò nǹkan tó máa máa wà bitter so owó máa máa sọ yàmàyàmà no more knowledge no more understanding because ọlọ́run orísun kan kò lè sún méjì because ọkùnrin ti kún fún oró ó ti kún fún ìbàjẹ́ ó ti kún fún ẹ̀gàn ó ti kún fún ìlara ó ti kún fún ká bínú ènìyàn hmm. bàbá àjẹsà ó ti ó ló ò ní ò ní ò ní tálẹ̀tẹ̀ ti ní orí mọ́. Hmm. àìmọye òdì fi mu gbogbo tí wọ́n ń ṣe yìí. tó bá yá ṣe fẹ́ gbọ́ ọlọ́run ò sùn ẹ wo nú coronavirus time táwa yìí ọlọ́run fi ṣéèkì ayé ni ó fẹ́ kó ní kálukú sí tight ni ẹ wo tẹ bá wo march tó ń pẹ́ ti ṣẹlẹ̀ march ṣọjọ́ tó lọ́ fẹ́ tú wálẹ̀ forty days nìyẹn forty years làwọn ọmọ Israẹli lò ń wàhálà ó pé forty days ní Jésù fi gbàdúrà after forty days lóbìnrin yóò tó jáde tó bá bímọ ààwẹ̀ Kristẹni forty days ni hmm. twenty plus twenty forty ni ṣe rí pé nǹkan kan ńlá yóò ṣẹlẹ̀ lẹ́yìn tí corona yìí bá lọ ní dáadáa àwọn olórí wa náà ronú pé kíní kan wà lè ṣẹlẹ̀ lásìkò tàwọn yìí tí ò ní jẹ́ kí wọ́n travel tí ò ní jẹ́ kí wọ́n lọ ibì kankan tí ó mú oníkálukú tówó gan ò ní ṣe é ná ẹni tó kó two billion sákàǹtì kò ráàyè débẹ̀ kò ráàyè dé ti plane tí nǹkan bá ṣẹlẹ̀ gbàm kò ní sá lọ síbi kankan àbí kò tán bàbá wa ehm, bàbá kiyari. wọ́n sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ kan sẹ́ni sí mi pé it's blood to blood if we don't need these people anymore it's blood to blood we have, we have to be in the power because we have calculated the clinical. àwọn ọ̀dà àfi yọ̀ wọ́n àfi yọ̀ wọ́n wọ́n ti bọ́ọ̀lẹ̀ ní bus stop tí wọ́n nìyẹn wọ́n ti lọ talọ́lọ́hún ò lè pa talọ́lọ́hún ò lè mú kúrò talọ́lọ́hún ò lè yẹ ń pẹ́rẹ́ talọ́lọ́hún ò lè dójú ó lé mi lọ lọ́hún bí nǹkan bá gbóná èmi mo ṣe tó bá tutù èmi ni mo ṣe tó bá kù díẹ̀ káàtó èmi ni ǹjẹ́ ìmọ̀ pé èṣù tẹ̀ ń bú igan ó ń kírun fọlọ́hún ó ń sin ọlọ́run èṣù tẹ́ ń pariwo bàbá wa òkúnnù ẹ̀kọ́ rèdè ṣe fíìmù kan ẹ̀ǹdí fíìmù yẹn ó bà mí lẹ́rù wọ́n ṣe burú tó tí wọ́n rán ìjọ̀nù náà kankan nígbà tá a gbé wọn lọ sínú rem tí wọ́n rí pé ẹ̀ẹ́n gbogbo èṣù táwọn ń lò gbogbo àlùjọ̀nù táwọn ránṣẹ́ gbogbo wọn ni wọ́n ń kírun tó ń sin lọ́hùn yìí sọ àwọn náà máa ń sin lọ́hùn wọn fọ lọ́hùn wọn ṣeré sọ fún yín jẹjọ ayé máa ń fi àìníbàlẹ̀ ọkàn ṣe èèyàn bákan ní kéèyàn lédè máa ṣe wọ́nran wọ̀nran kó máa darẹ̀ láàmú kọ́kọ́ ẹ̀ mọ́ balẹ̀ torí kí wọ́n lè achieve ń tọ́ fẹ́ nínú ìgbésí ayé ẹ̀yin obìnrin gbìyànjú o ẹ̀yin yá wa mo kì í o ẹ máa mọ̀ ọ́ ṣe o. house girl bàbá àjẹsà. ọlọ́run kò ní fà yín sẹ́yìn kò ní fi kó tí òtún kò ní fi pa yín ní gbogbo wàhálà tá a wà ló bá wa mú kúrò. yá wa jagaban mo fẹ́ kẹ́ yí padà àbíkẹ́ kò sí tẹ fẹ́ gbà ń bẹ o. ṣé ẹ ti rí kò lè sọ fún ẹ́sàbọ̀dù pé kó yí padà kò lè sọ fún ẹ́sàbọ̀dù kó yé fi àwọn orí adé wọlé àti àgbàlagbà àti àwọn ènìyàn kò sọ fún ẹ́sàbọ̀dù kó yé ṣe búburú tó ń ṣe mọ́ because ó ti ní àṣírí lọ́wọ́ ẹ̀ ó ní kí àbíkẹ́ kó yí padà bọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí I was surprised also mi ò rí àbíkẹ́ lórí ṣáàtì kó kàn máa jáde kó máa sọ̀rọ̀ ẹni tí gbogbo bó ṣe ń bu láti bí oṣù méjì bẹ́ẹ̀ ni àbíkẹ́ yẹn ò dáhùn àbí mo ò rí ni mi ò rí ibi tí àbíkẹ́ ti jáde fún mi ò rí òun ló ń bú àbíkẹ́ tó máa sọ pé òun kọ́ òun ti lé wọlé òun ti wá gbogbo ìjọba orí Facebook bàbá ìjẹ̀ṣà kẹ̀dẹ̀rẹ́ kò sọ̀rọ̀ ẹnìkan ń bẹ mo rẹ́nìkan tó kàn sí pé bàbá ìjẹ̀ṣà girl who is that wọn bí kò àbí bàbá ìjẹ̀ṣà ń sínwín ni àbí bàbá ìjẹ̀ṣà ń sínwín ni àbí bàbá ìjẹ̀ṣà ń sínwín ni bóyá kì í ṣèmi dẹ̀ ló ń bá wíṣá bàbá ìjẹ̀ṣà ló ń sọ òun àti Lizzy Anjorin ló jọ ń sọ ọ̀rọ̀ Festabout tí wọ́n fi ń go after people abọ sọ̀rọ̀sọ̀rọ̀ ní gbogbo wọn náà wọn ò ṣe ṣe fíìmù kan máa fi pòwe mọ́ wọn káwọn ṣe fíìmù kó náà máa kọrin ẹ̀ kó máa sọ fún wọn kó máa fi ṣe tó fi bá ń lu Festabout bí kò sọ mọ̀ pé terrorist ni wọ́n wọ́n di tíìmù papọ̀ àní ọ̀jájá àti kábíyèsí ọ̀nìrìṣà kí ni wọ́n ṣe fún wọn ṣáwọn ló ní kí náà má sí ni kódà bẹ́ẹ̀ nìkan bá ń ṣe aburú ẹwọ ẹ̀yìn wo bí tẹ́ ti jáde kí ni mo sọ ẹwọ ẹ̀yìn wo bí tí wọ́n ti bí yín ẹwọ ẹ̀yìn wo bí tẹ́ ti ń báyé yín bọ̀ àwọn òyìnbó ń gbé nílùú yìí oríṣiríṣiríṣi òyìnbó ló ń gbé ìlú mi ò rí kí wọ́n ṣe program kan máa bú àwọn aráàlú wọn rí àbí God bless America God bless British wọ́n máa gbàdúrà ọ̀nà tá a lè gbà tá a lè fi bá wọn. ẹ nísìnyí ẹjọ ẹ torí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ gangan tí ó fi kọjú mọ́ Àbíkẹ́ <laughs> torí kò yé mi ni ẹ sábọ̀dù ló itú tó ń ọdún tó ń dárúkọ Àbíkẹ́ sí yẹn tó post sórí Facebook yẹn ẹ sábọ̀dù ló ń ṣe Àbíkẹ́ ò sọ rí pé ó máa sọ pé ilé làbọ̀ sí mi oko ilé ni ilé òun òun máa lọ nàìjíríà òun láìkí nàìjíríà nǹkan tí àbíkẹ́ máa ń sọ nìyẹn bọ̀ kí ló dé tó wá ń kọ́ tó ń bú àbíkẹ́ tó ń pèsè ẹ́sàbọ̀dù àmì ẹ́sàbọ̀dù tó wá ń sọ nǹkan tí ẹ́sàbọ̀dù ń ṣe tó ń fi ń dárúkọ àbíkẹ́ kò yé mi ni. ọpọlọ òṣì tó ń lò torí pé òfẹ́ kan dárúkọ ẹ ṣé ẹ́sàbọ̀dù ẹ àbíkẹ́ bú nàìjíríà rí kì í ṣe àbíkẹ́ kì í ṣe sábà ló máa sọ pé kò ní dáa fún nàìjíríà kò ní yẹ nàìjíríà kò ní dáa fún àwọn olórí wọn kò ní dáa fún àwọn aráàlú kò ní dáa fún ọmọdé wọn kò ní kì í ṣe kì í ṣe sábà ló ń sọ ni kí wá ló ṣẹlẹ̀ tí bàbá ìjẹ̀ṣà ń dárúkọ àbíkẹ́ sí ẹ mọ̀ gbà wá o ẹni tí ọwọ́ bá ká ẹni tí a bá lè mú làálẹ̀ dì mọ́. Hmm. ṣé tó bá jẹ́ pé ìjọba wa ṣe dáadáa sógun piracy tó bá wà jà yìí tí ò jẹ́ kẹ́ mọ̀ wípé wòlíì ọlọ́run ni wáyé ṣé yóò ṣẹlẹ̀ ni àwa ń ṣiṣẹ́ we work hard ká tó kọ̀tàn ká tó àtẹ̀ kó tó dùn kẹ́ tó rí kẹ́ tó sì dànsákì iṣẹ́ ni but kí la fẹ́ ṣe. ẹ piracy do you know what mi ò fẹ́ sọ sí yẹn piracy nítorí pé má jẹ́ ń bẹ yín sí i torí pé olè gan lẹ̀yin náà ara yín ni ẹ̀yin lẹ̀ ń ṣera yín ẹni tẹ́ ẹ bá rìkọ́dù fíìmù tí ó ti jáde lára àwọn tó wà nínú indọ́sítírì yín tó gbé kámẹ́rà dání ló máa release information yìí síta just like bí ó ṣe release àwọn information àti tó rí àti tó rí ló máa release nípa ọ̀jájá ló máa release síta kó báyìí máa attack ọ̀jájá kó máa bà orúkọ wọn jẹ́ exactly ẹ tajà irúpẹ́ ni ẹ gbúdọ̀ gbowó òkúta kì í ṣe gbogbo yín náà but majority majority carry vote majority already o ti carry the vote so ó ti fẹ́ tán ọgbọ́n òdì ó ti fẹ́ tán sí. àfi tá a bá rókun ká tó wá rókun nǹkan. yìí ṣe kọ́mẹ́dì ló ń ṣe o this one is not doing comedy o this place kò ṣe comedy ó ń sọ̀rọ̀ ni this is not comedy kò ṣe comedy comedy báwo kò ṣe comedy ẹ jẹ́ ó sọ̀rọ̀ ìtókù six minutes finish. gbogbo àdúrà tá à ń gbà látijọ́ yìí lé wọn lórí kí wọ́n tó bẹ́ẹ̀ lòmíì kó tó lọ lóyìnbó ṣe ló ń wọ̀ sí sí àdúrà tí wọ́n dẹ̀ ń gbà ṣe ẹ̀rí kó ní bá. kí ló mí pé àdúrà wọn gbà ẹni tó bá sì ṣèjọba tí ò bá ì tí ì rí ìjọba ṣe àdúrà wọn ò gbà owó yẹn nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ẹ̀yin ò lásẹ̀sì nǹkan àdúrà gbígbà owó lẹ máa ń kà tìbí àdúrà gbígbà owó owó ló gangan ló nídìí tó fi jẹ́ pé ó fi ya wèrè sí gbòòrò báyìí tó fi ń ṣèkà tó fi ń ṣèké o tó fi di ọ̀dàlẹ̀ báyìí o tó fi di ẹni tó ń tó ń fi ara ẹ̀ wọ́lẹ̀ tó máa lóun fi kábíyèsí wọ́lẹ̀ tó máa lóun fi gbogbo yorùbá wọ́lẹ̀ owó ló nídìí o owó yẹn ẹ̀ dẹ̀ mọ́ pé èèyàn ló tẹ owó ṣùgbọ́n ọlọ́run ló dá ènìyàn ẹ̀ ní dignity when you come to the area of money kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe o lè pààyàn ṣòwò bó ṣe wà bóyá lò pààyàn rí. ẹ ó ní àdúrà tí wọ́n gbà ṣé àdúrà wọn ò because you are looking for ibi tí ọlọ́run dá oníkálukú sí kò fẹ́ dúró síbẹ̀ ni ẹ̀dẹ̀ tí máa ń fipá wá nǹkan jù ní nàìjíríà then most of you cause a lot of problem ìwọ yìí particularly ó làdúrà gbogbo wọn gbà wọ́n sì mọ lọ wọlé ọkọ àdúrà wọn gbà ṣé owó nìkan làdúrà gbígbà ni ẹ mọye nǹkan tí àtàkì tí bàbá bọ́lá tinubu ti rí ẹ mọye ọmọ wọn tó kú láàrin ọdún mẹ́ta lórí ọ̀rọ̀ nàìjíríà kò ṣe nàìjíríà yìí many things is happening but because there some people àwọn ẹlòmíì gan nínú wọn wọn máa tó bá jẹ́ pé ẹ mọ̀ wọ́n ni wọ́n lè sọ pé kọ́lọ́run gba owó wọn kó fún àwọn nìkíní because ẹ̀yin gan ẹ̀dà wọn láàmú ẹ ti káàtì bíi gbogbo pépà yẹn bí àdúrà gbígbà òun ni gbogbo yín ṣe ń di ọ̀dàlẹ̀ lẹ ṣe ń pa èèyàn ṣòwò lẹ ṣe ń ṣorí burúkú lẹ ṣe lè bìtì ẹni bọ̀tì lẹ lè dàgì ẹni ah ìtọ́ba tí Esabod bá play àwọn eh, eh, voice note tó wà lọ́wọ́ ẹ ẹ máa gbọ́ wíníwíní ni ẹ gbọ́dọ̀ mi torí ẹ̀ ní eléyìí ṣe kò ń sọ jábàjábá ó ń cover up ni kò fẹ́ kẹ́ni tì í ṣẹlẹ̀ kò fẹ́ kó jáde but ẹ̀yin tó bá lọ́gbọ́n wọ́n á mọ̀ pé ó ń tàì láti cover up ni. ọmọ lágbájá fẹlágbájá ọmọ inú pa ni wọn rí wọn ń gbọ́ Facebook àwọn ìjọba ń gbọ́ kò sí lórí tẹlẹ ìpa wọn ń gbọ́ wọn ń lò wọn lò àwọn tó jó lórí inú wọn gan Nokia fóònù ni wọn lò gbogbo àwọn alágbára yẹn ti máa rí wọn fóònù lásán náà ń lò ọ̀rọ̀ rédíò nìkan náà máa ń gbọ́ rédíò news torí wọ́n ti mọ̀ pé àwọn abáni tí ò ní múnú àwọn dùn pàdé. okay alright mo tún understand kankan tó ń sọ ni pé maybe they should stop talking on the Facebook àbí because ó sọ pé rédíò nìkan ni àwọn alágbára máa ń gbọ́ is a lie ọlágbára rédíò báwo rédíò they listen àwọn alágbára ń wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ all over the world wọn ò wo ni Donald Trump wà lórí Facebook ló wà lórí Twitter ló wà lórí insta gbogbo ẹ̀ ló wà lórí ẹ wọ́n ń wò ó wọ́n ń wò ó ṣe láì. àbíkẹ́ ìyá mi mo bẹ̀ yín o. ok olóhùn ti ń bẹ̀ mí. gbogbo ohun tí mímú kan yín mo fi bẹ̀ yín. orúkọ jagaba yẹn ṣe pẹ́yìn tún ṣe ọlọ́run gbọ́ ẹ̀ mo yẹ ọmọ jagaba ti bí bàbá ẹnìkan lòun náà. ọkọ ẹnìkan ni. èmi ò bá ti jà wá o ẹ bá ń bú ẹ bá ń pa ẹ bá ń nà kò sí nínú ìran tèmi I'm a peacemaker. bó bá jẹ́ pé ọ̀jájá ọba ilé Ifẹ̀ ọba ìlú mi ni èmi àti wọn ò tán ọ̀tọ̀ọ̀tọ̀ lórúkọ là ń jẹ́ ṣùgbọ́n tó yẹ òun ló yẹ òun okùn òun yẹdìyẹ ó wá ya ẹdìyẹ ẹni tó fà lọ́wọ́ ni ni ò yẹ rárá mo bẹ̀ yín o gbogbo ẹ̀yin tẹ wà lókè òkun mo sọ fún yín mo ní kì í ṣòjò nìkan ló ń léèyàn wá eré o. ẹ gbọ́ ó ní ọ̀jájá ọba ìlú ni bọ̀tì ìyá àtàn orúkọ wọn dẹ̀ yàtọ̀ síra wọn bọ̀tì tó yẹni ló yẹni okùn ọrùn ò yẹdìyẹ kí ni ìtumọ̀ ó yá máa sọ̀rọ̀ lọ tẹ bá rò pé yóò yá ní wọ́n yá. ìyẹn mi pé ẹ máa ní ẹ Ọ̀jájá ń lọ káàkiri. people ọba Queen Elizabeth he goes to market he goes to shop yes Queen Elizabeth wọ́n lọ sí shop káàkiri wọ́n lọ nú ọjà ọjà yẹn náà bíi shop ni she go to shopping mall she go to anywhere she feel like going wọn kì í stay indoor tó bá fẹ́ gbà míì tó bá wù wọ́n láti jáde tó fẹ́ ṣe ẹ eh, wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ kàtó wá jáde á máa jọwọ́ káàkiri á lóun fẹ́ jáde á ní kàn gbé òun sínú rostroy kó máa lọ káàkiri. so n tó yẹni ló yẹni okùn ọrùn ò yẹdìyẹ kí ni nǹkan tí kábíyèsí ṣe kẹ́ ẹ lè mọ̀ pé tòótọ́ òun ló ń bẹ ẹ sábọ̀dù láti máa àtáàkì ọ̀ní ọ̀jájá mi ò ní pé tí ká ọ̀jájá ṣe mi ò mọ nǹkan tó ń ṣe ṣùgbọ́n wọ́n ń bú ọ̀jájá ni wọ́n ò fi ọ̀jájá ṣe bíi pé wọ́n ń pọ́n lé bíi pé wọ́n blọ́ọ̀gì bíbú ni bullying àti terrorism wọ́n ń terrorize kábíyèsí ni ó lókun ọrùn ló ohun tó yẹ ni ló yẹ ni okun ọrùn ìyẹn ẹ jẹ́ ká gbọ́ tán ó kù ó lé five minutes then we round it up èmi náà mo fẹ́ ṣe bẹ̀ mo fẹ́ ó ní àwọn kind of soup kan mo fẹ́ ṣe láàárọ̀. tọ́lọ́mù ò mọ́mọ́ táláyẹ̀ ò máa ya tí gbogbo ẹ̀kọ́ dàrú papọ̀ mọ́ra wọn ó sì máa ń jẹ́ pé fracas yẹn lẹ́yìn máa rò pé lẹ́fi ń táyé sí ẹ̀fi ń táyé jẹ́ ni. but Esabod said that ìwọ yìí ò lọ gbé orúkọ kó o mọ̀ pé you contribute a lot large large and a large of trouble this fracas o participate gan o play larger role kò ṣe pé o kàn jẹ́ pé nìkan tó mọ Esabod o play lajaro because Esabod ni o máa ń gbé gbogbo invoice o máa lọ sọ́dọ̀ àwọn ọmọ ayé wàá gbé wá fún wàá máa fún ní story and he pay you for that abẹ́ ẹ̀ lọ wo ṣáàtì ọjọ́ monday ni àmì ọjọ́ sunday Esabod tó ṣe fún bàbá àjẹsà ẹ wò ó ni. ẹ táyé ṣe ẹ mọ iye àwọn tí wọ́n ti tẹ̀lé yín. ṣé Esabod nísìn láti two months tí àbíkẹ́ ò ti jà mọ́ tí ò ti sọ̀rọ̀ mọ́ báyìí ń sìn ṣé kí ló tún wá tó wá dárúkọ àbíkẹ́ tó jẹ́ pé ẹni tó sì ń jà lọ tó máa pariwo àtàná máyọ̀wọ̀ kò dárúkọ wọn tó máa máa bú ọ̀já tó máa máa bú gbogbo èèyàn tó ń bú àṣìyàn ìdè ṣé ẹni kọ́ lórí burúkú ni bọ̀bọ́ ìdán pè ní omíyalé. nínú àwọn ọ̀rọ̀ yìí kò yẹn tí ò ní sẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe ẹ jẹ́ kí mi náà support lágbájá yẹn gbú lágbájá. ok ó ń sọ fáwọn èèyàn àwọn kan jáde wọ́n jáde wọ́n support bí ẹni tí ò ní ṣe ṣe jẹ́ kí mi náà support lágbájá àwọn tó wà lọ́ndà ẹ̀sà bọ́ọ̀dù tí mí wà nínú ìlú ẹ̀jẹ̀ tí wọ́n ń bí kábíyèsí tó ń bú kábíyèsí tó ń bú ọ̀ní tó ń bí gbogbo wọn kì í ṣe pé blọọgì o blọọgì yàtọ̀ sí blọọgì yàtọ̀ sí terrorism o blọọgì yàtọ̀ sí pé mi ò fẹ́ rójú ẹ̀ ń bí gbogbo dọ̀ lé ẹ lọ gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ wà lórí platform tẹ́ ń tẹ́ ń sọ̀rọ̀ kò ń ṣe báyìí ọ̀rọ̀ tí mo correct ìyá wa ẹ sábọ̀dù sí nìyẹn tó bá jẹ́ ẹ̀yin ni ẹ láàlá tí mo lámọ́jú pẹ̀lú ìyá ẹ sábọ̀dù tó ń fìbọn lé mi kiri ó yìn tó bọ̀ fọ́ọ̀tì ẹ ti pa láàfáà yín ẹ ti pe pásítọ̀ ẹ ti ní mo ti mọ̀ bóbìnrin yẹn kí ni àlá téèyàn bá lá láti alẹ́ tó ti sùn títí dàgò márùn tó ń sàlà mo tún kọ ilé torí o ti pariwo o ti rìn o ti sọ̀rọ̀ o ti gbọ́ ọ̀nà mọ́tò o ti ṣe oríṣiríṣi àìmọye nǹkan ló ti ṣẹlẹ̀ o ti rorò kúrò gbogbo brain yẹn gbọ́dọ̀ kọ́kọ́ sẹ́tù àkọ́kọ́ sùn àlá tó bá wá lá ní after five kún lálá ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà sànbẹ̀sùn fakúrọ̀rí gbọmọ ní mọ̀mọ́ jòkí bẹ́ẹ̀ sáwọn olóṣèlú yìí kó ṣe wọ́n ń gbádùn ara wọn ni wọn ò lè rin òru ni wọ́n rìn bí ọ̀rọ̀ àbí ṣé ń tọ́kọ́ ọ̀nà fún pé kó ṣe tí ò ṣe tó lè rìn lọ́sàn-án táwọn èèyàn bá rí àní dákẹ́ náà ojú ò tiwa gbogbo ẹ̀yin tí ẹ bá gbọ́rọ̀ lẹ́nu mi tó dùn yín ẹ má bínú mi ò bínú sẹ́nì kankan yálà ṣàbí kò sí tó lè sọ mọ́ náà ni ẹgbẹ́ mọ̀ Ìbàdàn ni wọ́n. but you know what òun ò sọ pé n tó yẹni ló yẹni kó wá lò yẹn pé okùn ọrùn ò yẹ fún àṣàbí tó pe ní àṣàbí yẹn tó ń tẹ̀mí ń pè tí àwọn èèyàn mọ̀ ní terrorist yẹn tó jẹ́ olórí burúkú yẹn kò lo ohun tó yẹni ló yẹni okòrùn yẹn kò lo yẹn fún pé kò yẹ kó máa bọ́ àgbàlagbà kó yẹ yẹn mo tún sọ pé ìyá àwọn aláṣàbí torí pé ó ń ṣe nǹkan àṣírí ó ti ṣe nǹkan àṣírí sọ́wọ́ ẹ̀ ó lóun lòun sì máa bẹ̀ pé kò sí nǹkan tó lè ṣe tó máa dùn ún kí ló wá dé tó jẹ́ pé nǹkan tí kábíyèsí ṣe tó wá ń dùn tí kábíyèsí tí wọ́n dẹ̀ ní ọba ọba lórí ohun gbogbo ń sọ pé ọba Queen Elizabeth mi ò sọ pé kí kábíyèsí kó ṣe nǹkan tí ò dáa o kó ṣe nǹkan tí ò dáa fún yàn o gbọ́n kí wọ́n sọ pé queen elizabeth ló kàn lè gbé wá síta kó kàn máa tàṣẹ bẹ́ yẹn kì í ṣe pé bó ṣe ti bú kábíyèsí tó bú kábíyèsí ló ń bí ọdún mẹ́ta ìwọ orí yẹn òbò tó sọ pé nǹkan tó yẹni ló yẹni o dẹ̀ ń bú ẹsà bọ́ọ̀dù kó lè mọ̀ pé òun ló fún ẹsà bọ́ọ̀dù ní gbogbo story ó ní òkò tán àwọn ò kì í ṣe orúkọ ọba ìlú ni anyway. bí ò bá ẹni tó nírú aṣọ ìbáṣọ yà tẹ́ bá rọ ọmọ kan tí mo rí fine girl ọmọ ó dùn but ẹni no no no no hmm. ni mo káwọn ọmọ rẹ̀ pamọ́ ni fine girl ọ̀dọ́ má ni mo sọ fún yín. kẹ́mi wá máa sọ̀rọ̀ tí máa jábọ́ tí mo ṣe ìfúnfẹ́sẹ̀ pé kí la fẹ́ gbà nù ẹ̀ èyí ó ṣe wá du orí olórí káwò dìbé tiẹ̀ lọ nàìjíríà tá a bá bẹ̀ nígbà mo wà lọ́mọ ọdún márùn kí ni mo lè ṣe àwọn èèyàn kan wà tó jẹ́ pé bíi kí wọ́n ní agbára tí wọ́n fi lè change nàìjíríà ṣùgbọ́n tó bá wu ọlọ́run ẹ̀ náà lẹ́ introduce bíbélì sí wa ẹ̀ láwọn ọmọ israẹli lo forty years forty years ẹ̀ mọ̀ pọ́wé ni ó jù bẹ́ẹ̀ lọ nǹkan bàjẹ́ jìnnà nígbà táwọn ìlú tá ń sá lọ yìí náà wà ní èjì tá a wà yìí ipò wo ni wọ́n wà báwa náà gọ́gùn ẹ̀ á rí ọ̀tẹ̀ làwọn náà fi bẹ̀rẹ̀ ogun wàhálà ẹnìkan sọ fún mi ní London pé ilé kan ni mo lọ wọ́n rí pé lẹ́yìn ní underground tó dàbí ilé àtijọ́ ó wá ní nígbà yẹn pé tí wọ́n bá fẹ́ lọ sí toilet wọ́n máa ń jù mí wọn ní toilet bí lọ́ọ́ ní bóòtọ́ ni mi ò ẹ wò gbà yẹn ohun tó ń ṣẹlẹ̀ nígbà yẹn ohun tó ń dààmú ayé ò sínú ayé kò sínú ayé kò sínú ayé. that chart eh, is on my page you can share it on my wall. ògbẹ́ o ẹ̀yin wa ó gbà á mo kì í lákè mo kì í lóko ìwọ̀nba tèmi lè sọ òun lèmi sọ yẹn o ojú ò ní tì yín o àbí kí adéjaga báwọn ohun tí mo bá yín sọ ẹ dì í mú tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa gbọ́rọ̀ ọ̀rọ̀ sì ń bọ̀ ṣùgbọ́n ẹ jọ̀ọ́ mo gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere ẹ ẹ má jẹ́ ká bú àwọn olórí wa mọ́ ẹ ká máa correct wọn ni ó possible kẹ́ wọlé tẹ́ bá lágbára àti wọlé tí wọ́n bá wọn sọ̀rọ̀ wọn ò lè pa yín bọ́dẹ̀ pa yín a lè kú lẹ́ẹ̀mejì ṣùgbọ́n tá a bá ń ba ìtàsùn tá a fi ń ṣe bẹ̀ jẹ́ kí láàbí ṣe bẹ̀ lọ́la. yes you are talking. kí gbogbo yín o ẹ ṣé o wọn bá ń tí. kò lè bẹ́ sábọ̀dù sọ kọ́lẹ́ sábọ̀ má dà láṣìírí ni o but ó yìí ń sọ̀rọ̀ ní ó yìí ń sọ̀rọ̀ ní for you to know that all the story that he talk eh, ti esabod ń sọ nípa Ọ̀ọ̀ni láti máa bully láti máa terrorize Ọ̀ọ̀ni he is the one that is giving it to you ṣe mọ̀ pé ó tuntun clear oníkan máa bò lórí wọn but wọ́n lè bú Ọ̀ọ̀ni eh, fún. ó di ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo yín ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń kọ lẹ́tà sí mi ẹ lọ sórí YouTube mo ní subscribe kò sí nǹkan tó ń nà yín náà ìròyìn kú wọn kò mọ tv ẹ bá mi subscribe ẹ lọ síbẹ̀ kẹ subscribe kò ná yín ní nǹkan kan ẹ subscribe ẹ comment ẹ kàn tẹ red button yẹn ẹ ti subscribe nìyẹn tẹ́ẹ̀fì lè ràn wá lọ́wọ́ àwa náà ń lé ọ̀fẹ́ fún wa láwọ̀ Dubai subscription yẹn náà la máa fi lọ sókè bá wa subscribe ẹ lọ sórí bàbá ìjẹsà ìròyìn kú wọn kò mọ lórí YouTube ẹ lọ subscribe kẹ comment gbogbo ẹ̀yin tí inú ń bí ẹ mọ́ bínú o ẹ ṣé mo dúpẹ́ o ẹ gbà kẹ tún jẹ́ wò. Thank you ṣe bá láwọn lọ́dà mi ṣe Shut up. Play music. all those things you cannot return it somebody say return uh, eh, Esabod laptop all those gbogbo nǹkan tó ti gbà Esabod ti sanwó fún láti get information Esabod mo sọ fún yín pé Esabod máa ń fún wọ́n máa ń dáwọ́ máa ń fi owó ẹ̀ ṣe terrorism ó máa ó máa ń go far ṣó ti yé pay them and tó bá dẹ̀ ti pay them now láti get all those information torí nǹkan táwọn yẹn fẹ́ jẹ ó máa di ogun àti ọ̀tẹ̀ sí wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ nísìnyí èyí tó ń pè ní list yẹn mo dẹ̀ ń retí o torí àwọn kan ti sọ pé bíbá ìwọ́n mọ̀ you will come for me ẹ jọ ẹ torí ọlọ́run ẹ bá mi go round on the Facebook ọjọ́ tó bá ti go come fún mi ẹ jẹ́ kí n mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti wà lórí iṣẹ́ àtìyẹn ẹ jẹ́ kí n mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bó jẹ́ tòkùnbọ̀ náà ẹ jẹ́ kí n mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọjọ́ kan ni ẹ má fòkó omi dáná má fi já dálà ọjọ́ kan la máa ń fi sí ẹ bẹ́ẹ̀ ni a pé ẹ ẹ ẹ ojoojúmọ́ ẹ ò fẹ́ kú ẹ ojoojúmọ́ ẹ kíkì náà wà mm, kò já sókè kò já sílẹ̀ nù ibì kan ló máa já sí lọ́jọ́ kanjọ́ kan ṣó ti yé bẹ́yẹn ẹ̀ẹ̀kan dẹ̀ ni èèyàn máa ń ṣe kí ni a máa sọ pé tó ò bá ní jẹ tó ò ní gbà lólówó wàá sọ ní kíkàtìkà pé o ò mà fẹ́ o bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ṣe no to terror terrorist terrorism ni wọ́n ń ṣe yìí ìwà burúkú ni wọ́n ń ṣe èmi ò sọ pé kábíyèsí kan ṣe nǹkan tí ò dáa bọ̀ kéèyàn máa ẹgbọ́n bó tún ṣe dárúkọ pé ẹni tó bá yẹni ló yẹni okùn ọrùn yẹdiyẹ ìyẹn mi pé wọn ò fẹ́ kábíyèsí kábíyèsí máa jáde kábíyèsí náà ò lè wà láàfin for two four seven kán kàn jáde kán má rọrùn kán má jáde mọ́ kí ló dé tán fáwọn ìgbà tí wọ́n sí nínú prison tán máa ní kán má yẹn eh, ọ̀nà míì tá a bá sọ ti nàìjíríà àwọn ọba elizabeth queen elizabeth màmá ó ń jáde déédéé màmá ń jáde ó ń ṣẹṣẹ sáìbí tó wọ̀n ni wọ́n lọ wọ́n lọ ṣọ́ọ̀bù ṣòtíyé tó máa fẹ́ lọ ra nǹkan ní ṣọ́ọ̀bù wọ́n lọ wọ́n làwọn fẹ́ lọ ṣọ́ọ̀bù ṣòtíyé yín bẹ́yẹn ẹ̀hẹ́n it goes out pé ọ̀ní má jáde èmi ò support ẹ̀ ẹ̀yẹn lára ọ̀tẹ̀ ni lára pé ẹ̀ a fẹ́ hàyàn mọ́lé lára pé à ń ṣe nǹkan kan tá a fẹ́ kán mọ̀ bẹ́ẹ̀ ni ẹ sọ pé Esabod náà ló sọ pé kólúbàdàn kọ́ kọ́ máa jáde lọ kọ́ lọ máa wo àwọn èèyàn kọ́ lọ máa ṣe kinní kan kinní kan ṣùgbọ́n tí gbogbo tí Ọọ̀ni bá ti ṣe ó máa jọ bí èébú á jọ àbùkù lójú wọn because they don't like him you understand me because some people are there nínú ìlú wọn pé láti sọ pé wọ́n fẹ́ mú wálẹ̀ ìwọ tó o bá sọ pé o fẹ́ mú ẹnìkan wálẹ̀ má gbàgbé o ṣó ti yé bẹ́yẹn hmm. mo ń bọ̀ lórí tí má ráyè lénìí sọ̀rọ̀ ní orí ọba Ìwó ìyẹn lè ní o mo sì ń pray mo dẹ̀ sì ń wò dáadáa I will look at things very well before I talk about it okay so ìyẹn ni bó ṣe jẹ́ o bàbá ìjẹ̀ṣà you are a taboo yẹ́ẹ̀ ni you are a taboo to ẹ̀yẹ́mí to the Yorùbá um, so you are not a good person you are very very bad you are very very bad o ò ń ṣèyàn tó dáa n tó máa jẹ kò jẹ́ kó gbọ́n o ti wẹ̀ sọ́wọ́ ẹ sábọ́ọ̀dù bẹ́ẹ̀ ni n tó lè ṣe náà ni pé bó ṣe ń gà tó ń tàn tó ń ṣe yẹn bọ̀ kò sí má já sókè má ó máa já síta ńjọ́ kan bẹ́ẹ̀ ni ẹ máa bẹ́ẹ̀ ni hmm, bẹ́ẹ̀ ni hmm, so ó ti clear sí àwọn èèyàn tí mo sọ pé ok ẹ sábọ́ọ̀dù ṣiṣẹ́ fún ṣe tán níwúrà ẹ̀yìn ẹ̀ pokùnso ni tó bá ti yá kó lọ mú gamọ́lé twenty kó lọ kú dànù bẹ́ẹ̀ ni ẹ fún ṣe tán níwúrà ẹ kàn kò tiẹ̀ lé tẹ́ fún ṣe tán òun lè tẹ́fún ṣetán ni ẹfún is down to audio person ẹfún ṣetán is face to face although he use ó kó àwọn èèyàn mọ́ra ṣọtiyé nígbà yẹn ẹfún ṣetán is like eh, òun yẹn kì í ṣe audio person wọ́n lè wọlé rí ẹfún ṣetán òun ò lè rí orí Facebook ló ti ń control ló dẹ̀ fún wọn kọ́bọ̀kọ́bọ̀ yẹn ló fi owó yẹn ló fi initiate and she is doing a lot of evil thing ẹ sábọ̀ dìdí ṣe kòńké pèsè tòótọ́ ewé ẹ̀yẹn láti China India náà tún gbé wá gbogbo nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ lọ sí ìlú Turkey gbogbo ìwà burúkú ló wà nínú ẹ̀ ó dẹ̀ ti fẹnu ẹ̀ sọ kì í ṣe pé a fi ìbàjẹ́ o bó ṣe ń lọ nìyẹn ẹ̀ẹ́n tó ṣe gangan nìyẹn she's a kòkè pusha she's a ẹ mọ àwọn àṣẹgbẹ yẹn gbogbo àwọn tó wà lọ́ndà ẹ̀sà bọ́ọ̀dù ní nàìjíríà kíyàn lè wo ojú ọ̀ní ọ̀fífẹ́ ṣé ọ̀ní ni ò jẹ́ kí iná wà ní kí ni ọ̀ní ṣe fún bàbá àjẹsà ó ti rí mi sábà pé gbogbo àwọn ọmọ ní tíátà kékèké kékèké kékèké tí bàbá ìjẹ̀sà bìlì pé òun jùlọ ló ń lọ sí ààfin kábíyèsí ni ààfin bá gbogbo àmì ẹ̀mí ló ń lọ sí ọ̀dọ̀ ọ̀jàjà ọ̀jàjà ń bá gbogbo everybody ṣeré gbogbo àwọn ọmọ kékèké yẹn ó ń bí bàbá ìjẹ̀sà nínú kẹ́ni má ní ẹ̀rí orí àwọn kẹ́ni má ní máa ń ṣe kan lọ tẹ́ bá ti ráwọn èèyàn tó bá ti fi bìtà tó ti máa ń ba yéèyàn jẹ́ òṣèpò orí wọn máa ń fẹ́ dàbí tẹja borí wọn máa fi wọn ń bọ rẹ̀ ní ṣó ti yẹ yín bẹ́yẹn ẹni tó ti balẹ̀ dalẹ̀ náà ó máa ń balẹ̀ lọ ni ọ̀dàlẹ̀ ni wọ́n ọ̀ẹ́dẹ̀mọ́ pé ẹja borí ẹja ọ̀dàlẹ̀ ni tó máa fi ń bọ Mm, ẹja borí tó máa fi ń bọ orí bẹ́ẹ̀ ni ẹ lọ wo ṣèpù orí bàbá ìjẹ̀ṣà ó dàbí ti ẹ́sà bọ́ọ̀dù wọ́n jọra mm, téèyàn bá ti dé bá ti pẹ́ lára ọṣẹ ó máa ń di ọṣẹ ni wọ́n ti wọ́n ní wọ́n ti wà for fifteen years ah long time ni mm, wọ́n ti jọjọ gbé wọ́n ti gbé kinní wọ́n ti gbé wọ́n ti jọ gbé nǹkan sí nǹkan gbogbo yín pátápátá lọ́lọ́run máa tú láṣìírí gbogbo ẹ̀yin ìkà yìí bàbá ìjẹ̀ṣà is an evil person. Eh, two face kì í ṣe two face two face báwo ọba adémọ́lá two face báwo òun yẹn efèsì ẹ̀ tó six six face àwọn àlùjọ̀nù gidi lélẹ̀ two face ẹ̀ ṣe ẹ̀ṣìn ọmọ tó jẹ́ twins tí wọ́n wà kọjọ́ but eléyìí six face ni o abàmì ẹ̀dá abàmì gidi kì í ṣe abàmì bíi tìfẹ́lá o abàmì burúkú tó ń dẹ́rù ba àwọn tó ń pa àwọn èèyàn lẹ́kún òun ni bàbá ìjẹ̀ṣà bàbá ìjẹ̀ṣà is a evil planner bàbá ìjẹ̀ṣà is a terrorist torí mm. ẹ jẹ́ ká gbọ́ àyìndé ká tó máa lọ èmi fẹ́ lọ ṣebẹ̀. Mm èmi èmi àwa yàtọ̀ sáwọn o hmm, àwọn olówó òṣì olówó gbó tó ń ṣílẹ̀kùn fólè àwọn olówó olórí burúkú owó òṣì wo ni owó òṣì wo ni mo ń retí o wọ́n ní kíní list máa jáde fún mi ṣàbẹ̀ pé ọdún ẹ̀fẹ̀ yeah you get it wọ́n sọ pé ó máa jáde fún mi àní àwọn efcc i mean dss àti efcc thank you. Thank you, Obadenola. God bless you, brother gbà. ẹ bá fa ìlà ẹ̀yọ́jọ́. fẹ́ ṣe bí ọmọ kọ. ẹwà ó lè fẹ́ ṣe bí ọmọ kọ. ẹni bá ń ṣe dáadáa ó má ṣe yọ̀wọ̀ dáadáa ṣe o. nǹkan má kó oníkà bó bá. hold on see you know what báwo lèèyàn ṣe máa máa bú aláàfin of Ọ̀yọ́ that person is your mother and you want to go and do i mean you want to go you bought your ticket already to go and celebrate the person nílùú Turkey ó dẹ̀ ń bú aláàfin Ọ̀yọ́ ìwọ wá láti Ifẹ̀ ó tún sọ jáde ńsìn Omíṣadé orí ẹ̀ gbalẹ̀ Omíyadé Omíyalé bàbá Ìjẹ̀ṣà yéèké bàbá Ìjẹ̀ṣà orí ẹ̀ ti gbálẹ̀ orí ẹ̀ orí ẹ̀ potoko orí ẹ̀ bí orí potoki. láìla ìlàlá muhammadu ya rasulullah. sọ́ọ̀rì o omidan omidan ẹwà sọ́ọ̀rì ẹwà olúwa ayọ̀mídé onímọ̀mí are you aware my pot of soup god born báwo ni èmi ò ń ṣe bàbá ìjẹ̀ṣà tó máa lóun rí nǹkan kan hmm? báwo mo ṣe máa mọ̀ nígbà tí mi ò sí nàìjíríà mi ò ṣàlẹ́ ní òde náà wọn ò sọ fún mi wọn ò gbé wá. èyí lásìlẹ̀ àìsàn àìsẹ́tù. Aya Bamuda Yes, so let's go and cook better soup. <laughs> If I show you what I want to cook, you won't believe it. Mo fẹ́ cook a lot of pot of soup ńlá mo fẹ́ sè. Mo fẹ́ sè ògúfe, cow leg, ṣáàkì, abọ́dì. You know. ó dẹ̀ gbé ọmọ mi láì kí tọ́kì náà mo máa fi tọ́kì sí so gbogbo ẹ̀ ni ẹran yẹn máa wà ń bẹ̀ sábà sí àti ti eh, ah, another one just to yeah, today is Thursday mm, oúnjẹ next week ni mo fẹ́ sí lé mi. Eh, Ìjẹ̀ṣà is a. Um, enemy of progress ni. Somebody said to me, why do you, I mean, decide, why do you decide to expose these people? Okay, you don't want peace. Charity ẹ rí tí you will not have peace when the enemy is around you when you don't have peace check around you the moment the secret wọn bá ti jáde you have your peace so àwọn náà ló máa sọ pé eh, ẹ jẹ́ kí peace wà ní nàìjíríà jẹ́ wà lórí àárín yorùbá àwọn ló ń da sílẹ̀ o so bàbá àjẹsà ni àwọn náà wá ń dúró wá ń ṣe bí ipò ń preach is a lie is a lie that man is a liar is a very wicked man because ó máa lọ sáàrin àwọn wọn wọn ni wọn pè wọn ní ayé á wá lọ rìkọ́dù àbíkẹ́ á tún rìkọ́dù àwọn ẹlòmíì á send ẹ̀sẹ̀ sábọ̀dù ó dẹ̀ wá sọ pé ẹ̀ ṣe ó da bó ṣe ń ṣe bẹ́ẹ̀ ó ń pretend ni when you do it you because of the question mo kàn rí a lot of questions lọ́wọ́ àbí bàmí ìdẹ̀dá gbogbo ọlọ́bọ̀ àwọn kan wà tó dáa tẹ́ pé ó ní why tí mo fi decide láti ṣe irú nǹkan bẹ́yẹn because we want peace to reign. Mm facebook is not for somebody àbí kẹ́ lè ṣe ṣáàtì títí ẹ̀ kẹ́nìbọ̀dì ṣe ṣáàtì títí ẹ̀ kóníkálukú ṣáàbì ẹ̀yẹn náà lòun ṣe kó ṣe ṣáàtì ẹ̀ bọ̀ kó máa búlẹ̀ èèyàn orí facebook òun lọ̀gá àwọn èèyàn òun lọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ òun lọ̀gá gbá òun lọ̀gá wo. kó máa terrorize èèyàn kó máa fáwọn èèyàn lówó kó go after people èmi tí mo wá síbí báyìí tí mo kí ló dé kí ló dé o oh, mo ti dáhùn question yọ̀yà àyíndé ṣe ra continue. ọlọ́run oníṣẹ́ ilé ẹ̀kọ́ àmúdá Yusuf àṣàbárí. ṣáàkì nílé òkú rọ́ọ̀kì àgbẹ̀dẹ̀ rọ́ bàbá àmúdá àdébí Yusuf mi. Yes, I'm from Ìkàrẹ́ Àkókò ọmọ Olúkàrẹ́ ni mí arógunmáṣá aṣọ̀tẹ̀márù láti di aláṣẹ tù pọ̀ mí gbóná muhammadi ya rasulullah. mú ìgbàjà ibi mo ti fẹ́ rí ẹ̀ ẹ jẹ́ n sọ fún yín ìjẹ̀ṣà sweet at home but you know i'm sorry ìjẹ̀ṣà is a very bad person kò fẹ́ ṣe ẹ́ sábọ̀ torí àṣírí tó ti sọ fún kábíyèsí tó ti ṣe ọ̀dàlẹ̀ ó ti di ọ̀tẹ̀ mọ́ kábíyèsí gan ó fẹ́ bí kábíyèsí ṣubú ah ó bad ṣe rí àwọn tó ń ṣe gbogbo ìkà burúkú yìí ó yẹ kó dì pẹ̀lú wọn wọ́n nídìí ẹgbàá ní ayé àtijọ́ ń gbà yí bàbá mi jẹ́ ń kí bàbá mi díẹ̀ ẹ má bínú o sweet i hold on first èmi ọmọ olúkàrí àlìlà ọmọ arógun má sá ọmọ aṣọ̀tẹ̀ márùn ọmọ àtijọ́ aláṣejìbọmi gbígbóná ọmọ òrùlé barẹ́ ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ wọ́n ọmọ akọ́làpọ̀ òrùnkú hmm, akọ́làpọ̀ òrùnkú yẹn mi pé wẹ́ẹ̀dì my daddy iná ọba wọn máa gbọ́dọ̀ wọn máa lówó ọba gbọ́dọ̀ lówó ọba tí ò bá lówó kí ló fà á wọ́n ní ọba bá níjọ́ tó bá ti fẹ́ jọba wọ́n sọ pé igbó tó wà ń ó ti di tiẹ̀ ọba ilẹ̀ tó bá wà ń ó ti di tiẹ̀ ọba ló nílẹ̀ wọ́n represent Olódùmarè but nísìnyí wọ́n wá ń ṣe kí ni wọ́n wá ń fi àwọn ọba gbolẹ̀ ọba has a meaning wọn ò mọ ohun tó ń pè ní royalty nígbà yẹn lọ́hùn bàbá bàbá ó ní ọmọ ọba bàbá mi ò fẹ́ máa fi yẹn kí ara mi because it's ọ̀rọ̀ ọmọ ọmọ abẹ́rínálẹ̀ rà á ọmọ gbárígi gbárígi bí bí òbá ṣọjọ ojúmọ àṣọjọ léyà ọmọ ẹlẹ́yìn kùlẹ̀ àdéwúre ọmọ òpáyé pọ́mọ́ òṣèkíní òpáyé pọ́mọ́ ìyẹn ń pé nínú ṣáàtì mi nínú orin mi kan mo kọ́ pé ẹnikẹ́ni tó bá yájú sí bàbá bàbá mi nígbà tó wà láyé á pa á pọmọ ẹ̀ sí ọba ọba ọba ayé àtijọ́ wọn ò kàn kí ń bọ́ ọba ayé àtijọ́ sọ many things mo dẹ̀ wá appreciate báwọn ọba àsìn ṣe ṣe because wọ́n tẹ́pà justice tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ó kàn tiẹ̀ sọ ọba kan náà wọ́n ní ìyàwó ẹ̀ òun àti ìyàwó ẹ̀ jọ ń wẹ̀ àwọn èèyàn ó ń wẹ̀ ó wá ní kíyàwó nǹkan lára olórí kó wá gbu ẹ̀yìn fóun ìnú ọba máa ń jayé ọba ìnú they have many wives you understand me àwọn dẹ̀ bìlí pé ẹni tó bá fẹ́ gan tó bá fọba yẹn ìyẹn mi pé ọba àgbà kò nínú ìṣẹ́ ni láti jẹ́ kí ìran tiẹ̀ náà kó lè ṣe alábàápín lórí ilẹ̀ you understand me ó wá pè kan nínú wọn pé ẹ wá bá òun bu ẹ̀yìn ló má bàa ń bu ẹ̀yìn o ló ń bu ẹ̀yìn ló ń bu ẹ̀yìn nígbà tó bu ẹ̀yìn ẹ̀ tán ló wá ní à ṣé gbogbo nǹkan tó ń tẹ̀ máa ń bẹ̀rù káàkiri ìlú lélẹ̀ pé owó tiẹ̀ tó nǹkan bẹ́ẹ̀ yìí náà lélẹ̀ ìyẹn ní òun tó nǹkan nígbà tó dẹ̀ yá ó ní òun tó nǹkan láti ṣó pé òun tó nǹkan kílẹ̀ tó ṣú ó ní kán lọ gbórí káwọn akọ́dọ̀ kán lọ gbórí ìyá ẹ̀ wá fóun àti ti bàbá àti gbogbo ilé wọn wọ́n gbé délẹ̀ ó ṣí wọn àtúnṣe tán ó ní kó ṣí gbogbo nǹkan tó bá ń bẹ̀ ó jó orí bàbá àtòrí ìyá àti gbogbo àwọn ẹbí ẹ̀ you understand ìyẹn láti lè sọ fún wọn pé èmi ṣe kí ni mo tó nǹkan ọ̀dọ̀ àwọn yẹn ẹ̀mí èṣù wọnú wọn gan ṣó ti yẹ yín mẹ́yìn hmm. àwọn yẹn ó ti yẹ yẹn but let me tell you àwọn bá wa nísìnyí wọ́n máa bú bàbá bàbá mi nígbà yẹn lọ́hùn wọ́n máa ti forí ẹ̀ dájọ́ hmm. wọ́n máa ti bú nígbà yẹn lọ́hùn tó ń sì yín ṣe wàá bú aláàfin ọ̀fọ̀yọ́ ibi tó bá wà wọ́n máa lọ fẹ́ wọ́n gbé ẹ wálé torí nílùú òyìnbó gan nígbà yẹn lọ́hùn ìwọ gan ò lè sọ̀rọ̀ ẹnu àwọn yorùbá àtàwọn dúdú tó bá wá wọ́n máa ń ti kọ́kọ́rọ́ ọmọ báyìí ni ìwà ẹ sábọ̀dù yẹn á ní kọ́kọ́rọ́ lẹ́nu kò ń ṣe kọ́kọ́rọ́ àti physical àti spiritual because òbí máa sọ fún mi you don't qualify for something o ò ní láti sọ̀rọ̀ o ò lè sọ̀rọ̀ but ayé ti yàtọ̀ civilization ti dé anybody kan ló kàn lè dá sí ọba kó má ṣe. Hmm. mo sọ̀rọ̀ sí mi ò bú kábíyèsí o mi ò bú ọba ìlú mi o bọ̀ nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ pé mo ṣe ewì kan jáde níwọ̀nba tèmi náà torí mi ò ń ṣe olórin ṣùgbọ́n I can do all things through Christ who strengthens me. mo ní kọ́ lọ wo ìkà kò sí nǹkan tó dá mi ò dárúkọ àkádìrì mọ́mọ́ ìgbà tí máa sọ mo kọ́kọ́ ṣèbà òun mo ṣèbà gbogbo ọmọ ọ̀kà pátápátá o mo ní ìbà mo ṣèbà bàbá mi mo ṣèbà yá mi mo ṣèbà gbogbo ọmọ ìkà rẹ pátápátá mo ṣèbà àkádìrì mọ́mọ́ ajagun náà kẹsẹ̀tì yẹn wà lórí kinní mi tó yẹ kí àwọn ọmọ gan kan pọ̀ kan ṣe edosin mo ṣe bá wọn ní despite pé mi ò tí ì jẹ nǹkan kan despite pé ọmọ ìkàrẹ́ bàbá mi bọ́ ti eyín òkè tara lé ẹ̀ lọ́pọ̀ ẹ mọ̀ràn mi bẹ́ẹ̀ mo lè sọ̀rọ̀ báyìí nísìnyí bọ̀ mi kí n wá lọ bú kábí àkàìmọye àwọn èèyàn tó ti fẹ́ bẹ̀ mí sí kábíyèsí olùkàrẹ́ tán máa sọ pé olùkàrẹ́ ló da gbogbo onú odirú ló da gbogbo ajagunnà rú ló pa gbogbo wọn pátá ló ṣe kiri kan báwo ni mo ṣe máa sọ bẹ́ẹ̀ i cannot say that because mi ò kì í ṣọmọ àlè ẹni tọ́lọ́ bá dẹ̀ ti gbéga mi ò lè máa dìtẹ̀ mọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni èmi dẹ̀ tún ti rí wọn ọjọ́ tí mo dẹ̀ rí wọn wọn ọ̀dẹ̀ gbé mi lọ sílé ìgbàlẹ̀ wọn gbé mi lọ sọ́dọ̀ ológun di pé wọ́n kàn gbàdúrà fún mi pé àdúrà nìkan dẹ̀ ni kí n dẹ̀ máa gbà àdúrà yẹn náà dẹ̀ ni mò ń gbà mo dẹ̀ mọ̀ pé tó o bá gbàdúrà tán tágbára àtàdúrà ẹ̀ bá máa gbà apá aládùúrà gan ò ní ka mọ́ wọn ò kọ́ àwa pé ká bú ọba mo ní mo ṣèbá gbogbo ọmọ ìkàrẹ́ pátápátá o mo ní mo ṣe bàkádì mọ́mọ́ bàbá mi mo ṣe bàkádì mọ́mọ́ ajagunà ló nínú kẹsẹ̀tì yẹn òun ò ṣe bà kò ṣe bá ọmọ ìfẹ́ kankan báwo ni ìfẹ́ ṣe fẹ́ gbé ibẹ̀ ò lè gbé ẹ́ ìwọ tó ò ṣe bá wọn báwo ló ṣe fẹ́ sọ pé ó kàn fẹ́ máa jàjà ìlara ìjà orogún ni ó lè máa sọ pé ọmọ kékeré ni ọmọdé ni kí ni dáfídì ọmọdé ló máa ń gbà tó jọba kì í ṣe àwọn nìkan ló máa kọ́kọ́ jọ ọmọdé ọba mi bàbá wa tó wà ní Àwùjalẹ̀ ọmọdé ni wọ́n máa ń gbà tó ń jọba wọ́n ti darúgbó ń sìn gbogbo ọba mẹ́nimẹ́ni ọba ló wà ní kékeré ńgbà tí ọba ìlú wa ti ń jọba ń sìn long time ago mo sì wà ní kékeré long time ago ni àkádìrì mọ̀mọ́ ti wà lórí oyè nígbà tí mo dẹ̀ rí wọn mo tún wò pé ṣàkádìrì lélẹ́yìí ni bàbá yẹn ṣóun ni wọ́n yọ̀ǹgì wọ́n dẹ̀ ti pẹ́ lórí oyè gan nineteen seventy kí ni wọ́n joyè náà àbí eighty ni kí ni wọ́n joyè at least wọ́n ti going to forty something years on the throne yeah forty yeah wọ́n ti pẹ́ wọ́n ti pẹ́ ọmọdé ni kì í ṣe àwọn nìkan ló máa kọ́kọ́ jọba lọ́mọdé kó wá tuntun pé o fẹ́ wo forí wórí ṣé àwọn ẹ̀kún ilé Elizabeth àmì àwọn ọmọ queen tó wà yẹn àwọn ọmọ kékèké kékèké tó jẹ́ méjì mọ̀ kò sí mẹ́yẹn ni but nǹkan tí àwọn ọmọ queen bá ṣe you can compare it with other ọmọ ẹni olùmíì o ò lè bọ́ ọmọ queen elizabeth ọmọ wọn grandchild wọn tó ṣẹ̀ṣẹ̀ bí kókó yẹn o ò lè bá ṣe orogún tó pé o wá sọ pé wọ́n ṣe ń pọ́n wọlé ìwọ náà fẹ́ pa ṣe é rí bàbá ìjẹ̀ṣà ó nídìí ẹgba ní ilé ifẹ̀ ó nídìí ẹgba lọ́dọ̀ yorùbá ó nídìí ẹgba ní lagos state ó nídìí ẹgba lọ́dọ̀ àwọn politician ó nídìí ẹgba ẹ ṣe kòbókò fún ẹ ṣe ya fún kò ní dìgbà tán bá nàyàn tán bá ní kòkó ó nídìí ẹgbàá bẹ́ẹ̀ ni mo sọ tí ò bá jáde kó sọ pé ẹni tó bá yẹni ló yẹni ẹ̀yin lẹ́ máa sọ pé tí ọba bá sọ pé ẹ jẹ́ ká jẹ́ kí ẹ jẹ́ kí ẹ mọ kẹ́rù mọ rẹ̀ lẹ́rú mm, ẹ má kàn máa wọ́ kábíyèsí lẹ́ ẹ̀yin tẹ̀síwá ń bẹ̀ tẹ̀ ń wọ́ kábíyèsí ẹ stop ẹ stop it tẹ ń wọ́ ọ̀rẹ́ aláàfin ọ̀fọ̀ yọ tẹ máa sọ pé ó yẹ káàbọ̀ àgbàlagbà kan kó tiẹ̀ tí ò bá ti kú kẹ fẹ́ fi ìrònú pa kó lè kẹlẹ̀ tètè jọba kẹlẹ̀ gba àgbà tó no ẹ stop gbogbo yẹn all this thing ló ń jẹ́ kí ọlọ́run bínú àwọn kan wà tọ́lọ́run sọ pé àwọn tí bá gbé sípò èmi nìkan ni máa ṣe ìdájọ́ wọn ìdájọ́ wọn ò sí lọ́wọ́ yín you can pray for them ó ní torí ẹ ló ṣe ní kẹ́ gbàdúrà fún àlàáfíà jerusalem ìyẹn wípé nígbà tí so jerusalem bá ń ṣàìsàn tílu ò bá fararọ tínú ò bá sí bẹ́ẹ̀ ni tómi ò sí tí wọn ò tú ọ̀nà ṣe tí gbogbo nǹkan dàrú tó ń tún sọ pé àwọn òyìnbó yes many things eh, nípa ti òyìnbó yẹn i know that he is talking ó lè talk same but bó ṣe kọjú sàbíkẹ́ tí ò lè bá Esabod sọ torí pé ní pé kó bring it on yẹn alábòsí ni ètú ọmọ ọkọ fúnra rẹ̀ ṣèbó sọ pé ẹ̀kan lèèyàn máa ń kú òun ò ṣe kúkú kọjú sí Esabod òun tí ò bẹ̀rù ìjọba tí ìjọba lè mú kó sọ pé òkè lọ tì mọ́lé ó ṣe wá ń bẹ̀rù Esabod torí pé ọ̀rọ̀ tó ti sọ nípa Ọjájá kó má bàa jáde tó ti sọ gbogbo èèyàn kó má bàa jáde kóun àti Lisa Anjorin ló ṣe try láti cover Lisa Anjorin kó má bàa sọ pé kí ni èèyàn èèyàn kí ẹ ó bú bàbá ẹ ẹni tó yàn bàbá aláàfin Ọ̀yọ́ lòun yàn ní bàbá tó dẹ bu ìwọ sọ pé wá láti fẹ́ ó bú wọn bẹ́ẹ̀ yẹn ah no no no no ẹ nídìí ẹ gba bẹ́ẹ̀ ni EFCC kọ́ńtẹ̀ kọ́kọ́ bá mi máa ṣe nǹkan wọ̀ díẹ̀ Mm, ọba ní kòróngbà tó ṣe bó ṣe jẹ́ pé mínísítà tó tó nígbà power tó jẹ́ politician wọ́n wọ̀ díẹ̀ ta ni wọ Lisa Anjorin ta ló gúnyán fún ẹ̀gán tó ń tọ̀bì òṣòro wọ́n wọ̀ díẹ̀ kó wọ̀ díẹ̀ afẹ́mọ bí owó ẹ̀gán ṣe jẹ́ olóò máa ń to stone ìwọ nìkan kọ́ ló ń to stone àwọn tó ní factory tó ní stone jù ẹ lọ wọn ò ní àwọn nǹkan tó kọjọ yẹn báwo ni kí ni àṣírí owó ẹ mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni kì di Nàìjíríà àwọn Yorùbá gangan tẹ̀ ń tà yẹn Aláàfin àfẹ́ mọ̀ gbogbo ṣe bó wọ́n mọ̀rọ̀ sọ o mọ kó o sọ̀rọ̀ kó o sọ pé kábíyèsí ṣe báyìí o kó o mọ̀ pé báyìí o kó o mọ̀ pé wọ́n fi kíní kan kí gbogbo yín parapọ̀ kẹwọ́ ẹ nídìí ẹ gbá ẹ dẹ̀ nídìí kan ṣe kó investigate yín bẹ́ẹ̀ ni kò ń ṣe pé mo máa ní ẹ̀wọ̀n ní alálẹ̀ torí pé ẹ̀gbẹ́ ìgbésẹ̀ ni àwọn kan á máa bú kábíyèsí ọ̀ní ọ̀fọ̀ nílìjì onírìṣà bẹ́ẹ̀ níjọ́ tí akíolú ọba náà ni wọ́n tí wọ́n rúdù sí aláàfin mi ọ̀ní ọ̀fìrìyà ìyá jẹ mi ò fi mi ò bú wọn o wọ́n ṣe many things tó ṣẹlẹ̀ sí wọn tẹ̀mí mọ̀ tó jẹ́ pé wọ́n ṣe kíákíákíá you know láti ọjọ́ ìwọ́n settle ẹ̀ you know understand me now àwọn ẹ́sàbọ̀dù á ní ọmọ ní nàìjíríà ó ní àwọn èèyàn tó tẹ̀ support ẹ̀ tí wọ́n ń ba court gbogbo ẹ̀ bó ṣe ń blog ọba yẹn nàìjíríà ló ti ń wá wọ́n wá àwọn ọmọ yẹn wọ́n tún ní gọ́ọ̀tì wọ́n ń tajà irú Tóyìn tó lóun pèpèrèǹpè ó wà nínú wọn tó jẹ́ pé lóun tajà ní tó lóun tajà ní èkó yẹn ó máa bú kábíyèsí òun náà máa máa táìpù báyìí bóyá ìgbà yẹn náà bó ṣe máa máa táìpù kìíní sábẹ́ ṣáàtì yẹyẹ sábọ̀dù yẹn tó máa máa pe àyìndé ní onítì kìíní kan onítì pọ́ìsì tó máa máa bú àyìnwá sí àyìndé lórí kíni ló máa máa bú ọba ló máa gbogbo wọn máa máa táìpù bẹ́ẹ̀ yẹn ẹ̀dẹ̀ rí wọn tó yẹ kó ti nà wọ́n bí ẹni máa pa wọ́n yorùbá ronú o ni àpọn ẹ má ẹ má wò ó pé kìí ṣe ronú ronú lélẹ́yìí àbí wọ́n ní náà sí kí ni náà sí kí ló ṣe kan kábíyèsí kábíyèsí gbé ọ̀pá lọ́nà ọjà and so what ẹ̀ ó fẹ́ lọ kí nìyẹn ṣe ìṣó humbleness gan tá bá lè rírú ẹ̀ gan pàápàá tí àwọn ọ̀mí àwọn aṣáájú àti gbogbo àwọn mm, àwọn ministers àti gbogbo àwọn senators tó bá lè máa lọ́nú ọjà bẹ́ẹ̀ yẹn gan tí ó bá ń ṣe ìgbà election nìkan kan máa jáde everybody yẹn mi pé you get access to everybody you everybody ló máa ní access sí wọn and when you have access to all of them you know what when you have access to people there's something they won't be able to do for you they will be nice ẹni tó bá ní access sí tó bá lọ́nú ọjà yẹn mi pé he's a nice person o kàn lè rí ológbó kó kàn lọ́nú ọjà o kàn lè rí kábíyèsí kó ní gbogbo òwò kan bẹ́yẹn kó tún máa lọ nú ọjà wọ́n wá ní kó jókòó síbi kan kí ló dé gan tẹ́ fi ní kó jókòó síbi kan ṣé ẹ fẹ́ pa wọ́n ni kí ló dé tẹ́ fẹ́ kán jáde ẹ stop gbogbo fọ́ọ̀kì yín yẹn ṣe ti gbọ́ hmm, torí queen elizabeth wọ́n lọ sọ́jà o gbogbo ọba ló máa ń lọ bẹ́ẹ̀ ni nílùú òyìnbó tẹ́lẹ̀ ẹ ń sọ kiri yẹn bẹ́ẹ̀ ni wọ́n lọ sọ́jà kò sí nǹkan tó dẹ̀ bá dì mẹ e make you to ó máa jẹ́ kó o lè fit ni á dẹ̀ jẹ́ kó o máa look younger sí á jẹ́ kó o máa ní ní interaction pẹ̀lú àwọn èèyàn ọba bí ní ọba yẹn àwọn ó ara wọn being a child of god to the core ni so kò sí èmi o personally i don't see anything that is strong in that okay ẹ̀ka máa bọ̀ wọ́n kì í ṣègbà tó o bá jáde ló bá yàn sọ̀rọ̀ nìkan ni wọ́n máa tó fún ẹ ní respect so ti yé bẹ́ẹ̀ yẹn ìyẹn gbogbo eléyìí gbogbo nǹkan tẹ̀yìn ṣe tẹ̀ ń yọ yọ̀ wọ́n tẹ̀ ń gbé wọn wá síta gbangba tẹ̀ ní kó máa bú wọn kó máa parọ́ mọ́ wọn kó máa ṣe oríṣiríṣi fún wọn torí ìlara torí pé ẹ nídìí owó lọ́wọ́ owó yẹn ò tí dọ́dọ̀ ti yín tó bá dẹ̀ fẹ́ owó ìwọ náà wá ṣe nǹkan bóyá kó máa kí ọ̀ní á notice yẹ wọn náà lè lọ sáàfin wàá lè gba nǹkan wàá dẹ̀ lè tọrọ lọ́wọ́ wọn àbí báwo wá ni k kí wàá ló pa gbogbo irọ́ kí ló pa jàtijàti kí ló pa òṣì láyé àtijọ́ tán bá ti tajà wàá lọ mú ìṣákọ́lẹ̀ àwọn ọba náà máa ń san ìdámẹ́wàá fún kò ń ṣe pásítọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdámẹ́wàá ẹ tó bá ti jẹ ọba òwò ló máa gbà péré ọkọ ẹ kọ́kọ́ jáde tó bá da oko sílùú ẹni gbogbo tó bá da níbẹ̀ ní nǹkan tó da àti ìdámẹ́wàá ẹ ó máa kó lọ fún ọba tó ṣódà tí ó mọ rírì torí pé ọba yẹn wọ́n ní kó máa kọ̀ǹtró ilẹ̀ ibẹ̀ yẹn ni gbogbo fisiniti bí wọ́n bá pè bó jẹ́ olúwo ni gbogbo bí wọ́n bá pè tó bá dé ìwò tó jẹ́ ìwò ó wà lọ́ndà ìwò òyìnbó òun ló má máa control ilẹ̀ yẹn so stop nítorí bá mọ̀ kò stop ẹ̀ nítorí bá mọ̀ kẹ́ stop ẹ̀ ṣẹ gbọ́ hmm, kẹ́ stop ẹ̀ kẹ́ stop orí burúkú ẹ gbọ́ hmm, bàbá ìjìṣà a máa fi ṣe lọ ó yá sweetheart kọrin fún wa. ọkùnrin pọ́líṣìíríṣìí àyíǹde adé aládé lókùn mọ́tò wà ládùújí. Àkànní mi lámẹ̀sán lára iwájú. Kùlékùlé mi ọmọ ọba sá. Hmm, mò ń jọ. Ìbíkúnlẹ̀ Adébọ̀ kò fẹ́ sí mi. Ọkùnrin gbọ́ oríṣiríṣi àyè ní ọdún. God bless you, Dad. Bàbá kan ló wà ó lówó lọ́wọ́. Ẹ jẹ́ àjò díẹ̀ ká tó máa lọ.

Bọ́lá sọ fún mi ọ̀la tí mo wí ọ̀rọ̀ yẹn kan ló tún bọ̀ fún mi. Ìyàwó tó tẹ̀yẹ àyà tó fẹ́ sílé ẹnìkan ló bí ìwà sí mi. Bàbá kan ló bí màmá kan ló bí. Níjọ́ tó di sáyé ẹ̀yin ará mi, òun náà lọ́rọ̀ tó borí sọ. Òun náà ládéhùn tó borí ṣe. Ó ní ìwé ẹlẹ́dàá ẹ̀tọ́jú wí ẹ̀yin ọkùnrin ìsẹ̀yìn o gbogbo nǹkan tíyàwó òyìn bá bẹ́ẹ̀ ṣe ní ti dáadáa ẹ pàǹtí o ẹ pàrùkù tí o ẹ fọwọ́ tí o ẹ̀jẹ̀ ó ṣe olùṣí ọkùnrin ní òlówó lọ́wọ́ aláàbí ni ìyàwó onílówó àmọ́ àwọn ọkùnrin kan wọ́n á ní kó tó di páwọn kọ́lé fún yàrá àwọn àbí káwọn tó jẹ́ ó kọ́lé àkọ́kọ́ bí gbogbo ọmọ nínú ìlú ẹ̀tọ́ òpònú ẹ̀bẹ̀ sọmọ bíbí pẹ̀lú lẹ́tẹ̀ẹ̀rì ẹ̀ṣọ́ jọra wọn ni. orí tó ní kálukú mú wáyé o àyìnlé wá sí ìwúkọ ní ṣe. ẹwà múdá yusufu wá sábà rí. abíọ́dọ̀ o ṣeun. àmìnà yusufu máa sábàrí bó ṣe dúró ta iṣẹ́ àtúnyẹ o ọlọ́wọ́ àdúró tìyẹ o èyí tó ṣe ìyá ìṣáájú mi kò ní í dúró mbẹ̀. ó congratulations òkú oríire ọmọ tuntun. ọ̀pàdé dọ̀la pọ̀ bàbá àgbà. I'm no longer Who is talking? Who is this? òpònú lọkùnrin ẹ̀yìn ara tó lówó tí yóò fẹ́ kí ìyàwó ẹ̀ ó ní orí kálukú máa ìyàtọ̀ ó lọ́rọ̀ tí mo bá ọlọ́run ọba sọ lórí músítà máa dòdò. Yes, I ask I mean I answer your question. àtàlàdé àfíìsì olórí ẹbí mo bẹ́ kí wọ́n làkàn ní láàárín kọ́ṣẹ́ wúre sójú ẹ̀mí ìrìnàjò yìí. òpònú lọkùnrin the title is òpònú lọkùnrin. bọ́ládéhùn tí mo bá ọlọ́run wọn bá ṣe. òpònú lọkùnrin. lórí mọ́sùn ra àtù ajíbágé. àtọ̀yátà ń wá sí ìlọ́tù àti òkèwà sí làátù. mo fẹ́ káwọn náà kan làkọ́ni lárí. kẹ́mi náà dá padà kí n padà níjọ́ ẹ̀yẹ ọmọ mi gbogbo lọkùnrin kan kò wá fẹ́ kí àwọn ẹ̀kọ́ kọ́lé. tiwọn nìkan lò agbára bò ó lè jẹ obìnrin tó ń pamọ́ fún ẹ obìnrin tó ń pátá fún ẹ àyìnbé wá sí ìwúṣẹ́ ráyé. mo kí ẹ jàre asábàdì Yusuf ò ní ṣubú láéláé láéláé ìlàlá muhammadu ya rasulullah. ẹwà olúwa god bless you thank you mommy thank you dad. Ọtún money, ọtún success, ọtún Jésù. Thank you, my darling. Agbábọ̀ àríkò owó ra yìí, àmúdàbọ̀ owó ra yìí bọ́ọ̀lù àti títí ó tún ra fún ìyàwó ẹ̀ o. àmúdábò ra yíyó. ọkọ yeye bọ̀rọ̀ kiri sọ́lá mi o. ṣí bọ̀rọ̀ kiri sọ́lá mi àmúdáyé. bàbá bẹ́bí bọ̀rọ̀ kiri. okú oríire lọ́lọ́. ó ní màmá i need to ó ní I want to hear about this. Yẹ́kẹ́dẹ́ ojú ẹ̀ ṣe sí omi, oṣù ojú ẹ̀ gbà mú dáadé, àbábárí mi ọ̀pọ̀ mú You need this art. Eh? Oníràwọ̀ owó Yusufu mi àmúdá. Thank you. Hmm. Ọkọ̀ ìṣà oníràwọ̀ owó Yusufu mi àmúdá. I bought it in the US long time òṣìṣẹ́ ọba bọ̀ ẹ́ o àbúdá ọba sábàrí ájì yúùsù o. Aisha tù hello. hello ọba Adémọ́lá. hello ìyá mi a kú ojúmọ́. báwo ni bàbá mi bó o ní. ọpẹ́ ni ọpẹ́ ni fọlọ ẹ ra. mo ní à ń gbádùn ètò yín bó ṣe ń lọ. Hmm. jẹ́ kí ní pẹ́pẹ́ soup àti ṣéwù tẹ́lẹ̀ fẹ́ sè é jẹ́ bá a gbé sí láì kí àwọn kan ká lè lọ́ra ká lọ́ra pando yam <laughs> ká máa fi rò táwọn èèyàn ṣáà ń gbọ́ mi ṣá wọ́n gbọ́ yín àwọn gbọ́ yín live lẹ́wà o. ọtí mọ́ ni ọtí. ọ̀sẹ̀ mọ̀ pé tí sísọjí bá ti so tí ẹ̀sọjí bá ti so oúnjẹ gbogbo ara máa ń gbádùn ẹ̀. ẹ̀ẹ́n ẹ̀ẹ́n mo ti fẹ́ sọ lórí ti bàbá Ìjẹ̀ṣà ni pé ó surprise everybody hmm. ó surprise everybody nítorí ẹ̀ ló ṣe dá a láyè kéèyàn lè dúró àti ló ń fi pé òkè mo dá mo dúró mi ẹni hmm. tí tó bá máa fèsì ẹni yẹn á lè fèsì ẹ̀dá rẹ̀ ìkà ni bàbá àjẹ̀ṣà ìkà ni bàbá àjẹ̀ṣà kò mọ̀ ipá ṣírí òun àtú ìkà ó ti ń ṣe tipẹ́ fáwọn èèyàn to bring people down nínú industry ẹ̀ òun ló ṣe lórí kábíyèsí is an enemy of progress if you don't know today go and write it down bàbá àjẹ̀ṣà is an enemy of progress he doesn't want progress of anybody hmm, èèyàn téèyàn bá ṣe ẹ personally o lè sọ bọ wọn ò ṣe personally ó ń gbé story ó ń wá ń dá fọ́ọ̀mù bàwọ̀ kábíyèsí ọ̀nìrìṣà ó yẹ sọ̀rọ̀. Ah because tí ò bá yẹ pé bí anything náà lè mọ òlè ẹyin ọkọ ò lè ṣe kí ni kò wá ní à ń torí ẹni báyìí ti sọ báyìí kán kán fi ìyẹn kán fi pa ẹlẹ́nu mọ́ then again ni pé mi ò rí nǹkan tí àbíkẹ́ ṣe. kò ṣe nǹkan kan. àbíkẹ́ ṣe é ṣe fún ẹ ayé ò ṣe é ṣe fún ẹ ìyẹn ìsìn hmm, ìyẹn sọ sí ẹ separate ni torí ẹ lè da láyè tó bá ń ṣe nǹkan máa ro ọ̀la kí nìyẹn ṣe fún ẹ ọ̀ ń sọ̀rọ̀ lórí pé ọ̀rọ̀ ọba ọ̀ ní ó ṣe ọba tó ṣàbíkẹ́ bọ́ pàṣẹ bọ́ bá ní àbí ṣàbíkẹ́ ṣe kí náà àbíkẹ́ ṣe fún ẹ. àbí àbíkẹ́ has nothing to do with you. ẹni tó ń bú ọba o correct ẹ ẹni tó ń ṣe oríṣiríṣi fáwọn ọmọ èèyàn ó ní káwọn èèyàn má ṣe pé o àbíkẹ́ ń ṣe pé ẹ kiri kan wọ́n ṣe pé míwà Esabod ń ṣe bàbá èpè fọmọlọ́mọ o ò dẹ̀ correct ẹ o wá lábìkẹ́ ń ṣe pé. ó sọ fẹ́ẹ̀ everybody why are you going after àbíkẹ́ um, èèyàn ń sọ tiẹ̀ wo àbíkẹ́ òun ṣàlàyé tiẹ̀ ni so kí ni ti tiẹ̀ mẹ́ àbíkẹ́ tó go against anybody ni so nǹkan tí bàbá ìjẹ̀ṣà ṣe ó surprise everybody pátá ó surprise everybody. thank you my But, brother. ẹ ẹ lẹ́ka máa wo bó ṣe ń lọ hmm. ọlọ́run dáàbò ẹ̀bùn wa. àmín ẹ ṣe god bless you sir god bless you ẹ bá mi kí àwọn ọmọ yín everybody god bless you mm. òun lẹgbọn yìí. Mm. Mm. Ṣùgbọ́n ẹ ṣe Aisha lọ́la ọlọ́run ọba double celebration. I'm enjoying you from White House àìsàtù ó nice. <laughs> láti White House America that is nice. àwọn náà ń gbádùn mi láti ah, That is good. <laughs> Ah, ah. aya sábàrì okay but although sorry o sorry o White House is not only in America o ilé bàbá mi Ọ̀jájá is White House ilé kábíyèsí mi náà um, is White House you know ṣáàmù bẹ́ẹ̀ ni White House also is in Nigeria bẹ́ẹ̀ni kì í ṣe Amẹ́ríkà má máa kàn gbé gbogbo kíní yẹn good person ilé ọ̀jájá the second <laughs> adéyẹyẹ fúnra wọn ẹni ìtàn <laughs> bẹ́ẹ̀ ni is the White House ẹ má ní mo sọ fún yín o White House ah àwọn èèyàn ń bínú ilé yàtọ̀ sílé torí àbájẹyà náà sọ pé ó ti kọ́lé àdéjọ twenty ẹ sórí ẹ sórí medigat ẹ <laughs> ilé yàtọ̀ sílé ẹ rí òun ti rè pé ńgbà yẹn ó rí ọmọ àkábíyèsí ẹ̀ mọ́mí ó rí bàbá tó nà bàbá tún straight bàbá tún catwalk ó ń bí wọn nú kí ló tẹ̀ catwalk ìgbà tí ẹsẹ̀ ẹ̀ sábọ̀dù ti bẹ́ẹ̀ ní sẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn ò mọ̀ ni ẹ̀ sábọ̀dù leg is like this bí kọ́kọ́rọ́ tó fi ń tilẹ̀kùn àsàlátù ẹ̀ hmm. sábọ̀dù àbí ẹ fẹ́ kí n play fún yín ẹ fẹ́ kí n play bí ẹ̀ sábọ̀dù ṣùkúrà kílè kẹsí <laughs> bẹ́ẹ̀ ni ó wá rí orí kábíyèsí tí wọ́n straight <laughs> ah, tọ́lọ́run bá fẹ́ dá kábíyèsí elédùnmarè o hmm, kábíyèsí o inú bí gan o ah, ah. a máa wí pé wọ́n fáìn ẹ́ wọ́n tún lówó wọ́n tún jọba ló bá tán oyè eré àìdè náà nìyẹn ẹ́ ó mọ̀ ṣe ṣẹnu bí kiri kan gbogbo ìyẹn ló kàn tiẹ̀ wò ẹnu tó ń bú yẹn bí gbé kàn tí ó mọ̀ máa ìmájìnì kó tiẹ̀ kíìsì òun ọjọ́ tó lọ nàìjíríà yẹn ó ní ó ti fọwọ́ kọ ọlọ́run báyìí ah, <laughs> ó ní ojúlóbi rẹ̀ náà wò ò jí ìṣòro yẹn ni à gbogbo ẹ̀yin mi mo ti tọ́jú ẹ̀ sílẹ̀ fún yìnyín fún kí ni orúkọ ẹ̀ fẹ́tíà ni omi ojú ìṣòro àbíkẹ́ tún ta sí pé àkí ló dé ẹ̀kan dárúkọ dígídígí ṣe fẹ́ tó bàbá mi ni àbẹ́wò lè ṣì gan wọ́n ti ṣe gbogbo yẹn ni wọ́n gbé sí ẹlẹ́dẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ẹnu tí ẹ̀dẹ̀ jóná báwo ni èèyàn ṣe máa ẹni tó ṣe wẹ́lẹ́ gbóríga ẹni tí ó pọ̀ṣì ẹnu tó pọ̀ṣì bẹ́ẹ̀ yẹn wàá wá sọ pé ẹ̀kẹ́nì kan ẹnu yẹn ni wọ́n fáfẹ́ kí wọ́n má fi kíìsì ẹnu burúkú ọkùnrin ni òpònú lọkùnrin. ayata sábà yusufu abuda abuda abu kabiye si ọsọlọ alani kábìrù ọkọ lórí ìrísí kàtó ọkọ lórí kábìlà tó kábíyèsí mi si mi. Alani Kabiru. Mm. look at ẹ eh, sorry ah, má bínú i'm sorry excuse me again sorry excuse me But only message only madam are you single kí ló ṣẹlẹ̀ wọ́n kí ló fa kí ló question you know? ẹ lè google google will answer you maybe Otobola is single or not everything about google this time he will answer you Me ò me see sí mi ò sí mood láti dá àmúdá yusufu èyí tó ṣe fáyì sàtú kò ní í dúró bẹ́ o. sorry sweetheart ẹnìkan ní i need your calling number to do what do you want to give me money Bola stay home and stay safe thank you. àtọ̀dọ́ orí ọmọ àtọ̀dọ́ orí ọmọ iṣẹ́ tọ́lọ́wọ́ bá fún ẹ ṣe àmúdá kò ní bàjẹ́ fún ẹ àmì ọ̀rọ̀ rẹ kò ní bàjẹ́ fún ẹ àmì kò ní bàjẹ́ fún ẹ àmì ìrèdè ìrèdè ooo. Thank you from Dubai. Àbúrò Dubai ṣe tún mi. Ìpàdé nìkan àfi àyè ṣe tún mi. Àwọn àdìyí kí pẹ̀lú Musa ònà mi ìyá Àyíṣà. Ó ní alágbọ́n ni ó tì í. ẹlẹ́ o àá kí ni sùúrù àti ṣe fún yín. people feel what they Dory. think is. ayababa ibi yusufu bi yabudari yusufa You like to see me for what? You are coming to Canada, you like to see me for what? Sule, Soluade, Johnson, Deya. Your program number. Okay, so. I don't do calling show this morning. So I want to do calling show, you call. The person that called me now is my party for a long time. My brother, my brother, my brother. And ó ti telling me to tipẹ́. It's like a family. This money is not a Oshekol issue. Thank you. I don't know but I love you. I love you. So thank you. God, I don't have any show in love. My number one boy. Thank you. You are well Thank you. God bless you. Nice topic. And enjoy your program. Thank you ìyàwó dábìlì Yusufa o. Zainab Aládé dísìsì ọmọ ìyàrá tó bọ̀rọ̀ ru àbúdábì ìyàwó dábìlì Yusufa o. Àbúdábì Yusufu bí bọ̀rọ̀ kìíní kìíní sọ̀rọ̀. Ìrẹ́wọ̀n dédé àyíṣàbò wò. bàbí Yusufa o. ìrẹ́wọ̀lẹ́ bàbá ayé ìṣàbò owó ralẹ̀ o. mo ní kó o gbé cream ẹ̀ka polówó síbí wàá tà. ayé ìṣàbò owó ralẹ̀. ó lé yẹ condition wey dey blow by free side. omi kíkì

Thank you. God bless you. From Saudi Arabia also, God bless you. A ò ní gbé sájò. Ilé wa ò ní di èèwọ̀ fún wa. Ọlọ́run á tú ibẹ̀ ṣe fún wa. Ìlú wa ò ní di èèwọ̀ fún wa. Gbogbo àwọn tá a ṣe wà nílùú òkè. A ò sì ní wá lásán náà. Thank you. from Mitre Lagos. God bless you. Eh, Aishatu. Ayababari mi, lọ́lọ́ ìṣẹ́jú mi yọ. from Dubai. God bless you. God bless you. God bless you. God bless you. God bless you. God bless you. Nana ìlànà mi yọ. Amúdá. tẹ̀dídẹ̀ tó yọ aláwọ̀ lódì èmi ni wọ́n dá para wọn. wọ́n ní kí n jó láàárọ̀ yìí mo fẹ́ lọ tí bá ti ṣẹlẹ̀ gbá yìí. ẹ fẹ́ jẹ́ kí n máa fẹ̀yìn kí n máa rẹ́rìn-ín àmúdá yusuf yorùbá sábàrí ìyàbọ̀ ní ẹ̀jẹ̀ àmúdá dé. ọ̀dìkẹ́ wọn sàn ókè òpòlú lọkùnrin sàn. ẹ̀jẹ̀ wọ́n lè pa àmúdá ṣe. Màmá gbèsè kẹ̀tọ̀ támọ́lẹ̀ the battery ìwọ ló máa ń pèsè fún mi ẹ. lọ́la top man. èyí ọlọ́wọ́ bá ṣe yusuf kò ní báyìí jẹ́ o. àjọ kì í fẹ́ èmi ò ṣe jọkẹ́ jọkẹ́ bèbí mi sùn àrísùkù mọ́yà ṣáà yóò ṣe ọmọ olúmọ àná mi sùn ìtìjọkẹ́ ẹ jẹ́ ǹjó wọ́n ní ǹjó wọ́n ló pé jọ ọ̀nkí ìjọ ọ̀kẹ́ ẹ. ọmọ olúbà àdó ọmọ olúbà àdó bàǹkì ìjọ ọ̀kẹ́ bàǹkì ìjọ ọ̀kẹ́. ẹ. jọkẹ́ ní ìṣàtù bàǹkì

Yusufu Yusufu àbúdá. Yusufu Yusufu àbúdá. Yusufu Yusufu àbúdá. Asabari bi Yusufa àbúdá. Asabari bi Yusufu àbúdá. Bó tilẹ̀ wù fọ́lẹ̀. Jẹ́ ń gbé síbẹ̀, jẹ́ ń gbé síbi tẹ́ bá tì mí dáadáa. ó yá bye bye for now <laughs> wọ́n ti ń pe ọlọ́mọge tó wọ búbu èmi ò wọ búbu ẹ ṣàrí kan tí mo wọ̀ ẹ ti rí. mi ò wọ búbu bye bye for now i'm going mo fẹ́ lọ prepare wọ́n ní wọ́n fẹ́ rí nǹkan tí mo fẹ́ ṣe yes.